والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته سي وجوكاني للوغن من أسو صفر هجرة fourteen forty three tí ó ṣe déédéé ọjọ́ kejì nínú oṣù october miladi two thousand and twenty one a sí ní ṣe àlàyé lónìí láti inú tírà mukhtasaru minhaj al-qasidin ti olùmọ̀ńlá Ahmad ibn Qudama al-Maqdisi rahimahullahu ta'ala. eléyìí jẹ́ ìsíkejì nínú àwọn àṣì tọ́lọ̀ ń kọ́ wípé yóò máa bẹ́ẹ̀ fún ètò wa hudan wa bushra eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ta gbangba ti ìlú Ògbómọ̀ṣọ́ níbí gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú hudan wa bushra láti bí ọdún mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún tó ti síwájú pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́ níbí lábala tó ní í ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ta gbangba ńṣe ló dá lórí mímá ṣe àgbéyẹ̀wò ọlọ́kanòjọ̀kan àwọn ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ èèyàn tálẹ̀ bá a ma kí ni ìlànà àti ètò tẹ́sán Islam gbé kalẹ̀ fáwọn èèyàn inú gbogbo nǹkan kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé àti àlùkìyàmà wọn. lẹ́yìn eléyìí náà ní ìsí ẹlẹ́ẹ̀kejì yìí báyìí làbá rẹ̀ wáyé wípé ká tún gbé tírà kan ká gbé kalẹ̀ fáti tẹ̀síwájú ètò hudan wa bushra tírà náà yóò ní í ṣe pẹ̀lú tazkiyatun nafs ṣíṣe àfọ̀mẹ́ẹ̀mí ọmọ èèyàn. pàápàá jùlọ nígbà tá a mọ̀ pé ẹ̀mí wa ó máa ń sábà pè ní lọ sídìí kásá ìdá wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su'. àwọn àwà pálapàla àwọn àṣeṣí játijáti. Jati àwọn ìwà eléyìí tó ṣe pé kò dára kò tọ́ kò sunwọ̀n kò ní sáláì máa ṣẹlẹ̀ gbọ́wọ́ mi yàn nítorí pé ọlọ́run ọba ọ̀dọ́ mi yàn kọjá màláìka tí ò ní máa ṣiṣẹ́ tí ò ní máa ṣẹ̀ ṣùgbọ́n bùkátà ẹni tí ó máa pàkíyèsí rẹ̀ lọ síbi kó ṣàfọ̀mọ́ ẹ̀mí rẹ̀ kó máa ṣe dáadáa lẹ́yìn tó ti ṣàìdá kó ní mọ́ ojú ọ̀nà tó dára kó dènà sí ojú ọ̀nà tí ọ̀tọ̀ àwa ní yé pàkíyèsí báyìí ọmọ èèyàn náà ò ní yé ṣàtúnṣe kò ní yé ṣe àtúnṣe ara rẹ̀ títí tọ́lọ́run ẹlẹ́dàá ó fi wá fi ṣe kò ń gẹ pé ìgbà tí ọba kú nílé ayé sí eléyìí ti ń ṣe tó dáa jù ńlọ́pọ̀ nínú iṣẹ́ rẹ̀ àfọ̀mọ́tórí ṣe fún ẹ̀mí rẹ̀ òun ló ga ju ibi tí ò tí ì rí fọ̀mà lọ. torí rẹ̀ la ṣe sa yìí lẹ́sà. ترى مختصر منهاج القاصدين nígbà tí wọn pè ní mukhtasar ó túmọ̀ sí pé ó nípìlẹ̀ ìyẹn ni pé tíra yìí jẹ́ ohun tá a fàyọ láti inú tíra mi ibo láti wá fòun yọ wọ́n fòun yọ láti inú minhajul qasidin minhajul qasidin من هذا القاصدين وجدت أبو الفرج الإمام ابن الجوزي رحمه الله تعالى الإمام ابن الجوزي أونوه كل قاء من هذا القاصدين أونا تفع يونو ترى مين ترى أولا أونا فاتي ويوم بي أونا من هذا القاصدين وفع يولاتي نوه إحياء علوم الدين ti al-imam al-ghazali eléyìí túmọ̀ sí pé mukhtasaru minhaj al-qasidin ó jẹ́ mukhtasaru al-mukhtasar ó jẹ́ tírà tá a fàyọ nínú tírà eléyìí tá a fọ náà yọ látinú tírà mi tí ìdánilẹ́kọ̀ọ́ bá máa wá wáyé lábẹ́ àbúradà hudan wa bushra láti inú tíra mukhtasaru minhaj al-qasidin arọ àwa tá a máa wá láti gbìyànjú láti ní tíra lọ́wọ́ nítorí wípé hudan wa pẹ̀lú rúgbésẹ̀ yìí ó ti di ilé kí ó kanu o níbi tó ṣe pé tí ìwọ bá ń jẹ́ni tó ṣe pé ọ̀ ń tọ́ bí wọ́n ti ṣe ń kà á ọ̀ ń bá a lọ bí wọ́n ti ṣe ń wí ọ̀ ń láǹfààní àti lè sọ lọ́jọ́ iwájú ìgbésí ayé rẹ wíkẹ́ alhamdulillah nínú tíra tí mo kọ́rí láyé ọ̀nà ni mukhtasaru min hajj al akramakumullah ọlọ́wọ́n bá nìkan lọ́mọ báwo ni ti ẹlẹ́kẹta ti hudan wa bushra ni ó ti jẹ́ àti mabita alákọ̀ọ́kọ́ ti ṣe rí ìgbésẹ̀ ẹlẹ́kejì la fẹ́ máa gbé yìí ọlọ́run ló mọ̀ bí ìsí kẹta hudan wa bushra bí ó ti ṣe jẹ́ kọ́lọ́wọ́n bó jẹ́ kí gbogbo ọmọ ajá sí dáadáa. al abu hamid al-ghazali ọkọ tírà rẹ̀ ihya'u ulumiddin tírà yìí ó kún fún àwọn àǹfààní tó pọ̀ àti pé pápá gan ó ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ nípa ọlọ́kan ọ̀jọ̀kan ẹni tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa eléyìí tó ṣe wípé téèyàn bá ń wá tírà ẹyọ kan tó ṣe àkójọpọ̀ gbogbo ntírú tírà yẹn kó sínú èyàn ó ṣe wàhálà púpọ̀ ṣùgbọ́n pé àwọn olùmọ̀ ò tí ì kọ́ nípa rẹ̀ rí ṣáájú tiẹ̀ kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n ti kọ́ wọ́n ti kọ́ wọ́n tún ti kọ́ ntọ́jọ́ nípa rẹ̀ àti ntójú lọ ṣáájú kó tó di pé wọ́n ti ẹ̀ bí òun ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan tó ń kójọ papọ̀ nínú tírà ẹyọ kan wọ́n jẹ́ àwọn nǹkan tó jẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan nǹkan tó ṣàǹfààní eléyìí tí à ń bùkátà láti mà nípa rẹ̀ láti ṣe àtúnṣe ẹ̀mí ọkàn àti ara wa ṣùgbọ́n bí tírà yìí bó ti ṣe ṣàǹfààní tó bó ti ṣe wúlò tó àwọn nǹkan kan bẹ nínú rẹ̀ tó jẹ́ àti ayẹ eléyìí tó ṣe pé ẹni tí ò ní mà kò lè má aburú wọn kò lè mọ ipe àléébù ni wọn kò lè mọ pé ayẹ ni wọn jẹ fún tíra yìí báyìí tá a bá tiẹ̀ wò tá a jọ á rí i pé eléyìí tó kéré nínú àwọn aburú yìí àti ayẹ yìí òun náà ni Abu Hamid al-Ghazali nínú tíra rẹ̀ Ihya Ulumuddin ó ṣe àkójọpọ̀ àwọn ahadith eléyìí tó pè ní hadith anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó fi wọ́n sẹ̀rí ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ nínú tírà yìí báwo ni ọba ti ṣe dáa tó tó bá jẹ́ pé àwọn àdéhìsì yìí wọ́n bá jẹ́ àwọn àdéhìsì tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn àdéhìsì tó lálàáfíà tó gbádùn ṣùgbọ́n o ọgọ́rọ̀ àwọn àdéhìí yìí báyìí irọ́ gidi ni eléyìí tó ṣe pé wọ́n pa mánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kì í sànàbí lọ sọ wọn lọ́rọ̀ rárá àwọn àdéhìí kọ̀ǹdẹ̀ àwọn àgbélọ̀rọ̀ àdéhìí àtàwọn àdéhìí tó lẹ wọn kunu tíra Ihya Ulumiddin torí ẹ̀ òun náà ni al-Hafiz iraqi rahimahullah làwọn náà ṣe jókòó ti tíra Ihya Ulumuddin wọ́n wá ṣe àlàyé yékéyéké lórí gbogbo àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ eléyìí tó wá nínú tíra Ihya Ulumuddin wọ́n ṣàlàyé wọn fún wa eléyìí tó jẹ́ àgbélẹ̀rọ àfọpọlọgbé kalẹ̀ tí kìí sọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó jẹ́ pé wọ́n gbà wá gba ọ̀nà tó lẹ lílẹ̀ tó wá lẹ kò lè mú wa fi sẹ̀rí wọ́n ṣàlàyé rẹ̀ eléyìí tó ṣe yí pé lílẹ̀ rẹ̀ ó burú ṣùgbọ́n kò bàjẹ́ wọ́n ṣàlàyé rẹ̀ eléyìí tó burú tó bàjẹ́ wọ́n ṣàfihàn rẹ̀ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n fi hàn wá àbálọ àbábọ̀ rẹ̀ àwa rí i pé eléyìí tó ṣe é mú fi sẹ̀rí nínú ọ̀gọ̀rọ̀ àwọn àdéhì eléyìí tó wà nínú tíra Ihya Ulumuddin wọ́n kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ ogunlọ́gọ̀ àwọn èyí tí ò ṣe é mú fi sẹ̀rí. eléyìí jẹ́ àléébù kan àti ayẹ eléyìí tí ń bẹ nínú tírà Ihya Ulumuddin yàtọ̀ sẹ́lẹ̀ tí a bá ń ka tírà èyí ó sì alábàápàdé àwọn àríran tàwọn onítọ̀ríkọ̀ àbá tàwọn sòfíyà eléyìí tó ṣe wípé ó ń tọ́ka sí ìgbàgbọ́ ìmọ̀nà àti òye tiwọn táwọn fi ń sin lọ́hùn eléyìí tó ṣe wípé ó ti àtakò gédégédé sí ìlànà anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé al-Ghazali yìí nínú ìgbésí ayé rẹ̀ ó ti fìgbà kan ó ti fi ṣe tasawufu rí tó fi jó nítorí kọ́ sẹ́mi kéèyàn tóbi ó sì jólùmọ̀ ńlá ó wá wà lórí ìlànà kan ìlànà ó takò sallallahu alayhi wa sallam jíjásí pé ẹnìkan nínú ẹni tó jólùmọ̀ ńlá ọ̀ ń tẹ̀lé irú ìlànà o kò lè sọ ìlànà ń di tọ́tọ̀ torí pé olùmọ̀ ńlá ni kì í sànàbì olùmọ̀ ńlá wà lè ṣàṣìṣe ńlá yóò ṣàṣìṣe ńlá nítorí pé èèyàn èèyàn náà sì ní ṣàṣìṣe torí ẹ̀rú àwọn Gazali bákan náà tó láwọn ṣàtọ̀hát wọn sọkúsọ kẹtẹkẹtẹ rán dáradára irú ìtọ́ wà lọ́dọ̀ àwọn tọ̀rí kọ àti ìtọ́ wà lọ́dọ̀ àwọn ulama al-kalam àwọn ẹni tó wáyé pé wọ́n kí ọpọlọ eléyìí tí ọyẹ kọ́ máa tẹ̀lé kìtàbù wa sunna wọ́n kì í bọ́nú mà nípa tawhid àwọn wa gbé síwájú kìtàbù wa sunna ó jẹ́ pé kìtàbù wa sunna làwọn ní kọ́ máa tẹ̀ lọ́pọlọ tàwọn nígbà tó yẹ kọ́pọlọ kálukú tó bá gbádùn kọ́ máa tẹ̀lé alkìtàbù wa sunna torí rẹ̀ irú àwọn Gazali ń kótó di kókó kábàámà ó sì ṣe àfihàn àbámà rẹ̀ tó kó kótó di kókó kò ní ayé ń bí báyìí à ń bẹ́ lọ kọ́ bẹ́ẹ̀ ẹni tó yẹ kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá ó ti dáríjìn ó ti foríjìn torí ẹ̀ àwọn ẹni tí wọ́n wá ṣe àfihàn àwọn àléébù àti ayẹ eléyìí tí ń bẹ nínú Ihya Ulumuddin nínú àwọn olùmọ̀ ńláńlá wọn pọ̀ nínú wọn ni Abul Faraj Abul Faraj Ibn al-Jawzi rahmatulahi alayhi Ibn al-Jawzi olùmọ̀ ńlá gidigidi ni ó sì jẹ́ ọ̀kan nínú àwọn alḥanabila ó ní àwọn tíra tó pọ̀ ó ní tíra almawdu'at níbi tó ti ń sàlàyé àwọn ahadith eléyìí tó jẹ́ pé wọ́n ti àdáparọ́ rẹ̀ ni má nàbì sallallahu alayhi wa sallam ànábì ọ̀sọ́ wọn lọ́rọ̀ bó tilẹ̀ jẹ́ pé Ibn Jawzi náà ó ń bẹ nínú àwọn àdéhìtì tó mú wá gẹ́gẹ́ bí àdéhìtì tó jẹ́ àgbélẹ̀rọ eléyìí tí ó ní wọ́n parọ́ rẹ̀ má nàbì sallallahu alayhi wa sallam tó fi pápá kan nù rẹ kọ̀ wá bẹ́ẹ̀ tí ó rò pọ̀ jẹ́ kìí ṣe àgbélẹ̀rọ kìí ṣe tí wọ́n dáadáa parọ́ mánàbí náà ní bẹ́ẹ̀ ni kò sí bẹ́yìn ọ̀sẹ̀ nímàtó yóò láwọn ibi tó ti náà ni nítorí pé àkìí ṣe màláìka al-Imam Ibn ó tún láwọn tíra tó pọ̀ nínú rẹ̀ ní tíra tẹ́ ẹ̀ máa yẹn Talbisu Iblis tó alimami ibn al-jawzi ló kọ ibn al-jawzi ní ìgbà tí wọ́n wo tírà ihya ulumuddin wọ́n wò pẹ̀lú ojú olùmọ̀ ńlá wọ́n wá yọ àwọn àlébù àti àwọn ayẹtọ́ wà ń bẹ̀ wọ́n gbọ̀n wọ́n kúrò nínú ihya ulumuddin pàápàá jùlọ àwọn ahadith tí ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn ìtọ́jú àgbélẹ̀ rọ̀ọ̀rọ̀ tí wọ́n fi tì ànábì sallallahu alaihi wasallam ibn jawzi wọ́n yọ gbogbo ẹ̀ wọ́n yọ dànù wọ́n wá yẹ tíra yìí wò wọ́n wá rí i pé gbogbo ń tó wúlò tó sáǹfààní tí ń bẹ nínú Ihya Ulumuddin àwọn náà tuntun dàkọ omi wọ́n dàkọ gẹ́gẹ́ bí Imamul Ghazali bó ti ṣe kọ nǹkan rẹ̀ omi wọ́n dàkọ pẹ̀lú báwọn náà ti ṣe gbédè tiwọn sí bákan náà wọ́n tún wá ṣe àfikún àwọn àǹfààní eléyìí tó wúlò eléyìí tó jẹ́ pé èèyàn tún bùkátà láti mà wá nínú ìgbésí ayé rẹ̀ àti lójú ọ̀nà àti wàlùjánnà alimam ibn al-jawzi àwọn katakata tàwọn tọ̀ríkọ̀ eléyìí tí ń bẹ nínú ihya ulumuddin wọ́n gbọ́dánù kúrò níbẹ̀ àwọn wá pẹ̀tìrà tiwọn ní minhajul qasidin minhajul qasidin ìlànà àtọ̀ fáwọn ẹni tó bá gbèrò láti pàdé ọlọ́run ìlànà àtọ̀ fáwọn ẹni tó bá gbèrò láti pàdé ọlọ́run tírà alimami ibn al táwọn tún fàyọ láti inú Ihya Ulumuddin onáni olùmọ̀mí Ahmad ibn Qudama al-Miqdasi rahimahullah làwọn náà tún jókòó tì àwọn tún ní eléyìí tí ibn al-Jawzi táwọn náà tún fàyọ ó tóbi díẹ̀ ó yẹ yọ tírà kan eléyìí tí kéré sí tiwọn jáde nínú tírà yìí tó ṣe é pé bákan náà ni tí wọ́n jọ kó sínú òrì bó tilẹ̀ jẹ́ pé eléyìí táwa fẹ́ fàyọnu rẹ̀ kò ní tóbi bóun ti ṣe tóbi tó àwọn náà tó gbìyànjú àwọn náà tó wá gbé tíra jáde wọ́n pè ní mukhtasaru minhaj al àwọn náà sọ fún wa bí gẹ́gẹ́ bí ibn al rahimahullah bó ti ṣe pèdè rẹ̀ àti bó ti ṣe kàkọ́ọ̀lẹ̀ làwọn kọ́ láwọn àyè ibòmíì ṣùgbọ́n láwọn àyè ibòmíì ẹ̀wẹ̀wẹ̀ níṣẹ́ làwọn lo èdè táwọn làwọn fi ṣe àlàyé báwọn ṣe rí kó ti tọ́ àti bó ti ṣe yẹ tọ́ba wa rí bẹ́ẹ̀ tíra Ihya Ulumuddin tó jẹ́ ìyá àyà Mukhtasaru Minhaj qasidin al-Imam ó pín tíra rẹ̀ yẹn sọ́nà mẹ́rin ó pín tíra Ihya Ulumuddin ó pín sọ́nà mẹ́rin Ibn al-Jawzi. gẹ́gẹ́ alugazali bó ti ṣe pín tírà rẹ̀ sọ́nà mẹ́rin lòun náà pín Minhaj al-Qasidin sọ́nà mẹ́rin ahmed ibn kudama al-Miqdasi gẹ́gẹ́ bí ibn al-Jawzi bó ti ṣe alugazali fi tírà rẹ̀ sílẹ̀ ní ìpín mẹ́rin tó fi ilẹ̀ sí iná ní ibn kudama lòun náà fi sílẹ̀ sí àti ẹgbẹ́ tírà yìí ń kọ́. ó ní í ṣe pẹ̀lú oríṣi nǹkan mẹ́rin ó ní í ṣe pẹ̀lú oríṣi nǹkan mẹ́rin nǹkan alákọ̀ọ́kọ́ ó náà ní al-ibadat ó ní í ṣe pẹ̀lú àwọn àjọsìn nǹkan ẹlẹ́ẹ̀kejì ó náà ní al ó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ ìbára ẹni ṣe pọ̀ tí máa dọ́mi èèyàn pọ̀ mọ́ra wọn ẹlẹ́ẹ̀kẹta ó náà ní al àwọn nǹkan tó ṣe pé máa fa ìparun fún yàn kí gbogbo wa ká jìnà kí gbogbo wa ká rí nǹkan ẹlẹ́kẹrin òun náà ni almunjiyat àwọn nǹkan tí máa ṣokùnfà ọ̀la máa fi là kúrò nínú parun eléyìí jẹ́ àwọn nǹkan mẹ́rin eléyìí títí ra ìkó sínú. pé ìpín alákọ̀ọ́kọ́ òun náà láfi bẹ̀rẹ̀ òun náà ni wọ́n pè الربع الأول من الكتاب ìlànà àkọ́kọ́ nínú tírà yìí nínú ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí tírà yìí pín sí ìlànà àkọ́kọ́ àti sọpọ́ ó ní í ṣe pẹ̀lú al-ibadat ó ní í ṣe pẹ̀lú àwọn àjọsìn tá a ibadat àwọn àjọsìn ní àgbọ́yé àti ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn máa ń lérò ọwọ́ ń tà kàn fẹ́ sọ nípa rẹ̀ òun náà ni as-salat torí pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé ibadat nínú islam òun náà nìkan ni salat kò sí nǹkan míì nínú islam tí wọ́n tún pè ní ibadat mà tó yàtọ̀ sí salat eléyìí ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ tó ń fi jẹ́ pé tá a bá ti yọwọ́ salat kúrò nínú ọ̀rọ̀ wọn wọ́n yìí tún ṣe nǹkan míì mà nínú islam ẹni ó lówó nínú wọn kì í yọ zakat ẹni tí Ramadan bá láyé nu wa wọ́n ti sùyàmù Ramadan ẹni tó ṣe wípé ó lówó nínú wa kò ní lọ sí hajj tòhídì gan ẹ ṣàfẹ́kù rẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nítorí pé wọ́n fẹ́ ti tòhídì dànù iná ni wọ́n sì máa ń dá sàkàsà wọ́n sì máa ń dá pàápàá jùlọ ní yorùbá lẹ́vù àwọn ọ̀ka tòhídì kún ìbádà rárá torí ẹlẹ́sẹ̀ rí tí yorùbá máa sọ pé ọlọ́run òkúkú kọ́ àjò ọlọ́run òkúkú kọ́ àjò ọjẹ́ mẹ́wàálù diga litawhid ọjẹ́ dígà burúkú tí wọ́n máa lò láti fi wó tawhid dànù. àtàlà ah, sọ pé ọlọ́run ọba ọ̀kọ́ àjò kí lẹ́ ń pè láàjò náà ẹ̀ sáwò kí lẹ́ ń pè láàjò náà ẹ̀ sáwò ẹ rí i pé majority ti Yorùbá ń pè láàjò ń bẹ̀ nígbà tí wọ́n bá káyàn mọ́ bẹ́ẹ̀ yóò sọ pé nítorí débọ̀ òun ló mò ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò kúkú pa á jù akaramakumullah nígbà tí ẹ bá rí ọmọ èèyàn tó ṣe pé ń pọ̀fọ̀ ń pò gèdè lórí àdánwò kan tó dé bá lẹ́yìn bá takò tẹ sọ pé kí ló sún ọ débẹ̀ yóò sọ pé ájò ló ń ṣe ó ń ọmọ nì nítorí dé yìí báyìí ó ti kó pọ̀jú báwọn ọlọ́run sì kúkú pa mọ̀ pé mẹ́àwá lo yorùbá máa ń lò ní gẹ́gẹ́ bíi dígà téèyàn ó fi wó tòhídì dànù nígbà tẹ́mi bá wí bẹ́ẹ̀ tí wọn náà sọ bẹ́ẹ̀ títọ̀ náà sọ bẹ́ẹ̀ táwa lẹni náà tí ó wàá bá wa lọ́la tí ó sọ fún wa pé ẹsẹ̀ ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn ẹ má pe nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run ẹ sọ̀rọ̀ afá ń à ń pọ̀fọ̀ ẹ sọ̀rọ̀ afá ń kó gèdè ẹ má jẹ́ni tí wọ́n máa gbẹ bọ̀ tẹ́bí mùsùlùmí lẹ́yìn ẹ rí i pé gbogbo àwọn èèyàn nígbà tí gbogbo wa ti sọ pé ọlọ́run ọ̀pá àjò ẹ rí i pé atakọ ẹni tí máa wí bẹ́ẹ̀ pé kí ni ọlọ́run ọ̀pá àjò àti kí pápá gan ọlọ́sọ̀rọ̀ gbẹ́jà ẹ̀rí pé yorùbá máa sọ gbogbo àwọn èdè burúkú èdè ẹni tó fẹ́ wọ jahannama rọrùn ọlọ́sọ̀rọ̀ gbẹ́jà ńlọsọ pé tẹ́nìkan bá pẹ́ nìkan ẹ bá ń pa sẹ́mọ̀kọ́ lọ́n sì sọ̀rọ̀ gbẹ́jà ńlọsọ pé ẹni tí bá ń ṣe ìsìláàmù tó ní ṣe ìsìláàmù ma ẹ pa ọlọ́sọ̀rọ̀ gbẹ́jà fa onítọ̀ ọba jalè kó o ṣe kíni kó o gé ọwọ́ rẹ̀ fa ọlọ́sọ̀rọ̀ gbẹ́jà nígbà tó parọ́ zina mẹ́ni tó ṣe tí ò ṣe tí ò ṣe zina ọlọ́ọ̀ni ẹ̀nà ní ọgọ́rin ẹgba tẹ̀sìmọ̀ kọ́ lọ́n sọ̀rọ̀ gbèjà fa. yorùbá fẹ́ràn àwọn àṣàkáṣà téèyàn fi wọ jahannama rọrùn tí òfin ní sílọ̀. tí wọn náà bá ti wọn bá wọn dẹ́sà ó rí pé díẹ̀díẹ̀ ẹ̀sìn ọmọ fúyẹ́ lẹ́mìí rẹ ò ní kẹ́sìn kún ọmọ pé báyé bá ń yí ẹjẹ́ á máa bá wọn yí téèyàn ọba báyé yí bó ti ṣe ń yí èèyàn padà bá gbà lọ ni torí ẹ ibi ayé bá ń yí lọ ẹjẹ á máa bá wọn yí lọ ìdí tọ̀pọ̀lọpọ̀ Yorùbá fi jẹ́ pé wọ́n gbẹ̀sìn wọn ò gbófin máa nù ìtumọ̀ owó nù nítorí pé wọ́n ti padà fi ẹ̀sìn lẹ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ èèpo ni wọ́n dì mú ẹ̀ka rẹ̀ nìkan tó gbé bòrí kan sórí yọ́rọ́yọ́rọ́ bí asẹ́ tí wọ́n fi ń ṣẹ́gi gbogbo ọrùn rẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ṣé bá jẹ́ kí ni ẹ mo ti lo kí ni bẹ́ẹ̀ subhanallah jìlbáàbù lọ́nà ní kọ́ wọ́tọ́ bá jáde ńlẹ̀ ọlọ́ọ̀rọ̀ kan ọkàn gbogbo àwọn àṣà burúkú ọ̀pọ̀ lọ́dọ̀ yorùbá àwọn ọka gbogbo nǹkan kún ara ẹ̀sìn wọ́n ní nkukú kírun nígbà tí ń kírun kí ló tún kù kí ló tún kù ó kírun torí pé tí ọba ajẹ́ pé irun ní kí sótún yẹ ká pé ń tún dáfá tọ́ba ké sọ láti ní ṣe kò ní dáfá o àfi kọjá pé irun náà ní kí sẹ́yìn máa pé bá aago méjì ló lù kò ní kú ò ní búkà ayọ̀ ọlọ́tí àtológogoro òun náà ń gbà ní àfi kọjá pé irun ní kí sẹ́yìn máa tó gbogbo gbà àtòhun àtàlẹ́ rẹ ni àfi kọjá pé irun ní kí sẹ́yìn máa pé ẹ lè jẹ́ ẹni tí owó dàpọ̀ pẹ̀lú rẹ̀ kọ́mọ́jàmbá yín àfi kó jẹ́ pé irun ní kí gbogbo àwọn wà pálapàla ségesège tó wà lọ́dọ̀ rẹ̀ irun ní kí ni òjò pàtì tó bá pé sọ̀láàtì ní bá ń ṣe inna sọ̀láàtà tanha anil fahsha'i wal munkar sọ̀láàt ó máa ń kọ́ àwọn àwà pálapàla ó máa ń kọ́ fún yàn àwọn àwà burúkú sọ̀láàtì máa ń gbà lọ́wọ́ èèyàn àwọn àwa tọ́lọ̀ wọn bá kọ̀ sọ̀láàtì máa ń gbà lọ́wọ́ èèyàn torí pé àṣàṣùbà àtàjàmà à ń retí sọ̀láàtì zuhur ṣé èmi tí mo ṣàṣùbà láfẹ̀mọ́júmọ́ tí mo ń retí sọ̀láàtì zuhur lọ́wọ́ ayẹ ká pé ń jalè láàrin àṣùbà àti zuhur ó yẹ kí n bẹ̀rù Ọlọ́run èmi náà ní sọ̀rọ̀ dúró wájú ọlọ́run lẹ́yìn tí mo ti jówó olówó tí mo gbé dúkìá dúkìá pẹ́tọ̀ Allahu Akbar àti mo bá mọ̀ kí Allahu Akbar ìníjàlè pé Allahu ló tóbi jù ìní jalè tó máa mọ̀ pé Allahu akbar ìní parọ́ tó máa mọ̀ pé Allahu akbar ìní ṣe zina tó máa mọ̀ pé Allahu akbar ìní jàmbá. àmọ́ ńgbà táwọn èèyàn jẹ́ pé irun ni wọ́n ń ṣe kìí ṣe sọláàtì sọláàtì lọ́lọ́run sì fi pa wá láṣẹ. síbẹ̀ yìí náà máa fi ẹsẹ̀ máa ṣe máa kírun lọ́kàn máa họra ní bí ẹni tó ṣe pé ilé rẹ̀ ní gbogbo kúrú náà yé ńlọ́sọdọ́sí yóò tún máa wọ ẹni tí ń lọ tí ń bọ̀ yóò tún máa yí bí àga bábà òjijì lẹ́kànrí tó rùkù á xeyr nà ebi ń kírun ni kìí ṣe pé ń ṣe sọláàtì sáàkì sọláàtì ní í ṣe yóò máa wo ibi tó forí kàn ní. oyin àbí agbọ́n kan sí tó lè mu síjú sọ́tún àbòsí à ń bọ̀ síbọ̀ sí ìsinsin lásán àbí yàmùyàmù torí kó ti mọ̀ pé wájú ta ló ń dúró Allahu Rabbul Alamin al-ibadat ọ̀fẹ́ jama ìjọsìn fẹ́ ìjọsìn kárí gbogbo ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́lọ̀ yọ́nú sí tó sì fi pa wá láṣẹ pé ká máa ṣe ẹ dì í mọ àwọn ìjọsìn nínú Islam gbogbo ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́lọ̀ yọ́nú sí tó sì pa wá láṣẹ pé ká máa ṣe níṣẹ́ ká máa sọ lọ́rọ̀ yálà ọ̀rọ̀ tó hàn ni àbí èyí tó pamọ́ iṣẹ́ tá a máa ṣe hàn ni àbí èyí tá a máa ṣe ní kọ̀kọ̀ gbogbo eléyìí wọ́n ń pè ní ìjọsìn nínú òfin ọlọ́run ọba wa torí ẹ̀ ẹ̀rí as-salatu ìjọsìn ni kẹ́ ẹ kọ́kọ́ gbà wípé ìjọsìn ni sọ̀lẹ́t ìjọsìn ni ẹ gbà ládàá lórí ẹ̀ kí lẹ fi gbà bẹ́ẹ̀ ṣé ẹnu wa la fi gbà ni àbọ̀kàn wa mọ̀ ń béèrè ṣé ẹnu wa la fi gbà àbọ̀kàn wa ọkàn wa kẹ wá gbéra kẹ ṣe sọ láti ní ṣíṣe gidi ìjọsìn lọ́nà ó di mélòó ó di méjì yẹn ni pé ìgbàgbọ́ tí mo ní wípé sọ̀láàtì yẹn Ìjọsìn ni òun gangan fúnra ara rẹ̀ ìjọsìn mi ti ń gbà ládá lórí ẹ̀ kí n wá máa ṣe lásìkò rẹ̀ bọ́lá ti ṣe fi pa mí láṣẹ ní ìbámu pẹ̀lú ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìjọsìn tún lọ́nà kí n gbà pé zakat ìjọsìn kí n sì máa yọ ìjọsìn tún lọ́nà kí n gbà pé siyam ìjọsìn kí n sì máa ṣe ìjọsìn lọ́nà kí n gbà pé hajj ìjọsìn ni kí n sì lọ ìjọsìn lọ́nà ń lágbára láti lọ àmọ́ mo gbà pé ìjọsìn ni ń gbà ládàá lọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ náà ni kí n ṣòdodo ìjọsìn ni kí n gbà pọ́nrán èèyàn ni kí n máa ṣòdodo ìjọsìn tọ́lọ̀ ń fún yàn ládàá lórí ẹ̀ kí n wá máa sọ ní pàápàá ìjọsìn mi ìtùnú ọlọ́run tún fún mi ládàá lórí ẹ̀ so ìjọsìn ọ̀fẹ́ ó gbòòrò ẹ rí i pé ilé mi ibi tó wà sí mọ́ṣáláṣí kìí ṣe inú mọ́ṣáláṣí ń rìn lọ ni báwo ní ìṣèwà dé mọ́ṣáláṣí sí lọ láì jẹ́ pé mo rìn lọ mọ́ṣáláṣí tó ṣeéṣe ó lè ṣeéṣe àwọn bàbá yẹ kó wọ́n rú ọ ẹni tí ó sì rọ ọ̀hún rìn a jẹ́ pé ńgbà tó jẹ́ pé ńlẹ̀ dé mọ́ṣáláṣí láì rìn ń tí ń ṣe tí ń fi débi tí ń ti sílọ̀n náà kọ́ ìjọsìn tó nà. ẹ̀wà dúró ń tẹ̀sí torí pé fẹ́ ṣe sọ láti ẹ̀yọ̀ kan ẹ̀wà dúró ládàtẹ̀ wàá gbà torí pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn náà jẹ́ ìjọsìn torí rẹ̀ ìjọsìn ó fẹ́ẹ̀ àkọ́kọ́ ìjọsìn eléyìí tí wọ́n kọ́kọ́ fẹ́ mẹ́nubà nínú tírà yìí ó náà ní kitabul ilm ọ̀rọ̀ nípa àmà ọ̀rọ̀ nípa ìmà ìmà ó náà ní wọ́n pè ní al-idrak kí nǹkan yéèyàn ni wọ́n pè ní mà. àmọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ kí ni wọ́n ń pè ní mà ìyapa pọ̀ láàrin àwọn olùmọ̀ ẹ rí i pé tẹ́ bá ń sọ̀rọ̀ pé ìyapa wà láàrin àwọn olùmọ̀ ń pa kankan ẹni tí ò bá nímọ̀ ó rò pé wọ́n dilẹ̀ ẹ ẹ dìde kí je ima ìmà. wọ́n ní ìmà ní àgbọ́yé ẹ̀sìn túmọ̀ sí pé mẹ́kò tó nípa ẹ́ńjìn tẹ́pẹ́ tó bá fọwọ́ kò ku mọ́tò yóò jì ni torí kò ní àgbọ́yé látàrí mẹ́kò ẹ̀ àwọn kí ni jẹ́ mà. ẹ sọ nǹkan kan <laughs> ẹni tí ń jẹ́ ìmà nílẹ̀ Yorùbá ń bí náà ní kótó abálẹ̀ nìkan mọ kínní hmm, ó ẹ sọ nǹkan <laughs> ọ̀dà ẹ̀já lọ sí sáfù ẹ̀yìn bàbá yẹn bàbá yẹn wọ ìmà kí ni jẹ́ mà ntí wọ́n ní téèyàn mà tọ́ dáyà lójú ọ̀dà mọ́ mà ṣùgbọ́n kò dá mi lójú tán wọ́n yé pè ní mà ní ìmà ló nà ọ̀gbá naam hmm, kamil kí ni jẹ́ ìyẹn ni pé ẹ̀ ń fi àtòdìjẹ́ màá tún máa mà ntí ó mú yàn kó ń po aláìmà àtàwọn aláìmà <laughs> ẹ gba Abbas kí ni jẹ́ ìmà. Abbas ma pọ̀ ń bì. a <laughs> ẹgbàá ẹgbàá òun náà ni idraku shay ala ma huwa bihi fil waqi' ká dá nǹkan mà lórí bó ti ṣe wà gángan ni wọ́n ń pè ní mà kẹ dá kínní yìí mà pé kínni kínni kínni wọ́n sì máa fi ṣe nàá wọ́n máa fi kọ̀wé. ẹnìkan ní rárá wọ́n á máa fi mú kọ, ṣé ọgbà àbí ọgbà ẹnìkan ní wọ́n á máa wọ̀ ọ́ sẹ́sẹ̀ sọ́gbà àbí ọgbà ẹnìkan ní wọ́n á máa fi kọ̀wé sọ́gbà àbí ọgbà ẹnìkan ní wọ́n á máa fi hàn kíó sọ́gbà àbí ọgbà torí ẹ kàn lè di oríṣiríṣi kọ́ gbogbo ẹ̀ náà kíkọ́ ni tòǹtà ń pè ní mànà. kí wọ́n á lomi. ẹ sọ̀rọ̀ níta máa mú láti fi láti fi rẹ̀ǹgbẹ́ òní wọ́n ń pè lómi. sẹ́nìkan bá sọ pé omi ni níta máa jẹ lókèlè lókèlè sọ́gbà very good. kí ni fìlà ẹnìkan láà máa wọ̀ ọ́. a ma wọ̀ ọ́ sọgba sọ́gbà aha idraku shay ala ma huwa bihi lórí bó ti ṣe wà ẹni wọ́n ń pè ní mà ó túmọ̀ sí ṣe gbogbo wa láyé ńlá mọ gbogbo nǹkan lórí bó ti ṣe wà ìdí nu ló fi jẹ́ pé mo lè jẹ́ kò nídìí kọ́ máa tẹ́ra rẹ jẹ́ pé gbogbo nǹkan lọ́mọ à olódo ni ọ́ nínú nǹkan púpọ̀ o ní èsì kí ó lè mí mà tó bá lọ gbé bàọ́lọ́jì kan wá tó jẹ́ pé kìí ṣe ẹ̀mí náà ti kọ́ ọmọ rẹ̀ rìn o à pé kí ni ó rò pé kí ó wọn kàn ṣe kọ́ lọ́lọ́ kọ́ lọ́rọ̀ tó lù lásán kí ó ni tó bá gbé àwọn òwe bàọ́lọ́jì fún lárúbáwá wà á fèèlì táwa náà ti kọ́ bàọ́lọ́jì yẹn wá di advanced one kí ni màá sọ. So? èmi ọmọdé bẹ̀ wò kò nídìí kí n máa tẹ́ra mi jẹ́ pé ah ìwà àmẹ́lẹ́ yìí àbọ̀ àbọ̀ ọbẹ̀ sórí ibu ni ṣe mọ̀ kó àwọn olódò ní ọmọ ìkọ́ báyẹn nígbà tó ti mọ̀ kó wọ́n mọ́ yọ bẹ̀rẹ̀ sí sépè so ẹnikẹ́ni ṣe ah ṣe nísìnyí ìgbà tó wá ṣèbéèrè ti prof ti ọ̀daràn ṣé ọfẹ sọ pé prof ọmọ nítorí òun béèrè ni ah èmi sọ pé wọn ọmọ àmọ́ tí wọ́n bá mọ̀ wọn ọba ṣe kí ni aha torí pé ẹni tó ń mọ̀ níbi kan kọ́ ibòmíì bọ́lọ̀ ń ṣe dá wa nù jàmá ẹnìkan ní specialization tiẹ̀ ní agriculture nínú agriculture yẹn gan ó mọ̀ nípa soil sẹ́wọ̀n kí tó máa ń sọ̀rọ̀ nípa sísìn àwọn ẹranko nínú agriculture kí ni ó ṣe yọ̀rọ̀ adákẹ́ ni kí ẹ lọ pe lágbájá wa nítorí mọ̀nù ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo nǹkan la mà lórí bó ti ṣe wà ọmọ kéwú kì í ṣe kó ọmọ kéwú alhamdulilayi ṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nípa tawhid ò ní mà rẹ̀ so ó filẹ̀ fún àwọn ẹni tó bá mọ̀ ń pa rẹ̀ ọmọ tí ó kìí ṣe pọ̀ ọmọ ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ nípa alwaqf endowment ọmọ tí ń jẹ bẹ́ẹ̀ èèyàn rọra ṣe kínní èèyàn rọra dákẹ́ kí a èèyàn máa kí gbogbo kí o máa ma ah, à gbogbo kí o máa ma olódo ni ẹ o olódo ni ẹyàn lè má gbogbo kí o so eléyìí túmọ̀ sí pé àwọn nǹkan kan wà tá a mà lórí bó ṣe wà àwọn nǹkan púpọ̀ wà tá a mà lórí bó ti ṣe ṣe kínní bó ti ṣe wà. ọlọ́yẹ̀lẹ́dàá wa ó ṣe àgbéga ìmà ó ṣe àgbéga ìmà ó sì fi ọlá fún àwọn olùmọ̀ torí rẹ̀ làfọ onítìrà fẹ́ sàlàyé fadlul ilmi wa ma yata'allaqu bih qala Allahu ta'ala ọlọ́run ọba tó ga sọ yìí pé qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun àyà kẹsàn-án nínú sóràtú zumar ọlọ́ọ̀ni sọ fún wa eré anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ǹjẹ́ wọn a lè dọ́gba bí àwọn ẹni tó mà àtàwọn ẹni tí kò mà ǹjẹ́ wọn lè dọ́gba bí ìbéèrè nìyẹn tí wọ́n lè dọ́gba wọn à lè dọ́gba o nínú àyà yìí àríkọ́ lọ́wọ́ bá ń bá anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ó ní kúl sọ fún wa àyà lélẹ́yìí jẹ́ ti alukur'ani alápọ̀nlé kò lẹ́tọ̀ kíkẹ́ ká gé nǹkan kan sọnù nínú rẹ̀ ọlọ́run sọ pé kúl gbogbo ibi tó bá ti sọ pé kúl kúl gbọ́dọ̀ ṣẹ́kù kọtọ pípé ká gé kúl dànù ẹ sì rí i pé àwọn àyè tí kúl kúl kúl tó wà ọ̀pọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni kúl huwa Allahu ahad ẹ tún rán mi létí bòmí kúl ya ayyuhal kafirun ẹ tún rán mi létí bòmí kúl a'udhu bi rabbin nas kúl a'udhu bi rabbil falaq ẹ tún rán mi létí bòmí. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله kíni dájọ́ kéèyàn ọmọ àmọ́ yọ kúl níbi tọ́lọ́mùbá ti sọ kúl nínú alukur'an gbogbo ẹ̀ ń a ṣe sọ̀láàtì lẹ́yìn imam imam wa ka fatiha tán lẹ́yìn ìgbà tó ké fatiha tán lọ́ba ní huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ah, ẹ dákun kí kan sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ rí wípé huwallahu ahad sẹ́yìn máa sóra kan tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tọ́ bàbá ìmáàmù rákà kejì lọ́ba ní a'udhu bi rabbil falaq min sharri ma khalaq la ilaha illallah ẹ̀rí yẹn tó lẹ́yìn ẹ̀ sọláàtì yẹn ṣe sọláàtì torí nǹkan míì tó yàtọ̀ sálùkùránì ní ń sọláàtì yẹn ṣe sọláàtì nǹkan míì tó yàtọ̀ sálù kùránì ní ké báyìí. àwọn olùmọ̀wá sọ pé gbogbo kúlkúlkúl tẹ̀rí yẹn àmì pé alukur'an ọ̀rọ̀ lọ́ni. torí ní ìsìtúmọ̀ bá rán ọmọ kan sẹ́ tí mo ní sọ fún wa pé mò ń bọ̀ tó ń bá débi tó ti di sẹ́kíní ọ̀sán. naam wọn láwọn ń bọ̀ mhm. wọn ní kí n sọ pé àwọn ń wọn ní kí n sọ fún yín pé àwọn ń gbogbo ẹ̀ irọ́ ni kí n ṣe tí wọ́n ara yín lẹ̀ ń sọ alukur'ani ò sọ fún sọ fún sọ fún wọn pé Allahu ọ̀kan ṣoṣo ni ṣé mọ̀ pé tó bá pé bẹ́ẹ̀ lẹ́yìn ó jìṣẹ́ sọ fún wọn pé mò ń bọ̀ wọ́n ní kí n jíṣẹ́ fún yín pé sọ fún wọn pé mò ń bọ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ tá a bá wá jíṣẹ́ bẹ́ẹ̀ fẹ́yìn Yorùbá kí lẹ́ wì náà kò gbédè ó ní kò gbédè àbẹ́ ẹ̀kọ́ ni àwọn túmọ̀ sí pé èdè jàǹbá la kà kún kìí ṣèdè àmánà torí èdè àmánà ni pé sọ fún wọn pé mò ń bọ̀ èyí jíṣẹ́ bí wọ́n ṣe ráyàn kéèyàn jẹ̀bi o àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ sọ fún wọn pé mò ń bọ̀ wọ́n rán mi kí n sọ pé sọ fún wọn pé mò ń bọ̀ kẹ́lẹ́ mọ̀ pé àmánà ńlá la alukur'an malayika jibril gbọ́ kul huwa allahu ahad kò wo ìtumọ̀ bọ́lọ̀ ń ṣe wí gángangángan lónà wàá wí fún anabi sallallahu alayhi wa sallam anabi náà gbọ́ kò wo túmọ̀ bọ́lọ̀ ń ṣe sọ gángangángan lónà wí fún wa àtànàbí bá fẹ́ wò túmọ̀ anabi ọba sọ wípé. huwallahu ahad nta nabi wọ̀ bá sọnù wípé ọ̀kan ṣoṣo ni allah ṣùgbọ́n nàbí wọ̀ sọ bẹ́ẹ̀ ntọ́lọ̀ ń sọ fún gangan náà ló sọ ó ní huwallahu ahad tẹ́lẹ̀ ìbá yé wa àjẹ́ wípé ẹ rí i pé wọ́n sọ ipa nàbí ò ní harafi kanu alukur'an màláíkà jibril kò ní harafi kanú alukur'an. tẹ́ ti ma bó ṣe jẹ́ nìsín bọ́lọ̀ ń ṣe sọ gẹ́lẹ́ ni màláìka kà fún ànábì bọ́lọ̀ ń ṣe wí gángan lànábì kà fún wa qul huwa Allahu ahad tó bá pè tùmọ̀ la fẹ́ wọ̀ ànábì ò ní sọ kò ní sọ qul huwa Allahu ahad nǹkan tí ọkàn sọ ni huwa Allahu ahad tẹ́bọ̀n la pa láṣẹ àṣẹ ni ọkàn tẹ̀lé kul a'udhu bi rabbil falaq ànábì ọba sọ pé kí ni a'udhu bi rabbil falaq torí ẹ ọlọ́run ó ń bi ànábì lè bó la ṣe mọ̀ pé ànábì lọ́lọ́run bì nítorí pé kul ọ̀dà gẹ́gẹ́ bí kẹ́ sọ pé kum ọ̀dà bí kẹ́ sọ pé okhruj ọ̀dà bí kẹ́ sọ pé odkhul kí ni gbogbo eléyìí túmọ̀ sí léde lárúbá fẹ́ẹ́lì òru ẹ̀wọ̀ ni fẹ́ẹ́lì amr tí iṣẹ́ bá sì ti jẹ́ ìtàn fi ń pààyàn láṣẹ sẹ́ni tá à ń pa láṣẹ wà wájú wa àbí òsì wájú wa. nàá dìde nígbà tó sọ pé dìde sẹ́ni tó ń sọ pé dìde fún bẹ́ẹ̀ wájú àbí òsì wájú. torí rẹ̀ ẹni tí à ń bá sọ̀rọ̀ pẹ̀lú fi'lul amr wọ́n máa ń pè ní mukhatab ay qum anta qul tàwa la dojú alukur'ani kan anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ náà láti wá sọ pé kul kul hali yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun sọ fún wa ìwà anabi muhammad sallallahu alayhi wa sallam sẹ́ẹ̀rì bí táà ti rí pé anabi ni wọ́n bá wí nù sọ ìwà anabi sallallahu alayhi wa alihi wa sallam lẹ́ni tí ń bi wọ́n léèrè wípé ǹjẹ́ àwọn ẹni tí wọ́n wà mà wọ́n lè jọ́gba pẹ̀lú ẹni tí wọ́n mà bí tí wọ́n lè dọ́gba ok tí wọ́n bá sọ pé èèyàn mà tẹ́mọ̀ pé ntọ́gbà lérò pẹ̀lú kọ́ mà òun náà ni pé ọmọ nǹkan bí nǹkan ti ṣe rí ntọ́gbà lérò pẹ̀lú pé èèyàn mà tẹ́ ẹ̀ bá gbàgbé ó ní pẹ́ni tó mọ nǹkan bí nǹkan ti ṣe rí tó lè dọ́gba pẹ̀lú ẹni tí ò mọ nǹkan pẹ̀lú bí nǹkan ti ṣe rí tí wọ́n lè dọ́gba wọ́n lè dọ́gba o ajẹ́pẹ́ ẹ̀dínmú lónìí tọ́lọ́wọ́n bá bá ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú pé àwọn ẹni tó mà ọlá ti ń bẹ fáwọn ẹni tó mà ẹni tó mọ̀ ò lè dọ́gba pẹ̀lú ẹni tí kò mà ìtọ́lọ́wọ́n bá ń bá wa sọ ni ẹni tó ma nǹkan pẹ̀lú bó ti ṣe rí ẹni tó ma nǹkan pẹ̀lú bó ti ṣe rí kí ni nǹkan náà tó bá ti wá nú alukur'an àbí sunna anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó ń tọ́ka sí ìmà ìmà àkọ́kọ́ tí wọ́n ń tọ́ka sí onímà nípa ọlọ́run sọ ànábì wí. táwọn ẹni tó nímà ọ̀hún tí wọ́n lè dọ́gba pẹ̀lú ẹni tí wọ́n mà jù. kò túmọ̀ sí pé sẹ́ni tó gba sàtífíkèètì tó lè dọ́gba pẹ̀lú ẹni tí ò rí gbà ṣé ń yé wa nítorí pé ìgbà táwọn ọba máa ń tán bá wa sọ àwọn tí wọn fi ṣe fáàrí làwọn máa fi ṣe fáàrí èèyàn lè nímọ̀ láì níwọ̀ ẹ̀rí èèyàn lè gbàwé ẹ̀rí kọ́ má nímọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìwé ẹ̀rí chance ni kó jẹ́ pé ìbéèrè tí wọ́n ṣe ọlọ́run ẹlẹ́dàá wa ni kó ṣe déédéé àwọn àlọ́ àtàwọn àbá etí wàá máa dá ẹni tó kàwé kàwé kàwé tí lè fi máa wọn ò béèrè nǹkan kan nù tọ́ka ìwọ bá gbàwé ẹ̀rí eléyìí ọba fẹ́ẹ̀lì eléyìí tó túmọ̀ sí pé ìwé ẹ̀rí kìí ṣe gbogbo ìgbà ní túmọ̀ sí mà nítorí pé mo lè níwèé ẹ̀rí àmọ́ tí má ní mà nípa nǹkan lórí bó ti ṣe wà ó túmọ̀ sí pé eléyìí lè gba master's degree kéléyìí ó gba first degree sẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ti ṣàdédé gbàwé ẹ̀rí ojú ọ̀nà pàǹkọ́ mọ̀ làá fi máa ń gba ìwé ẹ̀rí ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé mistakenly ìwé ẹ̀rí ẹ̀ sábà nígbà míì reflect ìmà káwa rí ọmọ tó ní dìgírì ẹyọ kan kó ní mọ̀jọ ẹni tó ní dìgírì méjì lọ nítorí pé òun mọ pàápàá nǹkan bó ti ṣe rí eléyìí kan gbàwé ẹ̀rí ni kò nímọ̀ nípa pàápàá nǹkan tó eléyìí ó túmọ̀ sí pé tẹ́ ń bá ń solùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga gíga ọmọ míì ó lè jẹ́ graduate assistant tó ẹsẹ̀ gba degree kó jẹ́ pé ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ ma ní department yẹn ó ń ró karankaran nínú ọpọlọ tiẹ̀ ju ẹ̀yin tẹ́ ti gba PhD lọ ju ẹ̀yin tẹ́ ti di professor lọ nítorí pé ìsọwọ́ka ẹ̀kọ́ yẹn tọmọ yẹn ń kà ìsọwọ́ research tóun research ẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ so ó túmọ̀ sí pé kọgbàwé ẹ̀rí ru ti yín o àmọ́ nímọ̀ nípa ń tẹ̀ ń kọ́ ọmọ jù yín lọ bẹ́ẹ̀ ni gbogbo ò máa rí láyé wọ́n kì í fi ìwé ẹ̀rí réètì àwọn tí wọ́n bá nímọ̀ ìpele yìí prof ni ah ìwọ tó ẹsẹ̀ gba degree ìwọ tó ní masters ìwọ tó ní phd prof prof prof wa jẹ́ rọ̀sùl. ó lè jẹ́ pé prof olódo ni by chance ló fi rí professorship. torí ẹ̀ wọ́n ṣe sọ yìí pé ìwé ẹ̀rí ẹsẹ̀ mà àfẹni tó bá ṣiṣẹ́ tọ̀ o ti gbàwé ẹ̀rí yẹn ọ̀ wá ní dúró ọmọ wa mọ̀ njojúmọ́ ọmọ wa mọ̀ njojúmọ́ wọ́n á sọ pé ah tí nǹkan kan bá ju ìwé ẹ̀rí yìí lọ láyé ó lọ yẹ kó fọ̀. torí pé ọmọ bí nǹkan ṣe rí ní pàápàá rẹ̀ eléyìí máa ń ṣe ṣe nígbà tó bá pé à ń wá ìmà láti fi ṣàǹfààní ṣèyàn láǹfààní ni kì í ṣe pé à ń wá ìwé ẹ̀rí láti fi máa pawó torí pé láyé jọ̀hún kìí ṣe ìwé ẹ̀rí làwọn máa ń wá àwọn ń wá màní láti fi ṣe àtúnṣe ara wọn láti fi ṣe àtúnṣe ẹlòmíì láti mú kí ilé ayé kódà kó dùn kó ṣe gbé kálukì yá mo sì sùn wà torí rẹ̀ àwọn tán ní màá tí wọ́n lè dọ́gba pẹ̀lú ẹni tí wọ́n mọ̀ wọ́n lè dọ́gba o wọ́n lè dọ́gba tọ́ tó bá jẹ́ pọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀sìn náà là ń sọ. So àwọn tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ń sọ ń bí wọn náà lẹni tó nímà tọ́mọ bí ọ̀rọ̀ ọ̀ma ti ṣe rí ní pàápàá tí ń sìn lò tí ń tẹ̀lé yàtọ̀ sẹ́ni tí òun kàn má ìmọ̀ yẹn ni kèé lò àbẹ́ni tó mọ̀ ní wàǹdàrùkù àmọ́ ńgbà tó rí pé àwùjọ tó ń wọ àwọn olódo ló kún bẹ́ẹ̀ òun náà wà máa kó onímà onímà onímà tó ń dọ́gba pẹ̀lú yìí ni ọlọ́run kan sọ nínú súrọ́tù zumar oníkúlù hali yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun tẹ́rù rẹ̀ wọ́n á ń sọ irú rẹ̀ wọ́n ń sọ ọlọ́kọ́mà gbogbo aláǹgbá sì dáràn gbọ́dọ̀ ọlọ́run sọ pé ká máa lé aláǹgbá ká àbáwò tí kì í dé bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ọlọ́run sọ pé ká máa lé aláǹgbá ká ọ̀wá ni onímà ọ̀nwálábàáhùn onílẹ́fìsẹ̀ tutù odó lélẹ́yìn ẹ̀hẹ́n náà pẹ́ olólòdò wa ń bínú bó ṣe rí gan ni wọ́n sọ kí wọ́n mú olódò lólòdò gan ìmánì. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون eléyìí ọlọ́run ọba fi ń ṣe àfihàn ọlá tó wà fáwọn olùmọ̀ ó sì jẹ́ ìtaninídìí kan fún gbogbo ẹni tó bá ní làákàyè pé àtẹ̀mí àtiwọ́ kí ló yẹ ká ṣe. káwa náà wá mà á wà á wà mà tá a fi nímà kì í ṣe pé á wà mà tá a fi sákò ń mà so ńgbà tá a gbọ́ àyà yíyé ẹ wo ìhà táwa kọ sí mà láwùjọ wa tẹ ẹ bá rí àwọn èèyàn láwùjọ áfíríkà yìí tí wọ́n ń sáré sí ìmàkan ní wíwá kẹ́ ẹ̀ mọ̀ pé oúnjẹ ni wọ́n ń wá wàláhì oúnjẹ wọ́n ń wá tí ọmọ tó wà ní higher institution tó dààmú pẹ̀lú kọ́ gba handout handout handout torí kọ́ fẹ́ paasi ìdánwò ó fẹ́ gba ìwé ẹ̀rí kó lè bá a rí ní tí ó lè fún wa láti fi wá ṣe. àmọ́ ká wá ìmọ̀ pé mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn mi yìí dáadáa kémi ó lè bá a kú ònípo olódo kí n lè bá a tún ṣe sábàbí láti yọ ẹni tọ́lọ́run bá bá fẹ́ nínú àlùmọ̀ yìí kúrò nínú àìmọ̀ kan èèyàn mélòó ní í ṣe bẹ́ẹ̀ kọ́dà wọn tún máa fi ọ ṣe yẹ̀yẹ́ ni kí á lè à ń ṣe báyìí kéwú náà là kéwú ẹjọ́ tí ẹ bá ka kéwú yẹn tán iṣẹ́ wo lẹ́rìí fi ṣe àfi wọn ò bí ẹyin léèrè rí kí ló dé tẹ̀yìn ká fi sáfúnlé kéwú kò nídìí ká wà lọ jìnnà ní kékeré ní kéwú téèyàn ó ké tán lọ́wọ́ pé iṣẹ́ wo lolú ẹ ó ṣe àbí ẹ̀kọ́ ni la ilaha illallah iná ló fi jẹ́ pé ibi tá a ti lè ga asáfún àbùkù wa jẹ́ tiwa ta ló yẹ ká máa bá jà. so ọlọ́run ọba ń pè wá ní nísìn kíka wá mà islam kọjá nítorí wàá jẹ́ pọ́dọ̀ àwọn kan míì tí èsè mùsùlùmí láti wá máa kọ́ pé ó yẹ ká wá mà ọlọ́run ọba ń fi hàn wá pé ọlá tí ń bẹ fẹ́ni tó nímà ó kọjá tẹni tí ò nímà eléyìí wọ́n ń pè ní istifahamun inkari istifahamun inkari ìbéèrè pé kò rí bẹ́ẹ̀ tí wọ́n lè tọ́gba bí àwọn ẹni tó nímọ̀ àtẹ̀ntì ò nímọ̀ ìdáhùn rẹ̀ ni pé kò lè ṣeéṣe kò lè ṣeéṣe kò wá sẹ́nìkan nínú wa o tọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa kò lè ṣe lólùmọ̀ walladhina jahadu fina lanahdiyannahum subulana ẹ̀yẹ sá gbìyànjú ọlọ́wọ́n ọba ní máa fi yàn án mánà ọlọ́wọ́n ọba fi ti àwọn bàbá pin dábàá pé ọmọ olùmọ̀ ni ó nímọ̀ àìmọye ọmọ mẹ́kò àìmọye ọmọ bàbá káfíńtà àìmọye ọmọ bàbá tẹ́lọ̀ tọ́lọ̀ ẹlẹ́dàá wa tí ó ṣe lólùmọ̀ ẹ̀yẹn sá ti gbìyànjú aláàánú lọlọ kí ló ti wọ́n rora rẹ pin tó ń fi dákẹ́ ń torí irú wa <laughs> wọn dá nítorí ìròyìn kí á ní wọn dá nítorí ìròyìn iṣẹ́ àrù àwọn sọ pé bí iṣẹ́ àrù kọ́ ok ajẹ́kítì ọba ti jẹ́ kí wọ́n dá sí àrù náà torí rẹ̀ kí ó náà wà fún wa náà ẹ kọ́ kẹ́yìn náà máa ń pa rẹ̀ ó pàtàkì púpọ̀ ọlọ́run tún ní yarfa' illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat eléyìí wá nínú suratul mujadilah ayé ẹlẹ́kọ̀ọ́kànlá ọlọ́run láwọn ẹni tó gbàgbọ́ nínú wa wọ́n máa ṣe àgbéga fún wa àwọn ẹni tá a wá fún nímà nínú yín á ṣe àlékún àgbéga fáwọn àgbéga di mélòó fáwọn ẹni tó nímà méjì nítorí pé ẹni tó nímà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó ti síwájú gbọ́ lọ́ngbọ́ àgbéga tìgbàgbọ́ ti wà fún un àgbéga tìmà náà tún kún fún un ó di àgbéga mélòó ó di àgbéga méjì ọlá di méjì nìyẹn. àkàràmọ̀kùnmọ̀lá ní tó dájú òun náà ní pé ẹni gíga lọ́lọ́run sí àwọn ẹni tó bá nímà. o ò bùkátà pé bàbá wo ló bí ọ inú ẹ̀yà wo ló ti wá ìran wo ni ìran rẹ ìlú ni ìlú rẹ wàláhì ò bùkátà rẹ. العلم يرفع بيتا لا عماد له ìmáàmà gbé lérò láì kò sí òpó. àmọ́ tó bá yẹ pé aláìmọ̀kan bá léèyàn àìmọ̀kan á máa fọ́ gbogbo nǹkan ni. والجهل يهدم بيت العز والشرف àìmọ̀kan á máa wó ilé ńlá. ilé àgbéga máa fọ́dànù látàrí àìmọ̀kan tí nǹkan ọba bàjẹ́ láyé àwọn aláìmọ̀kan ni ọ̀pọ̀ tí nǹkan ọba dá láyé àwọn olùmọ̀ ni ọ̀pọ̀ torí ẹ̀ à ń bùkátà irú àgbéga báyìí àti wá rí àgbéga yìí ó ká lè ṣe sùúrù láti wá ìmọ̀ nítorí pé ìmọ̀ yẹn ọ̀rọ̀ rẹ̀ dùn sọ. So, ọ̀rọ̀ rẹ̀ sì dùn gbọ́ ṣùgbọ́n àti dé ipò ẹni tó ní màá kò rọrùn o kò rọrùn o torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kullin ila sha'wil 'ula harakatun walakin 'azimun fi r-rijali thabatu gbogbo oníkálukú wa ló lè ta bíọ́bíọ́ ní ìyànjú àti dí àyè tó ga rere ṣùgbọ́n ẹni tó ga jù nínú wa lẹni tí ó lè dúró tí ó rìnrìn yẹn dópin gbogbo wa lè ipa fẹ́ kọ́mà tí kàkàrírí ọ̀pọ̀ ń bẹ̀rẹ̀ gbogbo kálukú ti lọ ra tíra Mukhtasaru min Hadil Qasidin bàtà ìgbàdé bì kan ìdánilẹ́kọ̀ọ́ la pè fún àríjàmá kíní lè díẹ̀ <laughs> ọlọ́run ti rí i pé tẹ mẹ́kò lọ́yẹ̀ mi láyẹ̀ mi ní òṣèjẹ́ ń yàdí kí ó àwọn náà ṣẹ̀ṣẹ̀ rí àbí nígbà tó ra tíra ń jọ sí kò rí. bẹ́ẹ̀ ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn sábàbí tí wọ́n fi sá fún mànà nítorí wípé ó wù wọ́n ṣùgbọ́n wọn ò ṣetán láti ṣiṣẹ́ tọ̀. látọ̀ wọlé kí ó oní àbá tún dá sọ lé kí ó inú kálukú dùn pé alhamdulillah ọmọ yìí náà kọ́ mà láti fi jáde wá sọ̀rọ̀ yá gbọ́ tẹnu tiẹ̀ náà lọ́rọ̀ bá ti ń dàrú láti pé ojú tiẹ̀ máa tì mí láàárọ̀ láàárọ̀ mo bá ti ní kálukú jáde kó a sọ ní ìmọ̀ tí wọ́n sọ wọ́n ní àdíẹ̀ díẹ̀ náà ní sàlọ̀ ẹ̀yin ọ̀padà dàkú kọ́ ọ wá ní ìjọ mélòó la díẹ̀ bùkátà láti máa sábà kó tó kó tó di pé yín dákòkò abẹ́rẹ́ rí nǹkan ẹtùdẹ́nu kíláàsì kálukọ́ ká kọ́mọ́ bàjẹ́ pé àwọn olódò là ń train àti gbọ́ ẹ̀yin ọmọ yẹn ti ẹ̀rí ti ńlá ká ìwọ náà ká tiẹ̀ máa ń wọlé ọ̀ lẹ́nu ni tọ́ tọ́ ẹ̀ ní sọ ọ sọ pé mà kó lè bàjẹ́ pàkíyèsí tí wọ́n fún ọ yóò tún ju ètò ń fẹ́ lómi lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́bàá rí pé kọ̀ wá mọ́ yọba ti pinnu lẹ́mìí rẹ̀ pé wo ìwọ ẹ̀mí mi wọn ọ̀kọ́ kí ó mẹ́mí tó o sì fẹ́ ga bóòlù sì fẹ́ ga Ibn Abbas radiyallahu anhuma ó ní lil ulama'i darajatun fawqa al-mu'minin ó ní àwọn àgbéga tí ń bẹ fún àwọn olùmọ̀ àwọn àgbéga kan ni eléyìí tí wọ́n fi tayọ àwọn olùgbàgbọ́ òdodo bí sab'i mi'ati daraja ní àgbéga ọ̀nà ọgọ́rùn-ún méje ma bayna ad-darajatayni masiratu khamsu mi'ati 'amin láàrin ìpele kan sí ìpele míì nínú àgbéga yìí ìrìn ọgọ́rùn-ún márùn-ún ọdún ní bẹ́ẹ̀nbẹ́. ọ̀rọ̀ tí Ibn Abbas sọ yìí ọ̀rọ̀ yìí dùn púpọ̀ ìtumọ̀ ń sì kún kẹ́kẹ́ ṣùgbọ́n àlè máa fi sẹ́rí o ìyẹn tó bá dájú pé Ibn Abbas sọ ẹ má gbàgbé pé tíra ta yọ nínú tíra ta yọ iná lélẹ́yìí wọ́n yọ eléyìí nínú minhajul qasidin wọ́n yọ minhajul qasidin látinú Ihya'u Ulumuddin so icc sọ nínú tó kó àléébù àti ayẹ tó kó bá Ihya Ulumuddin ti Ghazali oná làwọn ọ̀rọ̀ tá a máa sọ tá a fi tì síbi kan tá a wà tá a ní rí nítorí pé ọ̀rọ̀ yìí tó bá ké Ibn Abbas bá sọ yóò jẹ́ mawqufun lahu hukmu raf' yóò jẹ́ ọ̀rọ̀ sàábé tó ní ìdájọ́ kọ́rọ̀ ànábì ni torí pé eléyìí mimma la yuqalu min qabili ar-ra'y ọ̀nbẹ́nu téèyàn kàn lè rori lásán kó fi sọ. So torí táyè bá gba gbogbo yẹn láti máa sọ báyìí a ẹ̀sìn ọ bàjẹ́ bàjẹ́ bí ká sọ pé ọlá ti ń bẹ fẹ́ni tí máa ń wá hudan wa bushra lórí ẹni tí kìí wá hudan wa bushra ó tó ọlá ti ń bẹ ó tó ìrìn ti ń bẹ láàrin sámàsílẹ̀ sẹ́wọ́n <laughs> sọ báwọn ẹni ń bọ̀ lọ́wọ́ àdìsí wo ló mú wa irú rẹ̀ náà ni ọ̀rọ̀ yìí tó ń bẹ nínú kẹtíyàn kan lè forí lásán sọ ó yẹ ká pé arínú alukur'ani àbí kọjá pa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ anabi ò sọ bẹ́ẹ̀ ó súnmọ́ ó jẹ́ ìròyìn àwọn ẹni tí máa ń kọ́ ròyìn iná lélẹ́yìn ṣùgbọ́n àyà ti tó wa wípé ọlá ń bẹ fáwọn onímímà tayọ tàwọn olùgbàgbọ́ òdodo àyà yẹn tiẹ̀ ti kọ́kọ́ tọ́ka sí i pé ọlá tàwọn onímọ̀ ti di méjì nígbà táwọn olùgbàgbọ́ òdodo tọ́lá tí wọ́n mọ lórí ẹyọ kan nítorí pé olùmọ̀ tá à ń sọ̀rọ̀ ọpọlá tiẹ̀ tún ju tolùgbàgbọ́ òdodo lọ olùgbàgbọ́ òdodo ló ń gan láti pìlẹ̀ àjẹpọ̀ lọ́la olùgbàgbọ́ òdodo ó tún lọ́la ti jíjẹ́ olùmọ̀. ó wà nínú Sahihul Bukhari àti muslim láti ọ̀dọ̀ muawiya ibnu abi sufyan radiyallahu anhu a sì mọ̀ pé muawiya sọ̀hábẹ́ ni o abu sufyan bàbá rẹ̀ sọ̀hábẹ́ làwọn náà àjọké ńgbà tá a bá pé muawiya ibnu abi sufyan kí lásọ radiyallahu anhuma àti bàbá àtọ́mà. ọlọ́run kó yọ́nú sí àwọn méjèèjì. Muawiya yìí ọjọ́ ọ̀kan nínú àwọn akọ̀wé alukur'ani tọ́lọ́run sọ̀kalẹ̀ fanabi sallallahu alayhi wa alihi wa sallam talukur'ani bá ti sọ̀kalẹ̀ ọ̀nbẹ nù àwọn ẹni tí máa bá nàbì kọ́ kalẹ̀ ọ̀kan nù wọn ni kèé sùn ní gbogbo wọn torí pé ṣáájú kó tó di wípé ilẹ̀ ti Muawiya mọ́ àìmọye ilẹ̀ ló ti mọ́ ṣáájú tiẹ̀ àwọn èèyàn ti ń jẹ́ mùsùlùmí tí wọ́n sì ti ń bá nàbì kọ wáhàyí kalẹ̀ ṣáájú kí Muawiya tó di mùsùlùmí a sì mọ̀ wípé Muawiya radiyallahu anhu ó ń bẹ nínú àwọn muslimatul fath. àwọn ẹni tó gba ìsìn islam ní ọjọ́ tánàbì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fún ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà ọdún wo lélẹ́yìn ọdún kẹjọ lẹ́yìn hijra anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi ti kú lọ́dún kẹló ó kú lọ́dún kẹwàá lẹ́yìn hijra ajẹ́pọ́dún mélòó ni muawiya fi mùsùlùmí tó kú ọdún méjì. ṣé láàrin ọdún méjì tí Muawiya tó fi wá jẹ́ mùsùlùmí kánà bí o tó kú sálùkùrá nìkan kan ọ̀sọ̀ kalẹ̀ ọ̀sọ̀ àbí ọ̀sọ̀ ọ̀sọ̀ tàbá sọ fún Muawiya pé ààyè eléyìí tó sọ̀ kalẹ̀ yìí ìwọ náà kọ́ lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi náà ti kọ́ tó láti pè lọ́kàn nínú àwọn akọ̀wé àbí ó tó mọ̀nà. Hmm. adúpẹ́ fọlọ́ muawiya yìí sahabe ni àbí èsè sahabe bàbá rẹ̀ ńkọ́ kí là ń fi dá sahabe mà kéèyàn rà nàbì sallallahu alaihi wa alihi wasallam kódà kó ṣe lódiwọ̀n àṣẹjù àyà kó sì gbà nàbì gbọ́ kó sì kú lórí ìgbàgbọ́ ọ̀hún mẹ́tẹ̀ẹ̀ta yìí ó pé lára muawiya àbí òpè adúpẹ́ fọlọ́ muawiya tó ajọ́ta nàbì rí i bàbá rẹ̀ náà tá ànábì ní tẹ́lẹ̀ wọ́n gbégi dínà ànábì kódà kìí ṣẹ̀gún lásán wọ́n kó sójú ọ̀nà ànábì wọ́n gbé idà wọ́n gbé lánàbì lọ́rùn wọ́n fẹ́ pa ànábì àti pé papá gan Muawiya yìí ọ̀sánà àti bàbá rẹ̀ Sufyan Abu Sufyan wọ́n sánà bí ìjákulẹ̀ ó ti ṣe bá Islam bí Islam ó ti ṣe dìtàn látìgbà tó ti wà lórí ìtẹ́ rẹ̀ ṣé gbogbo ohun tí wọ́n ti wá ṣe ṣáájú yìí ọyọ wọn kúrò ń kó àtijọ́ sàbí ọyọ wọn kò ń bẹ nítorí pé innal islam yahdimu ma qablahu islam máa wó ní téèyàn bá ti ṣe ṣáájú rẹ̀ dànù adúpẹ́ fọlọ́ tó bá ti dárúkọ Muawiya kí la sọ radiyallahu anhu bàbá rẹ̀ Abu Sufyan radiyallahu anhu kódà kó ṣe pé ìwọ bínú títí títí ọ̀tàkìtì ó forí sọlẹ̀. So sọ yóò tún bínú títí ọlọgbógun ẹkú tí ó gbé mu ó sì rẹ̀ ni sàábẹ ni muawiya sàábẹ sì ni abu sufyan radiyallahu anhuma muawiya yìí ọlọgba àdìsí wa àdìsí tó wá gbà wá yìí ọ̀nbẹ nu sahih al-bukhari àti sahih muslim tẹ́ńbà ní àdìsí wa nu sahih bukhari àti sahih muslim kí ni nǹkan tí yóò fi sílẹ̀ nínú ẹ̀mí yín lápẹ̀rẹ̀. ìpè àdéhùn yẹn ọ̀fi ẹsẹ̀ rinlẹ̀ ogúnrégé gbogbo yorùbá tó bá gbọ́n dáadáa sọ. kò sí iyèméjì ń bẹ̀ alimami bukhari àti muslim wọ́n gbé jáde láti ọ̀dọ̀ muawiya ibn abi sufyan onísàmìtì rasulallah sallallahu alayhi wa sallam yaqul ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ o sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí anabi wa ike àti ọlọ́lọ́wọ́n bá ń bẹ fún ti ń sọ pé wọ́n sọ fún ni àbò ńlọgbọ́ wọ́n sọ fún pànàbí wípé àbò ńlọgbọ́ fúnra rẹ̀ adúpẹ́ fúnra adúpẹ́ fọlọ́ kọjá mùsùlùmí kí ló gbé lọ jókòó wájú ànábì náà kọjá mùsùlùmí kí ló dé tá a fi gba rìwáyà lẹ́nu rẹ̀ rìwáyà mélòó làbújá àlùgbà wa náà Abu Lahabi nǹkan àyínká làwọn ọ̀tá Islam ẹ wàá máa bú àwọn sàábì ànábì ẹ pẹ́ ń kórìíra àwọn sàábì ànábì torí pé ẹ̀yin fẹ́ bẹ́sìn Islam jẹ gbogbo ẹ̀ lórúkọ pa àmọ́ kí òní bá a ọlọ́nsọ wa ń bi kí ó tó dorí kodò tí wọ́n bá ti ń ṣèṣe ṣíà ọ̀rọ̀ wọn ò ṣòro dáàmà síbẹ̀ yìí náà ti máa tẹ́ fi máa dá ṣíà mà kọjá pé sàábì láàmà bú ká máa bú sàbí ká tún máa mú mi sí gbogbo mi wá máa yí. subhanallah a àdúpẹ́ fọlọ́ torí ẹ̀ kò sí bó ṣe jọ tẹ̀sí islam láti rí rò ní tú. muawiya gbọ́rọ̀ yìí wa ọlá nàbí sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ bá ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn gbogbo ẹni tọ́lọ̀ ń bá ro rere rò yóò fún lágbọ́yé nínú ẹ̀sìn àjẹpé níní àgbọ́yé nínú ẹ̀sìn àmì pé ọlọ́run ti ro rere rò yanu ọlọ́run dákun ro rere rò àwa náà. man yuridillahu bihi khayra gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá gbèrò rere yufaqqihu fi ddin yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn. orí rẹ̀ iná ń sọ pé gbogbo ọ̀rọ̀ tó bá wá nínú alukur'an àbí sunna tí ń tọ́ka sọ́lá tí ń bẹ fún mà ìmọ̀ tí wọ́n gbà lérò ń bẹ ní kíni alfiqhu fi ddin alfiqhu fi ddin níní àgbọ́yé nínú ẹ̀sìn. níní àgbọ́yé nínú ẹ̀sìn kò ní í ṣe pẹ̀lú màfíkù lásán torí màfíkù abala kan ni nínú àwọn ọ̀mà téèyàn fi lágbòye nínú ẹ̀sìn ìmọ̀ tẹ̀wọ̀hídì náà ara àmà téèyàn fi lágbòye nínú ẹ̀sìn ni bẹ́ẹ̀ náà ni àwọn àmà eléyìí tó ní í ṣe pẹ̀lú súnà nínú àwọn àmà téèyàn fi lágbòye nínú ẹ̀sìn ni gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá ti ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn alhamdulilayi. ẹ̀rí pé gbogbo mùsùlùmí ìmọ̀ awù wọn kí káwọn ọmọ wọn máa kí ó náà lẹ́sẹ̀ rí kó nra ma máa rán máa lọ lé kí ó wọ́n sì máa forí tì máa mọ́nítọ̀ àwọn ọmọ yẹn nítorí pé ọmọ sọ pé òun fẹ́ ni ò gbogbo àwọn èèyàn gbogbo èèyàn náà lónìí tí wọ́n padà wá rí tọ́lọ̀ ẹlẹ́dàá wa padà fi mà wọ́n àwọn òbí wọn ti ṣe mẹ́wàá ń bẹ̀ kọ́lọ̀ wọn sa àwọn òbí yẹn lẹ́sàn-án rè gbogbo òbí ọjọ́ kan ti wáyé rí lórí ẹni tó kọ́ kéwù tí ó sọ pé wọ́n lọ lé kéwù má bóyá nítorí wọ́n lé fowó lé kéwù àbí nítorí àwọn mọ̀álìmù ń ta lọ́rẹ́ àbí nítorí wọ́n kọ́ títí kò yé e táwọn bàbá rí ó ní kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ èmi ọmọ ìwọ náà ò ní mà ọlọ́run ò ní jẹ́ ọ̀yáyáyá gbọ́nà bàbá mi ẹ̀ gba ní ọ́fíìsì ìmàdélékè o kọ́dà ara àwọn màmá tó ṣe pé yóò sì gọ sítòsí lékè o yóò máa wu ọmọ rẹ̀ kó sọ wà ń bẹ̀ àsìkò tí wọ́n ń kọ́ wọn sóun náà ń dáhùn àbí ọ̀dáhùn ìgbà tí màmá bá tó rí i pé ibẹ̀ lọ́wà òun náà ń dáhùn ni màmá tó ti sẹ̀kù màmá ọ̀ma kí ó kankan o àmọ́ nítorí pé kò wú kọ́ mọ̀ wọ́n jólódò ó sì wù kọ́mọ wọn bẹ́nu ẹni tọ́lọ̀ wọn bá ro rere rò subhanallah ẹ rí i pé àwọn bàbá kan wá wà adúpẹ́ fọlọ́n pa àwọn ọ̀pọ̀ lọ títí bẹ́ẹ̀ náà làwọn màmá kan àwọn ò tiẹ̀ ju ẹ̀ta awóró lọ àwọn tó ń sọ pé ọ gbọ́dọ̀ délé kí o kò sí ní táàbì kí o ṣe láyé tiwa o ńgbà táwọn ọ̀kọ́ kí o táà máa táyé ni kí o kí ni àwọn bàbá àdánù nìyẹn àwọn àyà wàhálà ọlọ́run dákun mọ́sà àwọn bàbá tiwa bẹ́ẹ̀ o mọ́sà àwọn màmá tiwa bẹ́ẹ̀ man yuridillahu bihi khayra yufaqqihhu fid-din gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá bá rore rorò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn ẹ̀ríkà àdìsí wọ́n ń tọ́ka sí abala kan nínú abala méjì eléyìí tí ń bẹ fún ìmọ̀ téèyàn bá ń kọ́ mà abala àkọ́kọ́ òun náà ní ká ha nta-nkọ ńkọ́ abẹ́lé ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká gbọ́ ń tà yé ká gbọ́ ń tà yé èwo lọ pàtàkì jù nù méjèèjì ẹ rí i pé ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ tó nímà tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa àmà ṣé ká fún agbọn híhà nǹkan jù ni lórí agbọn gbígbàgbọ́ yé rẹ̀ àdàgbọ́ yé ńlọ yẹ ká fún lọ́lá lórí híhà nǹkan kò sí tàbí ṣùgbọ́n pé kí n kàn ha lásán kí n má mọ̀túmọ̀ rẹ̀ kí n má gbàgbọ́ iye rẹ̀ kò sọ mí dolùmọ̀ kò sọ mí dolùmọ̀ torí pé irú wọn tó bá tiẹ̀ ṣàṣeyege lẹ́nu ẹ̀kọ́ pọ́padà gbàwé ẹ̀rí ó ti ní àsọyépọ̀ pẹ̀lú olùkọ́ni o irú wọn lẹni tí ó ti sọ fún olùkọ́ pé ṣe rí ùsùlù fíkì yìí báyìí nítorí dájú ni pé kò yé mi bẹ́ẹ̀ ni olùkọ́ kan tó jẹ́ lárúbáwá tó náà ti dolùkọ́ nìsín tó náà ń kọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ní sọ fún wa ó ní usulu fiqh tó ń fi jáde ní kulliyati sharia wọ́n kọ́ nǹkan nǹkan kò yẹ o èdè wọn wọ́n sì fi ń kọ́ wọn. àwa tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lè dé tiwa tí o bá ń bẹ́ nu wa haúsá ń bẹ́ nu wa àwọn birom wọ́n ń bẹ́ nu wa bẹ́ẹ̀ náà ni àwọn tíìf wọ́n ń bẹ́ nu wa bẹ́ẹ̀ náà ni àwọn kanúrí àwọn atápà wọ́n bẹ́ẹ̀ nu wa àwa wa péde ni kálíbà àfi kọ́mà wọ́n ń kọ́ àwọn ọmọ tí ìpìlẹ̀ èdè wọn tí lárúbáwá ọlọ́run wọn ẹni tó wá jẹ́ péde bàbá ni wọ́n fi ń kọ́ òun wá ní jẹ́wọ́ fún wa torí kò ọmọ parọ́ ọ bá ọ padà jẹ́wọ́ náà ní rí kí ni torí pé gbogbo ń ní kọ́ náà kú ti kẹ́kọ̀ọ́ bíi kí ló dé tí ò yé wọ ó ní tó ṣẹlẹ̀ ni pé wọ́n ń kọ́ wa wọ́n ti gbìyànjú láyé gbà wọ́n tún ju ti sin lọ wọ́n gbìyànjú ṣùgbọ́n kò yé mi bóòlù ẹ̀sìn wa pass ibi tá a ti mọ̀ pé ní ti máa ń bùkátà àgbọ̀ yìí tọ́mọ gbàbẹ̀ kọjá tí ò yé tó sì páàsì rẹ̀ gẹ́gẹ́ bí ìdánwò wọ́n sànù rẹ̀ ni ó ní ní tó ṣẹlẹ̀ ni pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ hundred level òun òun máa lọ bólùkọ́ ni wọ́n sọ pé yóò dáa fún yín ọlọ́run sì fàlùbáríkà sí máa yín àwọn ọmọ yín àwọn náà jòlúmọ̀ yóò máa dáa fún yín ní títí láéláé sẹ́ni tó ṣẹlẹ̀ ní pé kọ́tẹ́ ńkọ́ wa kọ́ máa yé mi àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo ńtẹ́ ẹ bá kọ́ wa ń táàmù yìí wọ́n hà láti bẹ̀rẹ̀ dópin bíi fàtìhà bàbá àdìjọ́ ọ̀dánwò wọ́n bá yín sọ gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀mí ìtẹ́ ẹ bá fẹ́ ẹ fi ìtẹ́ ẹ fẹ́ lẹ̀ <laughs> onímọ̀ ṣẹṣẹ ni tó fi jáde four hundred level bẹ̀rẹ̀ fáwọn olùkọ́ náà wọ́n ń bá a fọwọ́ sí rọ́ ìdí inú tó fi rí i ṣe àkàràmọ̀kùnmùlá tọ́ ntí máa ń bùkátà àgbọ́yé téèyàn ọba fi lè gbọ́yé láyé tí wọ́n sì lọ gbàbẹ̀ kọjá ẹ gbà pé ọkàn rù lọ́sọ̀kalẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn olùmọ̀kan wà láyé àwọn máa ń sọ fún wa yìí pé ntọ́ yẹ ká mójútó jù nínú ìmọ̀ ni pé kàhà torí man hafiz al-mutuna haza al-funun ẹni tó bá ti há àwọn tíra ìmọ̀ ti péjọ sọ́dọ̀ rẹ̀ àwọn olùmọ̀wé akẹ́sì máa ń sọ pé àgbọ́yé lọ́jà nítorí pé ẹni tó bá lágbọ́yé òun gangan ni ó lè sọ kùnkùndùn tó wà nínú òfin ṣẹ̀ríà yìí òun ni ó lè sọ̀rọ̀ tí ó kò mú òkun tọ́lọ̀ wọn bá ń fẹ́ ká ọ̀dọ́ rẹ̀ gan láti ma èwo lọ́tọ́ èwo ni ọ̀tọ́ eléyìí ní máa jẹ́ kó lùmọ̀kan lọ. agbára mo gbọ́ yé lọ agbára mo máa ń tọ́tọ́ ka sí ju ọ lọ wọ́n léléyìí ó pé ẹ̀hà lásán a sì ní èyí bá ní ká lè ha káwá gbìyànjú lákòókò kan náà láti gbàgbọ́ yìí rẹ̀ dáadáa níta ń pè ní mà o níta ń pè ní mà ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ yẹn ọ̀nà wo ló fẹ́ fi mú wa gbọ́ yìí tí wọn náà ti yí ọ ná torí pé tí ọba yí ẹni tí ń bá ní sọ̀rọ̀ kò sí bó ṣe lè láyé àwa tá à ń gbọ́ àmọ́ tó bá kàn ni. tiẹ̀ ní pé ntọ́ hàn sọ fún wa má wulẹ̀ ṣàlàyé torí kò kúkú mà tẹ́lẹ̀ náà iná ni wọ́n ti sọ pé ọwọ́ àna hadith rubba hamili fiqhin ghayru faqih ó ń bẹ nínú àwọn ẹni tó ru ìmàsórí táwọn ò lágbọ̀ọ́yé rẹ̀ wọ́n kàn jíṣẹ́ rẹ̀ ni rubba hamili fiqhin ila man huwa afqahu minhu ìwọ kàn fáwọn èèyàn ẹni tó jíṣẹ́ rẹ̀ fún wọn gbọ́yé jù ọ lọ gẹ́gẹ́ bí àpèjúwe alimami ahmed àti alimami shafi'i rahimahum allahu ta'ala shafi'i máa ń sọ fún imaamu ahmed pé ẹ bá wa yí àdéhìí o tẹ́ ẹ bá ti rí gbógun rígi ọ̀fẹ́sẹ̀ rìn lẹ́sà ti sọ fáwa tẹ́ bá ti sọ fáwọn àwọn bẹ̀rẹ̀ sí yọ àwọn òfin tẹ́yìn ò lè lérò kó lè wà ń bẹ̀ láéláé torí rẹ̀ wọ́n ní imaamu shafi'i rahimahullah wọ́n jókòó ti àdéhìí yìí يا أبا عمير ما فعل النغير يا أبا عمير ما فعل النغير لا تنهي صلاة العشاء sí ẹ̀bá àsùbá wọ́n sì yọ ìdájọ́ àádọ́rin nínú àdéhùn yẹn ẹgbẹ́ tuma rẹ̀ báyọ̀ iná lè gbìyànjú ìwọ bàbá Umair kí ló sẹ́yìn olóńgò rẹ̀ àà sì kẹ́ máa bọ́ ọmọdé kékeré ṣeré pé ìwọ tó ń fọlọ yìí kí ló ṣe bèbí tó ń fi ṣeré wọ́n sì yọ ìdájọ́ bíi seventy kò sì sí kan tó ṣe dànù bẹ́ẹ̀ wọ́n ní àgbọ́yé tó péye nípa ẹ̀ sọ àwa náà ká di méjèèjì pọ̀ kò sí àǹfààní nínú pé mo nímà tí n bá ti há nǹkan sórí nínú mà nísìnyí fẹ́ sọ̀rọ̀ pé láyé ànábì kan nítorí tiẹ̀ ọlọ́run ti torí rẹ̀ tó rán bọ̀dá rẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run wá rán àwọn méjèèjì sí káfíìrì kan ànábì kan bọ̀dá rẹ̀ pẹ̀lú ẹ̀ ọ̀ràn sí káfíìrì kan sẹ́wọ̀n pé mi ti mú ma wá nínú mà mo gbọ́dọ̀ ha orúkọ anabi anabi là ànábì wo Musa aleyhi salam. tani bọ̀dá rẹ̀ tọ́lọ́ ń ti torí tiẹ̀ rán pẹ̀lú ẹ̀ haruna aleyhi salam olóhùn aran sí káfíìrì alágbẹ̀rùgbẹ̀rì ńlá kan firaun so nínú mà èèyàn gbọ́dọ̀ ha bẹ́ẹ̀ nísìn nínú mà ẹ tún gbìyànjú láti ha ní tó ha bí ìlú bí déètì wọ́n sọ fún yín pé Madina to Baghdad òun náà ló jẹ́ fún àwọn àjọbẹ Islam nígbà yẹn ó ṣubú sọ́wọ́n àwọn at-Tatar ní muntasaf al-qarn as-sadis al-hijri ọdún wo gan lọ́dún náà five six five hijri five hundred and sixty five hijri so irú àwọn nǹkan bá ẹ̀ hà sórí bákan náà kò sáǹfà nínú olùkọ́ àbákẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam ni ọ kò tí ẹ sí kankan tó há sórí inú alukurani tẹ́bàtì wàá fẹ́ sọ̀rọ̀ tó ti dọ́lọ́ alukurani ọmọ ọmọ alukurani wa ẹ bá ń ọ yẹ kí nǹkan kan wà lórí rẹ̀ kò yẹ kó rírì ó gbófo gbogbo ẹ o ọlọ́run ṣe ń rọrùn fún alihamudulilayi ọwọ́ ti ṣe gbogbo ẹ ń rọrùn mi kí gbogbo ọkọ múra rẹ̀ wọ́n ní máa la yudraku kulluhu la yutraku julluhu níta àbá ti lè rí gbogbo ẹ̀ mú àti ní sọ gbogbo ẹ̀ lẹ̀. kódà kó ṣe pé júzù àmà júzù tàbáraka júzù kọ́dísẹ́míà kí nǹkan kan sáwà lórí rẹ̀. bẹ́ẹ̀ làwọn àdìsá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò yẹ káwá pé kò sí nǹkan kan lórí rẹ̀ nínú àdìsá nàbí Muhammad sallallahu alayhi wa ó sì sọ pé ọmọ ń pa ẹ̀sìn ẹ̀sìn wọn wá lọ́ọ́ ọwọ́ aha orin tó rí lóríṣiríṣi sẹ́mi kọ́ àwọn orin sẹ́mi àṣírí tọ́fà táwọn ẹni tí máa kọ́ kí ó fi máa fẹ́ há òun tí wọ́n yẹ há kúránì tí wọ́n yẹ há súnà sẹ́mi tọ́fà ẹ gbìyànjú a lè kí ó la ọ kí ló dé ibi wọn náà lọ lè kí ó bórin lọ há nìsí sẹ́mi kí tó bá pín láti pìlẹ̀ làwọn aléèké wa nílẹ̀ yorùbá yìí lọ́ba jẹ́ pé àwọn àfáà yẹn gan mọ alukur'ani ké dáadáa lọ́ba ti jẹ́ pé alukur'ani yìí há pẹ̀lẹ́kọ̀tàn kọ́mọ̀nà bá mójútó fún wa yorùbá tí ọba alukur'ani débi kan ọba pọ̀ ṣùgbọ́n táwọn dààmú fún oní wàlímà wọ́n kàn kọ́ ọmọ kí ó ń dà ń woro ni kí ó jàǹbá èyí tí ó kàn jọ̀hún fi ṣe Allahu Akbar làwọn dààmú fún wọ́n mọ̀ akọ wa láwọn nǹkan tó jẹ́ pé àwọn ń wò pé tó bá yẹ pé iṣẹ́ àfáà náà lápadà ṣe tá a máa ṣe mu'allim á lè máa fi pawó lóde mo rò pé yé wa torí ẹ̀ náà lẹ́sìn rí tí máa fa àwọn orin un bí ẹni fa màálùú orin ni wọ́n dààmú fún bàjẹ́ àwọn orin tí wọ́n fi ń jà lábà owó tọ́jọ́ pé tẹ́lẹ̀ bá ti kà báyìí ẹni tí bá ń gbọ́ yọ̀ọ́ máa yọ owó jáde tó irú rẹ̀ làwọn dààmú fún. tọ́ alukur'an àti sunna ó yẹ kó wà lórí wa àfi tí ìbá sẹ̀kọ́ ẹ̀sìn lẹ́ bá kọ́. ó wá yẹ ká wá gbọ́ yé nítorí pé ntàdísì ń tọ́ka sí ń là gbọ́ yé gàgàn. man yuridillahu bihi khayra yufaqqihhu fid-din torí lópin ìgbà táwọn ẹni tó lágbọ́ yé ẹ̀sìn bá wà. àwọn èèyàn ní sínà. ẹni tó mọ bó ṣe lè gbọ́ àti sunna yìí tí wọ́n bá wà láàrin àwọn èèyàn àwọn èèyàn ní sínà. torí látàrí àgbọ́yé rẹ̀ á máa mọ ìdájọ́ ọlọ́run lórí gbogbo tí bá ń ṣẹlẹ̀ àìgbọ́ ní símá àìmọ̀ yóò bù yóò túmọ̀ sí pé agbọ́ àgbà ni. ló ṣe jẹ́ pé àgbọ́yé ó pàtàkì púpọ̀ ṣùgbọ́n àgbọ́dọ̀ di onìkan mú tá a bá wà ní àyè pàǹkọ́mà ká tún gbìyànjú láti ha ń tọ́lọ̀ ń bá ní kalẹ̀ ha. man yuridillahu bihi khayra yufaqqihhu fid-din àdéhìí yìí ó ń bẹ nínú àwọn ẹ̀rí táwa náà máa ń lò ní láti tọ́ka sí ọlá tí ń bẹ fún alfiq lórí gbogbo mayoko alfiq tó ń ti pò nìkan kọ́ ni wọ́n tọ́ka sí ṣùgbọ́n àwọn olùmọ̀ máa ń sọ pé yufaqihu fi din kalimatu alfiq ò ní wọ́n lò torí ló ṣe jẹ́ pé nínú gbogbo ọmọ ṣẹ̀ríà ìmọ̀ fiq ọ̀gá púpọ̀ kódà ìmọ̀ tawhid wọ́n máa ń kó náà ní alfiqhu al-akbar alfiqhu al-akbar. al akbar alfiqhu al akbar nígbà tí ìmà nípa tẹ̀wẹ̀ nígbà tí ìmà nípa alfuruwa wọ́n ń pè ní alfiqhu alafdar torí rẹ̀ ìmà fiqh ọ̀gá púpọ̀ nínú alùlùmù shar'iyya ìmà fiqh ọ̀gá púpọ̀ abu umama radiyallahu anhu sàábìlù náà ọgbà ẹgbà wáyé wa ẹgbà wáyé ó sì jẹ́ ẹgbà wá tó ṣe pé tá a bá wo gbogbo ọ̀nà tó gbà wá á sọ pé náà ó ṣeé ti sẹ̀rí hadithun hasan hadithi tó dáa ni wọ́n dárúkọ àwọn èèyàn méjì kan fanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ahaduhuma aabid ọ̀kan nínú àwọn méjèèjì ó jẹ́ sẹ́sìnsẹ́sìn wal akharu aalim èkejì jẹ́ olùmọ̀ tọ́ba ti nínú mà ike sẹ̀sìnsẹ̀sìn lèèyàn kan ó túmọ̀ sí pé ń sẹ̀sìn tó ń ta ìnímà ó ń sẹ̀sìn tó ń ta ìnímà kí ló máa ń sọ fáwọn Yahudi àtàwọn ànàsọ́ra wípé rohban ńlá nìkan sẹ̀sìn sẹ̀sìn afọjọ sẹ̀sìn àforígbàndúkú sẹ̀sìn tó tó bá pẹ́ nìkan ní Hebrew olùmọ̀ńlánu àìsí màkọ́lùmọ̀ náà ó sin lọ́n ṣùgbọ́n gbà tó wọn bá sin lọ́n kọ́ yóò sin lọ́n pẹ̀lú màá aláìmọ̀kan kọ́ kí ni ọba tún fi sin lọ́n àìmọ̀kan náà ni kébẹ́ yìí náà ti ṣe mọ̀ láwùjọ wa lónìí tá a bá pẹ nìkan ní sẹ̀sìnsẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ó lè jẹ́ kóńtọ̀rí kọ́ là ń tọ́ka sí nítorí kóńtọ̀rí kọ́ òun fẹ́ràn kó wọn máa ṣe díkìrì ṣùgbọ́n pẹ̀lú àìmọ̀kan yọ́n máa ṣẹ̀sìn pẹ̀lú àìmọ̀kan àwọn ka ìfàsìkò ṣòfò wọ́n kà kún pé àwọn fàsìkò ṣòfò ní tá bá jókòó níbi tá à ń ti ń kọ́ máa ọlọ́run lọ́mọ edikiri tó ti ṣe ọwọ́ lọ jókòó ẹlẹ́nkọ́tìrà kan ah ẹ̀ńfàsíkò sófò nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn tí máa jáde káyé àwọn sọ pé ẹ̀ńfàsíkò jẹ́ nítorí pé ẹ ti rìn ẹ ti dé Cambodia ẹ ti dé Chad kọ́nà ẹ ti dé Wagadugu ẹ̀yin wá jókòó lọ́jà àgbo ẹlẹ́nkọ́tìrà ah bọ́ọ̀lù àlùmọ́ ṣe wá rí yín bọ́ọ̀lù àlùmọ́ ṣe ṣàǹfààní lára yín àlùmọ́ kí ló ní tó fún wa fákìdù ṣẹ́yìn láàyè ọ̀tẹ́ yìí níta èèyàn bá ní èèyàn fi tọrọ wọn á ní dùn ọ ní dùn ọ kí wọ́n sọ pé tàbílígì èso ọ̀nà bóòlù ti wájú ọ̀nà tàbílígì lànàbì mú wa ni níta nàbì mú wa kọ̀ jọ́ lójú ọlọ́run lákùnmọ́ sí alọ́nà tànàbì mú wa látọ̀dọ̀ ọlọ́run kọ̀ jọ́ lójú ntí kìnnìkan ni mọ̀ọ́lá Ilyas al-Kandahalawi nítorí mú wa lọ àjọ lójú lórí ní ti muhammad ibn abd ibn abdillah tó mú wa látọ̀dọ̀ allahu rabbul alamin a wàhálà ń bẹ fẹ́ lómi. ẹ wàllá sẹ́yìn onídìí ká ṣẹ̀ṣẹ̀ máa jiyàn pé ṣé n tá n ṣe tó àbí ọ̀tọ̀ láti pìlẹ̀ ló ti hàn pé kọ̀tọ̀. nítorí pé kí lọ fẹ́ fi wé nítànà fi mú wa sẹ́yìn òní fẹ́ẹ̀lì èyàn fẹ́ẹ̀lì gbọ́rọ̀gbọ́rọ̀ ni yóò ju f9 lọ. torí de eléyìí báyìí ẹni tí ń bá ń fi orí lásán ṣẹ̀sìn kò sí tàbí ṣùgbọ́n yóò jẹ́ ipé nǹkan fásitì ṣòfò lásán ibi tó ti rò pé wọ́n gbalada kò ní gbalada ń bẹ̀ o. wọ́n ní ọ̀kan jẹ́ sẹ́sìnsẹ̀sì èkejì jẹ́ olùmọ̀ ọ̀kọ́lọ̀ rasulillahi sallallahu alayhi wa sallam ìrántí ọlọ́run ìkẹ́ àti ọlọ́run kó máa bá wa sọ pé fadlu làálímì ala làábídì kàfọ́dùlì ala adẹnàkùn ọlá tí ń bẹ fún olùmọ̀ lórí sẹ̀sìnsẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí ọlá mi ni lórí ẹni tó kéré jù nù yín subhanallah kò sẹ́ni tá ànábì òjùlọ nu gbogbo àlùmọ̀ yìí kò sẹ́ni tá ànábì ọlọ́lá jùlọ ànábì wa lọ́ọ́ dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fóònù lórí ẹni tó kéré jù nínú àlùmọ̀ yìí lọ́la ṣé tẹ̀mí bá gbọ́ yìí ṣé kò yẹ kó ta mí nídìí kan kó ṣe mí lójú kòkòrò láti wá mà jì ó yẹ kó ṣe bẹ́ẹ̀ ó yẹ kó mú mi wá mà nì ó yẹ kémi náà pọ̀ níbi tí wọ́n bá ti ń wá mà kémi náà má gbẹ̀yìn níbi tí wọ́n ti ń wá mà ẹ bàbá kó mo ṣe lè ṣe náà fi ní ìbéèrè tó yẹ kó máa jáde nu kí ẹsẹ̀ pé ẹjọ́ bísíǹnẹ́sì wo lẹ́ ń ṣe nísìnyí tọ́nà wà torí mi náà lówó díẹ̀ fọ̀nà màmí ǹjẹ́ máa béèrè láwùjọ tí wọ́n ti kà máa kúnnù wọ́n máa rí tọ́mọ̀ kan gbé tíra ká tí ń ṣe kékeré ni ìwọ náà fẹ́ yọ ọ̀lẹ́ńtẹ̀ láàfa kí ni tẹ̀ńtọ́ ọ̀lẹ́ńtẹ̀ láàfa nǹkan náà torí pé tí ọ̀lẹ tí bá ń tẹ̀ láàfa ó túmọ̀ sí pé àfa gan fúnra rẹ̀ la ilaha illallah èébú burúkú <laughs> so ìyẹn ni pé ẹni tó yẹ kọ́ lọ́ọ́ máa lagi tí wọ́n á ń kíw la ilaha illallah ó kì í táwọn kan ọ̀bá kọ́ kí òyìnbó lẹ́sìn mẹ́sìn. bó lẹ́sìn lọ bó ló ṣe mọ̀ pé ọ̀dà kọ̀dà ọlá ti ń bẹ fún onímímà lórí ẹni tí kò mà ó dà gẹ́gẹ́ bí ọlá ti ń bẹ fún mi ni lórí ẹni tó kéré jù nínú yín lọla. ó túmọ̀ sí pé ànábì kòkòrò ká wá mà ó túmọ̀ sí pé ànábì ń sọ pé àlùmọ̀ tòun kó lè ó sì túmọ̀ sí pé gbogbo ẹni tó bá nímọ̀ nínú wa àyè àpọ́nlé ló yẹ kó máa wà àwa náà kálíbà jẹ́ ní àpọ́nlé lẹ̀kún sílẹ̀ gbogbo yẹn wá mà gbogbo yẹn wá mà kìí sàwọn kan yàtọ̀ sáwọn kan gbogbo yẹn wá mà torí kálukú náà lọ́fẹ́ jẹ́ni tó wà láyé ọ̀la anabi sallallahu alaihi wasallam wa sọ pé inna allaha wa malaikatahu wa ahla as-samawati حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير رواه الترمذي وني دجاج الله أتوا ملائكة أتوا راسما سما مجيجاتي لمجيجي títí tó في dórí èèrà nínú ilé rẹ̀ tó fi dórí àwọn ẹyẹ àwọn ẹja nínú àwọn òkun la yusalluna ala mu'allimi nnasi alkhayr gbogbo wọn ní ṣàdúrà fẹ́ni tí ń forí kọ̀yàn allahu akbar ẹ dákun tẹ́mi náà lè bá aláǹfààní sẹ́lẹ̀ yìí àtọ́lọ̀ àtàwọn màláìkà àti gbogbo ara sámà àti gbogbo ara alẹ̀ tó fi dórí ẹ̀rà tó fi dórí ẹja nínú bú òkun gbogbo wọn ní ṣàdúrà fẹ́ni tó bá ní màtí ń fi màá yẹn tó fi ń kó àwọn èèyàn lórí kémi náà lè ba àjọ kan nu wa ọ yẹ kí n wá mọ àbí ọ yẹ kí n wá mọ ọ yẹ kí n wá mọ. ẹnìkan sọ pé yẹn nísìn tèmi náà bá wá mọ níbo ní tìmọ̀ àlọ́ tèmi ibi tó ti lò pọ̀ ibi tó ti lò pọ̀ ẹjá torí ilé oníkálukú wọ̀ nílé yín ṣáájú ọ̀rọ̀ tó ń gbọ́ lónìí ta tí ń fèsì ti fún yín nípa tọ́lọ̀ ilé ninety nine dot nine kò sẹ́ni kankan tí ń ṣe sìkì abẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ni torí pé láwọn léyìn ìsítí kọ̀ ìsítí ni torí pé ní ti kálukú kọjú máa ní pé bójú ojú mi o ah mo pẹ́ kí n tó débi sẹ́lá náà ah kò sí pé jími tásù bàbá tó ẹ̀hẹ́ sọ láti lè ṣe àtọ̀run gbé mi lọ́nà náà kọjá o níta ìsẹ́nu lé yọ̀ ọ̀dá o káwọn máa jíra wa sí lọ́wọ́ ah bójú ojú mi nítorí pé ìfẹ́ kí ọkọ̀ àkọ́kọ́ kó fòmí rù mo fẹ́ tètè débi iṣẹ́ lọ́la talẹni tí ń ṣe nàá sí àfúnyín lágboolé yín tó fi jẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́ǹde àwọn ọkùnrin tó bá ti dìde nínú ilé yín gbogbo owó fọmọ lóyún náà ni. sẹ́mi pé nàá sí àǹsìnra rẹ̀ lágboolé yín talẹni náà ti ń ṣe nàá sí àfúnyín lágboolé yín. ebi wọn náà mọ gbogbo àwọn ẹgbẹ́ àtàbúrò rẹ̀ gbogbo wọn ti di ọmọ yahoo yahoo tani ṣe nàṣíà fún wa nù lẹ́yìn tàlẹ́ni náà ti ń ṣe nàṣíà fún wa nù lẹ́yìn tọ́jà pé ńgbà tí bàbá yín sọ̀rọ̀ fọ́kàn nínú àwọn ọmọ rẹ̀ tọmọ náà fèsì tónítẹ̀ bá bu mẹ́mí náà dáhùn. la ilaha kálí èèyàn tó bu bàbá rẹ̀ èmi náà dáhùn. Ah! inna lillahi wa inna ilayhi raji'un kò sẹ́ni tí ń ṣe nàṣíà fún wa ilé iṣẹ́ kan nù ẹ̀ bá ti máa kí ọ máa fi rere màá ẹjẹ́ àtúnbọ̀ sádùúgbò mọ́sálásí ta ní sèṣì kí fún yín mọ́sálásí àdúgbò ẹ rí i pé majority mọ́sálásí kò sí kò sí tọ́mátì tọ́mátì parí sọ́lá ìmáàmù ó pàṣẹ àdúrà ni tó ń jẹ́ tó bá kọ́kọ́ ṣe nàṣíà ọkàn lè mọ́mù ó bàjẹ́ eléyìí ó kókú tàbá àdúrà àjíṣe tọ́ba tún dijọ́ kejì tó tún dìde pé ẹ wọ́jọ́ fún nàṣíà yìí ni torí àti láwọn ètò tá à ń ṣe lójoojúmọ́ àbí òye tó yọ padà máa di pé wọ́n máa sọ ọ lóhùn torí àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí báyìí yọ padà di pé eléyìí fẹ́ dínà jẹ mọ́ wa mọ́sálásí àdúgbò ibi ìdánilẹ́kọ̀ọ́ náà ni gbogbo bí táwọn ọmọ ìyá rẹ mùsùlùmí bá ti ń péjọ o lè má lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn torí kó lè bá a bọ́ sábẹ́ ẹni tí ọlọ́ àwọn màláíkà rẹ̀ àwọn ará sánmà méjèèje àtìlẹ̀ méjèèje àti tó fi dórí èèrà tó fi dórí àwọn ẹja nínú ojú òkun tí wọ́n máa tọrọ àforíjì fún tí wọ́n máa ṣàdúrà fún. tí bàbá wa bá wá jẹ́ agbádùn pé lọ́ọ́ kọ́ kí ó ní sẹ́ẹ̀ tí màmá wa bá ń yọ wá lẹ́nu pé àfikọ́ kọ́ kí ó yí sẹ́ẹ̀ ó tó àbí ó tó bẹ́ẹ̀ wàláhì ó tó ó jù bẹ́ẹ̀ lọ wàláhì ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ṣé mo pé a ah, ọlọ́nkọ́ bá a sànú àwọn òbí wa ṣé mo kó bí ń gbà mí àwọn ti wò ó pé tó ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá o fáwọn ní chance yẹn ṣùgbọ́n ìwọ táwọn bí yìí àwọn ò ní fi ọlẹ̀ àfi kọ́kọ́ dáadáa ṣé èsì mọ́pá làánú lọ́lọ́ bàbá rẹ̀ ń màmá rẹ̀ ń tó gbìyànjú fún ọba ń tí gbogbo adúrú orí làǹtìlàǹtì fi ń jẹ́ tiẹ̀ tí wọn náà bá jẹ́ abara mórí jẹ ọmọ tọrọ fún abó ní tọrọ fún wa ọmọ tọrọ fún wa tó ọlá akéwútọ ọmọ wàá máa tọrọ fún wa ẹ wá wo àwọn ẹrú Ọlọ́run tí wọn ń kọ́ ní rere ń á rí inú wọn náà ẹni tí wọn mọ ṣàdúrà fún tó tún ṣe fáwọn òbí rẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ẹjọ́ àwọn náà gbìyànjú lórí àwọn ọmọ wa káwọn náà lè bá a ní ọlá ńlá yìí gbogbo tọrọ kọ́bọ̀ sísì tọ́ọ̀nà tọrọ kọ́bọ̀ sísì náínà ni wàláhì kọ̀dámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ orí tọ́lọ̀ wọn bọ́ padà fún àwọn ọmọ torí pé ọmọ tí ó dàgbà tí ó ga ọ̀hún náà ìyànjú tiẹ̀ ní òfin bẹ̀rẹ̀ o sẹ́mi pé màmá mi ọ̀ma kí o bàbá mi náà ọ̀ma kí o wọ́n ti fọmọ wọn sílé kí o níta àwọn ọmọ wa ṣe oníkítọ́ ọmọ bá ti dé níta ọkọ yẹn máa ká máa gbọ́ wọ́n kà dáadáa wọn ò dáadáa àwọn ọmọ ẹ sáà ti máa ká máa gbọ́ tọ́mọ bá ti mọ̀ pé tó ń bá délé bàbá òun ni kò wọ́n kà mọ́mọ́ òun ni kò wọ́n kà wàláhì ọkọ̀ jùmọ̀ kí òun. kò sì ní sáláì má délé kí oúnjọ kan nítorí pé bàbá lè má mọ̀ kí àmọ́ lóye alam nashrah laka sadrak nígbà tí èsì kórí kú mo ti gbọ́ sadrak tó bá di lọ́la alam nashrah laka sadrak ọgbà mí fún ọ ni. Ah, sòtẹ́ mọ́kọ́ mọ́ mọ́ pé bàbá yìí wà kọ́rẹ́ǹtì so yóò gbìyànjú láti rí i pé òun ọmọ sálẹ kí so bẹ́ẹ̀ lọ́mọ ṣe máa ga bẹ́ẹ̀ lọ́mọ ṣe máa ga yóò débi kan tó pé ẹ̀yin gan ni ó tún fẹ́ sùn pé ah ó ò ní ṣe nǹkan míì ni kéwú kéwú náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni kí n kọ́ ṣe eléyìí túmọ̀ sí pé ẹjá gbìyànjú ìyànjú lásán ni ti ẹ sì máa bẹ́ẹ̀ lọ́n fáwọn ọmọ ẹ wá dúró ọlá tí ọ̀jẹ̀ tiwọn torí ẹ ẹni tó ní màgà ipò tó wà kò ṣeé fojú di rárá nínú ẹgbà wa mi bó tilẹ̀ jẹ́ pé ẹgbà wa eléyìí kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́kọ̀ọ̀kan rẹ̀ wọ́n ní òun náà tá a bá jòpọ̀ mọ́ oríṣi ọ̀nà míì tó tún gbà wá ọ̀nà míì tó tún gbà wá ọ̀nà míì tó tún gbà wá òun náà jẹ́ hasanun li ghayri. wọ́n lánàá bí sallallahu alayhi wasallam sọ pé fadlul alimi ala al abidi. كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر النبي صلى الله عليه وآله وسلم أن ní ọlá tí ń bẹ fún olùmọ̀ lórí sẹ̀sìnsẹ̀sìn a sì sọ ó túmọ̀ sí pé ẹni tí ń fi àìmọ̀kan ṣe ẹ̀sìn. kafadlil qamari laylatal badri ala sa'iril kawakib ó dàgẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá òṣùpá ọjọ́ kẹrìnlá lẹ́yìn ìgbà tó ti dàgbà tán bí ọlá ti ń bẹ fún lórí gbogbo àwọn àràwọ̀ yòókù òrùjọ́ kẹrìnlá tí òṣùpá ti dàgbà tán sẹ́mi pé tí ìràwọ̀ kan bá yọ ọjọ́ náà yọ jẹ́ pé kàn sàkàrà ara rẹ̀ ni nítorí pé ìmọ̀lẹ̀ òṣùpá yẹn yóò ti bó gbogbo bíkíbi ta ni tó ń jẹ́ ìràwọ̀ ma aha ọ dàbí kọjá yìí pé òòrùn yọ lọ́sàn kan náà wàá lò ń yọ lọ́sàn á ní àmì kòló rẹ lọ́yọ̀ọ́ sọ́rọ́ ọ̀sẹ́ni tọ́mọ̀ kọ́ ń bẹ̀ ń so bẹ́ẹ̀ lọ́lá ti ń bẹ fólùmà lórí ẹni tí kò ní mà. ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ ni gbogbo wa jọ ń sọ ẹni tó ní mà ń tí ò ní mà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan wá tẹ̀lẹ̀ wọn á ní ẹ dákun gbogbo o nítorí pé wọn náà sọ náà dá o torí pé òun náà mọ̀rọ̀ sọ o ṣùgbọ́n tá a bá gbé lọ tá a bá gbé bọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ ẹni tá a sábà rí àbáyọ jù ń bẹ̀ iná lọ̀rọ̀ olùmọ̀ kí ló fà nítorí pé olùmọ̀ yẹn làákàyè tiẹ̀ ti dàgbà ju bó ti máa lọ òye rẹ̀ ju bó ti ti máa lọ torí pé ó ti fi ọgbọ́n àìmọye èèyàn sọgbọ́n ó ti fi òye àìmọye èèyàn sòye. So kódà ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti gbọ́ tó ti kàrí ìní fi ń sọ̀rọ̀ kò lè jọ làákà ìtì ẹ̀rọ ń dó àtọ̀rọ̀ rẹ bí ń dín nígbà tó ṣe pé ìwọ kìí ṣe mà yẹn ló ń kọ́ torí rẹ̀ ọgbọ́n olùmọ̀ kìí tán òye rẹ̀ kìí gbẹ nítorí pé ọgbọ́n ọlọ́gbọ́n lòun fi ń sọgbọ́n òye àtìmọ̀tí ń ìdí nì tó fi jẹ́ pé ọlá tí ń bẹ fóun ó ọlá tí ń bẹ tí ò ní lọ. si náà kò wá yẹ kí n gbìyànjú láti jẹ́ni tí ó tiraka láti wá mà yìí bí ẹ yẹ kí mi ni ó ti hàn pé ọlọ́run kádàrá pé màá mà púpọ̀ ah ọlọ́run kádàrá pé ìwọ̀nba ni màá mà ọlọ́run kádàrá pé ǹtí ẹ̀ ní yun màá gbalada rẹ̀ ẹni tó gbìyànjú tó mà yóò gba méjì ẹni tó gbìyànjú tí ó mà ìyànjú rẹ̀ ìwọ̀n rárá kí ni wọ́n bá gbà ó ní torí ẹ̀ nílé kéwù èmi wa a fẹ́ mọ nǹkan tá a mọ̀ ẹ rí i pé. ẹnìkan ìfẹ́ nìkan rẹ́rìn àfẹnitì nǹkan kan máa ń ṣe tí wọ́n bá kúkú mà tẹ́lẹ̀ wọn náà ní wa àbí bẹ́ẹ̀ kọ́ ni olódo lèmi olódo ni wọn náà alihamudulilayi so torí ẹ ó lè jẹ́ pé olódo tèmi mo ti ń ta ọyọ báyìí mo ti ń kó onú òdo díẹ̀díẹ̀ ìwọ náà kó lé mi mú kọjá mi ilẹ̀ lọ́yẹ kọ́ wà wájú ẹ̀ àmọ́ pé ah, ojúmọ́ tì mí ni tí wọ́n sọ pé kéèyàn kà téèyàn ní rí kà táwọn tì náà máa kà ní wọ́n bá máa ka wọn ní wa wọ́n sọ pé kéèyàn sàlàyé kéèyàn ní rálàyé ṣe kínníkínní àdúrú mi ṣé kíláàsì tó yẹ kí n wà kò sádúrú nòdo so torí tó ti fara balẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ó sì nà fún ọ ni ọlọ́run lànà pọ̀ ọ ni wọ́n yìí sì dàgbà jùmọ̀ lọ èyí sọ pé mo ti kọjá ọdún báyìí ṣégbà yìí wà á rárá o kò sígbà tí èèyàn ò lè kọ́ mà. tọ́ anabi sallallahu alayhi wa sallam ni wa innal ulamaa warathatul anbiya ládájọ́ àwọn olùmọ̀ àwọn ló jogún àwọn ànábì lábala ìmà torí mà làwọn ànábì wa ṣàlàyé onímọ̀ jogún ànábì òun náà ń ṣàlàyé ìmà tó subhanallah ọlọ́run adúrú ń tànàbì fi sílẹ̀ fún àwọn olùmọ̀ láti jogún ọwọ́ pọ̀ débi pé a lè bàbá wa kú bàbá wa olóni gbogbo Lagos gbogbo Lagos tóbi àbí ò tóbi owó bàbá owó nìyẹn tá a jà sí àbá níjà sí a jà sí o à ike ẹ nbọ Mahmudu wọ́n fẹ́ mú ju gbogbo wa lọ a ti lọ pàdé a ti ṣe pàdé lóru pé bọ̀dá yà nígbà fún o ọfẹ lu ògbójú fún wa ni o ọfẹ lu àǹfààní kò ní wọn kọ bí ni o àbí ẹ̀kọ́ ni ẹ dákun tá a wá jogún lọ́dọ̀ ànábì ẹ wọ àwọn olùmọtò pọ̀ tó láyé yìí àti má já sí. ọ̀dà ní ìsìn èmi fẹ́ kọ́ ilmul hadith ìwọ náà fẹ́ kọ́ ilmul hadith àwọn tá a fẹ́ kọ́ ilmul hadith àpọ̀ sájà sí àbá ní jàsí kí ni kí la fẹ́ jàsí ó ti pọ̀ jù tí wọ́n bá ti kálukú bá lè kọ́ ni tèyí tó sì kọ́ ọmọ lọ. ọ̀dà mo fẹ́ kọ́ ilmul fiqh wọn náà fẹ́ kọ́ ilmul fiqh wọn náà ọkọ̀ ó tún sáàdì torí ó ti pọ̀ jù <laughs> ó ti pọ̀ jù mo fẹ́ kọ́ ilmu tawhid ah mélòó ló lè kọ́ wọn náà ọkọ̀ díẹ̀ ló tulẹ̀ wọn náà kọ́kọ́ tẹ̀ lọ iye tí a tó wà fún tawhid láyé Allahu akbar Allahu akbar èmi ò rí ju lẹ́bùn kìtàbù tọ̀hídì wá rí adúrú tíra tó wà fún tọ̀hídì tíra mo tiẹ̀ fẹ́ kọ́ àfa ó rí tíra tíra mi ọkọ̀ọ̀kọ̀ ta ọ̀tàdínmẹ́yìn gbogbo eléyìí tá ayé ànábì náà ní bẹ́ẹ̀ ni allahu akbar tó ń torí ẹ ojú sánmà fọ ọfẹ ó tó ẹyẹ fò níta ànábì fi sílẹ̀ fún wa láti jogún ọ̀pọ̀ ibi tẹ́sí mọ eléyìí tó bá yẹ pé ẹ̀ ń kẹ́kọ̀ọ́ ní university level àwọn ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn Islam ẹ̀kọ́ ṣẹ̀ríà ẹ̀yin ọmọ yẹn wá tó hundred gbogbo yín fẹ́ gba masters degree PhD degree àwa ní kí kálukú yín kọ́ lọ select the topic tẹ́ fẹ́ kọ̀wé nípa rẹ̀ but condition ni pé tọ́pìkì tó ní kálukú yín ẹ̀yìn hundred yẹn tẹ́ kọ̀ wí pa rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ tọ́pìkì tuntun tẹ́nìkan ò tí ì kọ́rí láyé ẹ̀wù dọ́tẹ́ ti ń kọ̀wé bọ̀ condition ní pẹ́nìkan kọ̀ wàláyé ẹ̀rì ẹ̀ tún sẹ́kù tọ́mọ hundred mi ìbá tún wọlé lọ́dún tí ń bọ̀ àwọn náà tún rí yunifásitì wa nù àwọn míì yunifásitì wọn àwọn náà tuntun bá tiwọn lọ bẹ́ẹ̀ tiwa ò gbọ́dọ̀ papọ̀ mọ́ tiwọn tiwọn ò gbọ́dọ̀ papọ̀ mọ́ tiwa tiwọn ò gbọ́dọ̀ papọ̀ mọ́ yunifásitì kankan láyé. condition ah ntànàbí fi sílẹ̀ fún wa ó ti pọ̀ jù ó ti pọ̀ jù torí pé ńgbà wọ́n research ni research tiẹ̀ tó ṣeyún ọ̀kẹ́nu topic kanu topic tọ́pìkì mẹ́wàá tí wọ́n treat èmi tún lè sọ di tíra tí ó tóbi bíi tiẹ̀ hùn mo rò pé yé wa tọ́pìkì ẹyọ kan mẹ́wàá tí wọ́n treat yóò tún hàn pé ìwọ òṣìṣẹ́ dáa òṣìṣẹ́ dáa torí mẹ́wàá ló ń treat ẹyọ kan ló yẹ kó treat sẹgẹtì ẹ nígbà tí mi bá tún kọ tọpíkì fún tèmi yóò yàtọ̀ sí tó ti kọrí láyè yóò sì jẹ́ pé nìkan kọrú ẹ̀ rí gbogbo ẹ̀ náà lábẹ́ qala Allahu qala rasuluhu torí rẹ̀ intanẹbi jogún tó fi sílẹ̀ fún wa láti jogún ní mà anabi ò fowó o mo rò pé yé wa anabi ò sì fi lé lẹ, táwa dé Madina táwa máa pélé anabi àwa tá a kọ́ mọ́ni àwa la jogún anabi wọ́n gbé ọ ni. pélé ànábì pélé ànábì báwo ànábì ò sì fa sọ̀kan sílẹ̀ fẹ́nìkan láti jogún kò tún fowó kan lẹ̀ fẹ́nìkan kan láti jogún tán kí ló dé ànábì sallallahu alaihi wasallam náà lọ sọ òní nahnu ma'shara al-anbiya wa ma taraknahu sadaqa àwa ànábì. àwa ànábì ọlọ àwa máa jogún ẹlòmíì wọn kì í jogún tiwa gbogbo nkóhun táwa bá fi sílẹ̀ sàárà ní fáwọn mùsùlùmí ajẹ́kẹ́ kí ni nǹkan ẹyọ kan tá a jogún lọ́dọ̀ ànábì ìmà nígbà tí wọ́n sọ yìí pé wa innal ulama'a warasatul anbiya dájúdájú àwọn olùmọ̀ àwọn ni olùjogún àwọn ànábì ọlọ́run eléyìí ò túmọ̀ sí pé ẹ jogún ànábì nínú khususiyatu nàbì àwọn kankan wà tọ́jú àdáyẹn rí fànàbì tẹ́nìkan kan ò lè bá sorogún bẹ́ẹ̀ ẹ wàá nílé ẹ wàá ní sọ pé nítorí pé ẹ̀yin jogún ànábì ẹ̀yin náà máa wá jẹrú àǹfààní ẹ̀ tó bẹ́ẹ̀ sẹ́ẹ̀ máa pèjúwe irú rẹ̀ ntọ́jẹ́ tà ànábì nìkan tẹ́nìkan kan ò bá dán wò kó náà fẹ́ ṣerú ẹ̀ ní Islam bí kíni káfẹ́ ìyàwó tó ju mẹ́rin lọ ọwọ́ ni innal ulamaa warasatul anbiya ẹ̀yin jogún ànábì ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí fi obìnrin lẹ̀ yìí nù ẹ̀ gbọ́rọ̀ ìwọ o kétó ni nàám kóbìnrin ó múra rẹ̀ wá kó ń fi lóun fún ànábì tó bá ti wọ ànábì báyìí ó ti dìyàwó ẹ̀ kò ní ìdí aṣọ igi obìnrin kan náà wàá bá wọn náà <laughs> òun fi rún fún yín pé àbá musa jeta ń tọ́jẹ́ tà nàbì nù mm, àwa la jogún ànàbì àwọn ànàbì pé kí ni dákun tọ́ba wù ẹ igi ni Lọdọ ta ni lọdọ bàbá mm-hmm. bí ike tún ni na fanabi ẹ jẹ sàrà ọ yọ da ọ. alẹ́bí ìjẹsàrà nísìnyí àwọn kan sọ pé olùjẹsàrà làwọn àwọn fi jọ ànábì ní ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ànábì wo sì jẹ sàrà ànábì gba zakat kì í jẹ zakat tó bá gbà ọgbà lábẹ́ òfin ọlọ́run láti fún àwọn ẹni tí ọlọ́run ní kó fún ni ànábì gba sàrà ànábì ṣe ajẹ sàrà sàrà báwo náà náà ibi tí ibi tí anabi ọlọ́run bá kú sí wọn ó sin sí ẹgbà wa àwọn fẹsẹ̀ rin lẹ̀ kò fẹsẹ̀ rin lẹ̀ àmọ́ kí ló dé tán fi sin anabi sallallahu alaihi wasallam sílẹ̀ Aisha èyí tó dọ́gba jù ni pé Aisha sọ pé ẹ̀rù ń bà wá títa bá sin anabi sí ìta gbansasa ní bàkíyà tí wọ́n sìnkú sí àwọn èèyàn sọdọ́ sà tí wọ́n máa bọ̀ naam kétúni kétúni jẹ́ mọ̀tọ́jẹ́ tà nábì naam wáhàyù pé ọlọ́run sọ alukurani kalẹ̀ fún anabi wọn náà wàá wọ yàrá ọlọ́lọ́ mọ̀lẹ́ka jibril la sọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ń bọ́ ń bẹ̀ bíi kétúni mọ̀jìzáàt tàwọn anabi ọlọ́run kìí sàn anabi nìkan naam táwọn ìyàwó ànábì wọ́n jẹ́ àwọn ìyá wa lọ́dà fún ọ eléyìí náà jẹ́ àkéèsí pàtàkì nísìnyí ṣé táwa bá ti jẹ́ olùmẹ̀sì àwọn ìyàwó wa ìyá tiyín ni wọ́n. ẹ ẹ sẹ́wọ̀n pé torí pé ṣe súnà ni iná lẹ́nu ẹ ti gbà á tó bá pà ṣe súnà tá a bá gbé ọ lẹ́nu sọ̀n lónìí ibi tẹ́nu rẹ tó ti ba òní dáa. sẹ́wọ̀n káwọn tí ó tẹ̀lé súnà torí kò ti jólùmọ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọlẹ́yìn wọn máa sọ pé àwọn ọmọ àti wa ń kọ́ àwọn akíní ọmọ àti tani. mo rò pé yé torí ẹ ìyàwó owó ẹsẹ̀ nìkan o ìyàwó tiwa ìyá àwọn ọmọ wọn ni àmọ́ àwọn ìyàwó tà nàbì sallallahu alaihi wasallam wọ́n bí ma fànàbì wọn ò bí ma fànàbì àwọn ìyá wa ni. wa azwajuhu ummahatuhum. àwọn ìyàwó ànàbì sọlọ ìyá tiwa ni nínú ọmọ rẹ̀ ni. mọ̀rọ̀kọ́ rò pé yé gbèsè tó àlọ kọ pé ọmọ ànábì block industry mọ̀rọ̀kọ́ yé wa nítorí pé ó yẹ sọmọ ànábì bó ló ti rà lè rẹ bọ anabi lọrùn torí ó náà rí pé ẹnìkan dá iléeṣẹ́ blọọkù lẹ pé ọmọ jésù block industry ló náà bá <laughs> so àwọn èsì bàbá rẹ ẹnìkan á ní ọ̀dọ̀ yín mo wá bàbá sẹ̀ǹkọ́ ọ̀dọ̀ yín mo wá bàbá ó yàtọ̀ sí ọ̀dọ̀ yín ni mo wá bàbá mi bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ẹ̀hẹ́ yẹn gbọ́kọ̀ tí wọ́n ti po bàbá. so àmọ́ wọ́n sọ orí èdè ń fa o ẹ̀hẹ́ kọ́dọ̀ rẹ mo wá wọ bàbá nàbí wà nàbí bàbá à ọlọ́mọdé torí ká lè bá avoid àwọn tí wọ́n fẹ́ lẹ́ra wọn má nàbí tí wọ́n kì í ṣe ọmọ ànábì sallallahu alaihi wasallam tọ́. So, wa inna al-anbiya lam yuwarrithu dinaran wala dirhama gbogbo anabi Ọlọ́run kan ò sí tó kú tó fi owó wúrà alẹ́ àbí ti fàdákà fẹ́nìkan láti jogún gbogbo anabi Ọlọ́run gbogbo ń tọ́ máa fi sílẹ̀ sáyé sàrà ni ok bóòlù ọmọ anabi ó sì wá rówó lọ́dọ̀ anabi kó béèrè ń tọ́ fẹ́ lójú ayé ẹ̀rí pé ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó kó àwọn mọ̀lẹ́bí ìbátan àti iye kan rẹ̀ jọ tí ń pè wọ́n sẹ́sìn Islam ó ń pè wọ́n pé lágbájá ọmọ lágbájá ẹgbára yín lẹ̀ rárá yín ní ní nǹkan kan tí mo fi lè gbà yín lọ́dọ̀ lọ títí tó fi dórí ọmọ rẹ̀ ó ní ya Fatimatu binta Muhammadin sallallahu alayhi wa sallam salini min mali ma shi'ti la ughni anki min Allahi shay'a béèrè ń tó bá fẹ́ nínú owó mi lọ́wọ́ mi torí ní nǹkan kan tí mo fi lè gbọ́ lẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ béèrè ńtọ́ bá fẹ́ nínú owó mi ìyẹn ni kí n tó kú tẹ̀sí ma pé ń tọ́sẹ̀lẹ̀ náà nù Fatima radiyallahu anha èyí tó béèrè nínú owó lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kánabi ò tó kú tánabi ní anabi fún bàtánabi kú Fatima rò pé anabi náà bí àwọn bàbá yòókù ni tó bá kú àwọn ọmọ rẹ̀ náà ló yẹ kó jogún rẹ̀ torí ẹ̀ òun bá dé ọba abubakar abubakar ti jẹ àrólé anabi ó ní dúkìá tabua tabua ní fadak tọjẹ fẹyì ẹ bá mú tèmi nínú rẹ̀ tóró nìkan lọmọ tánàbì fi sáyé lábẹ́ òfin Ọlọ́run tá a bá kú tá a fọmọbìnrin kan lẹ̀ yọ gbàdájì gbogbo dúkìá wa Abubakar bá sọ pé ó ní nǹkan kan mẹ́rin kí lẹ́ alẹ́ ní nǹkan kan bẹ̀ tí ìwọ bá kú ní ìsìn ìwọ Abubakar àwọn ọmọ rẹ kọ́ ló dogun ni èmi gẹ́gẹ́ bíi Abubakar àmọ́ anabi sallallahu alaihi wasallam rárá torí pé anabi náà lọ sọ pé wọ́n yìí jogún anabi ọlọ́ ntọ́ba fi sílẹ̀ sáyé sàrà ni léyìí jẹ́ ntọ́bi Fatima nù wọn gbádìí tẹ́lẹ̀ béèrè yàtọ̀ sẹ́yìn tí ẹ̀kọ́ kíó àwọn ọmọ rẹ ó jogún rẹ lẹ́yìn ikú rẹ o mo rò pé yé ìyá ṣe pé tólùmọ̀ kan kù tẹ́kọ̀ọ́ rẹ̀ wá mọ́ṣáláṣí sẹ́yìn máa pé tọ́ torí pé àlùhólà máa wọ́n rẹ̀ sọ́tún la pé kíni àwọn ọmọ rẹ̀ ní ó jogún rẹ̀ eléyìí jẹba o. wọ́n innama warrasul ilm ìmàlà wọn ànábì ọlọ́run fi sílẹ̀ fáwọn èèyàn láti jogún faman akhadha bihi akhadha bi hadhin wafir gbogbo ẹni tó bá yẹ pé ìmàlò náà rí dìmú ó ti di èrè ńlá mu èrè tó pọ̀ ìmọ̀ ju owó lọ jàmá ìmọ̀ ju owó lọ nítorí pé owó tẹrí yẹn iyì rẹ̀ ìmọ̀ ṣẹ́kù lópin ìgbà tí owó bá ṣẹ́kù lọ́wọ́ níjọ́ tí owó bá ti lọ tó fìyàn lẹ̀ láì sí ìkù ìyàn lọ kúrò lára rẹ̀ tówó bá sì ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ títí tó fi kú ìyàn kúrò lára rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ bẹ́ẹ̀ lówó rí jàmá àmọ́ ìmà iyì rẹ̀ máa ń ṣẹ́kù lára olùmọ̀ lójú ayé rẹ̀ àti lẹ́yìn ìgbà tó bá kú kọba má bẹ́ẹ̀ kí ni ọba má jẹ́ ẹnìkan Ibnul Jawzi tá ń sọ̀rọ̀ látàárọ̀ láti dé olóòtú kù kọba jẹ bẹ́ẹ̀ ẹnìkan ama jẹ Ibnu Kudama ẹgbẹ̀rún Ibnu Kudama láyé kọba ama jẹ bẹ́ẹ̀ Kudama tọkọ mugni lélẹyìí o àwọn Kudama Kudama nǹkan kìí gbogbo wọn kọba a má jẹ bẹ́ẹ̀ kí bá ma pè ní alẹ imaamu nawawi kí bá ma pè ní imaamu mali imaamu shafi'i imaamu ahmed imaamu abu hanifa muhammed ibn hasan shaybani abu yusuf kí bá ma pè ní ibn abdulbar kí bá ma pè ní ibn semiya kí bá ma pè ní ibn qayyim kí bá ma pè ní muhammed ibn abdulwahab. Kila làbá máa pè ní ṣọ̀kání kí làbá máa pè ní sọ̀nàání. gbogbo àwọn olùmọ̀ńláńlá wọn tí ò bá jẹ́ pé iyì wọn ṣẹ́kù lẹ́yìn ikú wọn bẹ́ẹ̀ ni má rí o tó o bá kú òkú tí wọ́n sọ pé ẹni tí máa ń fẹ́ kí ìrántí rere òun ṣẹ́kù lẹ́yìn ikú òun títí láéláé kọ́kọ́ mà. à àwọn olówó ti lọ báwọn olówó ńláńláńláńláńlá ṣùgbọ́n iye wọn lọ pẹ̀lú lílọ wọn àti tó bá fowó ṣe rere kalẹ̀ tó bá ti rí rere ń á Abiola lọ kọ́ mọ́sálásí ẹni tó bá rí yóò ní rahimahullahu ta'ala ikọ̀ sọ pé ọ́ bàbá kan olówó ni òun ló ṣe léyìí tó bá jẹ́ sìn kọ́ máa rántí rẹ̀ àmọ́ ìjẹ́ bẹ́ẹ̀ owó iyì rẹ̀ máa tẹ̀lé ẹni tó ní lọ ni tó bá ti lọ iyì yẹn ti lọ yàtọ̀ sí mà torí rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé ìmọ̀ ni wọ́n bá jogún ó ti jogún èrè ń jẹ eléyìí tó tóbi nínú ẹgbàá wa mi. anabi sallallahu alayhi sallam sọ pé innal malaikata la tada'u ajnihataha li talibil ilm àwọn màláíkà máa wọn fún olùkẹ́kọ̀ọ́ rídọ̀n bímọ àyọ̀kùrọ̀ nítorí pé wọ́n ń fi àmì hàn ní báwọn yọnu ṣe ń ti wá màláíkà wọ́n máa ń da ìyẹ́ wọn sílẹ̀ ń kọ́ mà ń wá mà ìmà nípa nítorí àti fi ìyọ́nú hàn sí ti ń wá. imaamu ahmed àti ibn majah ni wọ́n gbà wá bisanadin jayyid. al-khattabi abu suleiman tó ṣe sharhu sunani abi dawud. wọ́n ní kí ni túmọ̀ páwọn màláìkà wọ́n máa ń da ìyẹ́ wọn sílẹ̀. wọ́n ní ọ̀rọ̀ oríṣi mẹ́ta ló wà. bastul ajniha máa ń tẹ ìyẹ́ wọn lẹ̀. fún ẹni tí ń kẹ́kọ̀ọ́ ṣé bá wá lẹ̀ wọ́n ní kó wọn máa kọjá ni Allahu a'lam ẹlẹ́ẹ̀kejì àtẹwọ́bọ̀ ta'ziman li talib al-ilm wọ́n máa ń dà yẹ wọn sílẹ̀ láti fi ṣe ìtẹríba àgbéga fẹ́ni tí ń mà nítorí pé ọta pákáká ọ yàtọ̀ sí ọ̀dà wọlé ọta pákáká à ń ọ̀dàwọ́lẹ̀ tọ́lọ́n làṣẹ tó wọ́n dáwọ́lẹ̀ ẹlẹ́kẹta an-nuzulu 'inda majalis al-'ilm wa tarku at-tayran níbi tí wọ́n bá ti sọ̀rọ̀ ọ̀ma ìtumọ̀ kẹta nu àwọn mọ̀lẹ́kọ̀ wa jókòó wọn ò ní fòmà tí wọ́n kí wọ́n sọ̀rọ̀ ọ̀ma wọ́n jókòó ń bẹ̀ wọn ò ní fòmà gbogbo eléyìí ó ń túmọ̀ sí pé ọlá ńlá ń bẹ fún ike káwa mà Abu Hurayra radiyallahu anhu sahabi ńlá sahabi ńlá àgbà ńlá fún yíhá ìmà òun náà ni Abu Hurayra radiyallahu anhu sebe ẹ sì mú kọ rẹ kí lẹ ti mú kọ Abu Hurayra sí i. عبد الرحمن ابن صخر رضي الله عنه ونلقج نجيك باوروا هنا وصحابة لا تدع النبي محمد صلى الله عليه وآله وسلم أكبروا ولا النبي صلى الله عليه وسلم صيك من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة rawahu Muslim ẹnikẹ́ni tó bá fi lè gbọ́ ọ̀nà kan tí fi ń wá ìmà tí ń gba ọ̀nà yẹn fi wá ìmà ọlọ́run ọba yóò tara ọ̀nà yẹn ṣe ìdẹ̀kùn fún ọ̀nà kan àbáwá àlìjẹ́nà àjẹpẹ́ ìmà wíwá ìmà jẹ́ sábàbí kéèyàn ọ̀rọ̀ àlìjẹ́nà wọ̀ kí wá ní nǹkan náà ti ní ọ lára nínú àti tẹ̀síwájú nípa wíwá mọ̀ ìmọ̀ tó ń wá ọlọ́run tara rẹ̀ ṣe dẹkùn fún ọ̀nà tó gbà wà lè jẹ̀nà kọ́yẹ́ kọ́ kágara o kọ́yẹ́ kọ́ kọ́lẹ̀ o eléyìí pàtàkì ẹgbàá wa tó tẹ̀lé lẹ́yìn ike وهو يطلب العلم ليحيي به الإسلام كان بينه وبين الأنبياء في الجنة درجة واحدة ẹnì kan tí máa ń wá ìmọ̀ tí ikú wa ka mórí ìmọ̀ tí ń wá láti lè bá a fi yé ẹ̀sìn Islam ìpele ẹyọ kan ní ọkàn là síbi táwọn ànábì bá wà níjọ́ gbẹ̀ndà lókè yàrá kò fẹsẹ̀ rìn lẹ̀ adúpẹ́ fọlọ̀ kò sí èfi sẹ́rì torí ẹ̀ apá kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní ṣé ẹni tí ń wá ìmọ̀ tó nímọ̀ abẹ́ni tí ò wá mọ̀ tí ìmọ̀ bọ́mọ lọ́wọ́ sọmọ iye ń tọ́ bọ́mọ lọ bí ìwọ tó ọ̀ wá mọ̀ tó ò nímọ̀ sọmọ iye ń tọ́ bọ́mọ lọ ìyẹn ni pé ń tọ́ bọ́mọ lọ bù àyà ọ̀rọ̀ rẹ kọjá kọ wá rí nǹkan kan tó lè pọ́ lẹ́rìn kọ rẹ́rìn láyé yìí ọ̀rọ̀ rẹ kọjá ká wá pé wọn náà lọ́ọ́ máa dọ́wẹ́kẹ́ tó máa rí ẹ̀rín àárín tàkìtì tó máa dúró ń tọ́ bọ́mọ ọlọ́ọ̀nì wọ́n láì ń bọ́mọ ọlọ́pọ̀ torí pé àwọn àtàwọn kọ́mọ náà gan a sì tún gbára wa pé àti nímà wàláhìí tàláhìí torí pé tẹ́ ẹ bá wòye nǹkan tẹ́ ẹ ti mà lẹ́gbẹ̀ẹ́ ntẹ́ ẹ mà ẹ mọ̀ pé káì ó tún kù. òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ́tọ̀ wàá mọ̀ nǹkan kan kọ́ ẹ̀rín kí ni ń pa dérò rẹ̀ àwàdà kí ni dérò rẹ̀ ń sìn kí ni ń dùn mọ́ gan-an rí tó ń fi ń jẹun tó ń pọ́tẹ̀ là á. ẹgbẹ́ wo wọn bá tó fi sọ ẹ̀mí rẹ lọ ẹ̀kọ́ ọmọ ẹ ọmọ pé nǹkan ti bọ́ ọmọ ọlọ́ọ̀ni à yóò yọ ọ ikú náà ni ó jẹ òye yẹn tíyẹn bá ti kú kó ń bì tíyẹn rí i pé tó gbogbo wàhálà gbogbo làálà gbogbo kakariri ńdọgún ńdọgbọn ọmọ tánu kò sí tó kù ju bó níwájú ó ṣe dáa lọ ìmọ̀ náà láti fi titun ṣe àní àti fayele akọ. Akọ àkọ́ dípò párí lò ó ti wá dò tọmọ wa lọwọ. wàláhì ń jọ yẹn èèyàn mọ iyì mà nígbà tí ò ṣeé ṣe mà tó ń ti pé ìmọ̀ yẹn àyè kọ́ nítorí ara rẹ̀ wọ́n yìí kọ́ mà nítorí kí wọ́n lè pọ̀ onímà wọ́n máa ń kọ́ mà nítorí kí lè lónìí sẹ́mọ̀kẹ́ni tó mà tí e lò ó gan ó sàn fún rẹ̀ àti wọ jahannama ni kí láǹfààní mà tẹ́ lò kò wúlò rárá ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa ṣé wọ́n tó ní màtímà bọ́ ọmọ lọ́wọ́ sọ ọmọ iye ń tọ́ bọ́ ọmọ lọ́wọ́ bí? ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ní sọ̀rọ̀ yẹn o. ìwọ́ tó sì nímà kí ló rò pọ́ bọ́ ọmọ ọlọ́ǹtẹ̀ tí wọn náà tún fi wá jẹ́ pé òun ṣalájà pa káyé tí wọn náà fi jẹ́ pọ̀ ń banú jẹ́ tí ọba jẹ́ mọ́tẹ́mi náà wá ni gbogbo orú wàhálà tá à ń ṣe láyé yìí tá à máa ṣe ni wàhálà kí ló ń ṣe ṣébí òun ló ń jẹjẹ látàrí iṣẹ́ tó ń ṣe kọ́lọ̀ ń bọ̀ fàlùbáríkà sí i ìṣe dandan iná ní kí gbogbo owó lówó tabua ṣùgbọ́n gbà tí wọ́n ti wá mọ̀ oore ńlá ń bẹ pẹ̀lú rẹ̀ oore ńlá ń bẹ pẹ̀lú rẹ̀ tọ́ba wọn wò wò á rí i pé kò tàbí ṣùgbọ́n pé ọlá ńlá ó ń bẹ fún mà àjùlọ eléyìí tí ò lẹ́gbẹ́ ń bẹ fún àwọn olùmọ̀ ṣùgbọ́n tá a bá wò ó a rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà míì ẹni tó mọ̀ yẹn láti ìgbà tọ́lọ́run ẹlẹ́dàá wa tó ti rán ànábì wa sallallahu alayhi wa sallam táwọn èèyàn ti ń wá mà ẹ rí i pé púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n mọ̀ ọ́n yìí ti pa àwọn ọmọ ọlá ti ń bẹ fún mà ṣáájú kó tó di pé wọ́n wá mà ọlọ́run lọ́kàn tì wọ́n lọ síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi kọ̀ á rí i pé al tọkọ tíra tó jẹ́ ìyá àyà tíra yìí ń lọ sọ̀rọ̀ kan ó látòun àti brọ́dà òun òun jẹ́ Muhammad Al-Ghazali bùrọ̀dá rẹ̀ ń jẹ́ Ahmad Al-Ghazali ó láwọn wá mà nítorí pé àti kéékèèké ni bàbá àwọn ti kú àwọn ọ̀lẹ́ni tó tọ́jú àwọn ṣùgbọ́n káwọn lè ba ààrẹ ni tó kéé ta fáwọn làwọn ti lọ tọ́ làwọn ti lọ kọ́ mà àwọn kọ́ mà ń torọ lọ o ṣùgbọ́n ńgbà tó lọ́n padà fáwọn onímọ̀ ìmọ̀ kọ̀ láti jókòó sáwọn lára àfi nítorí ọlọ nípìlẹ̀ àwọn ọ̀kọ́ mọ̀ nítorí ọlọ ṣùgbọ́n ńgbà tó lọ́n fáwọn onímọ̀ tán ìmọ̀ kọ̀ láti jókòó sára wọn àfi nítorí tọ́lọ̀ àwọn ẹni tó nímọ̀ yẹn tọ́lọ̀ ẹlẹ́dàá wa ti sàánú wọn lọ́pọ̀lọpọ̀ gbà oore yẹn kìí sábà fẹ́ sàn látòrí wọn sórí àwọn ọmọ wọn nítorí pé <clears throat> ìgbà táwọn kọ́kọ́ dìde láyé àwọn ọ̀jẹ̀ nǹkan ká ẹnìkan kan kà wọ́n kún nígbà táwọn ń wá mọ̀ ẹnìkan ọ̀dá wọn mọ̀ àwọn gan ọmọ ní táwọn padà dà lágbọn àmọ́ táwọn wá yìí àwọn kan láfojúsùn pé àwọn fẹ́ mọ̀ nípa ẹ̀sìn àwọn àwọn fẹ́ nímà ṣùgbọ́n gbà táwọn tó nímà táwọn nímà tà táwọn náà jẹni tí ń bímọ látàyè tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọmọ wọn kì í wo kí ni bàbá àwọn mọ̀ kí ni bàbá àwọn ní tó fi jẹ́ ni àpọ́nlé báyìí tontipa àpọ́nlé nǹkan ni bàbá wọn ń wá ká o òun fẹ́ mọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ni àwọn ọmọ wa máa fọlá àti bàbá tiwọn jiyọ̀ àwọn ò ní ronú àti túnra tiwọn náà bí pé bá a bá pé ọlá yìí jẹ́ ti bàbá rẹ̀ dáadáa yìí bàbá rẹ̀ lórí yìí látàrí kòńgé ọlọ́run tọ́lọ̀ fi ṣe ìwọ ọmọ náà yóò da yóò sì jọjú bí ìwọ náà bá lè gbìyànjú láti wá tiẹ̀ náà torí pé nǹkan yìí nǹkan bàbá wa ni ó yàtọ̀ sí nǹkan tèmi ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọn wàhálà tí àwọn bàbá wọn ṣe ìdààmú àti ìpọ́njú tó bá àwọn bàbá wọn lójú ọ̀nà àti wá mà àwọn ọmọ wọn ò ṣe tán láti ṣe o àwọn ò tiẹ̀ fẹ́ ṣe wàhálà kankan ju pé ẹni tí bàbá ti ṣe kalẹ̀ làwa ń jẹ ah, ilé bàbá kọ́ kalẹ̀ lẹ́ ń gbowó rẹ níbi tí ilé àbókò ni bàbá yín ńlọ kalẹ̀ ló bá jẹ́ pé àgbàdo abàmì tí wọ́n gbìn síbẹ̀ láì kò tuntun lẹ̀kọ́ fún un láì kò tún tún àgbàdo mi gbìn wọ́n máa wù láíláí ni. eléyìí kó bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ. so káwámà ọ dá lórí kí bàbá ọ wá kí ìyá ọ wá káwọn ọmọ náà wá kìí ṣe pé ọ̀rọ̀ wíwá mọ̀ ó ní í ṣe pẹ̀lú èèyàn kan nu fámìlì téèyàn kan bá ti wá ní kẹ́yìn yòókù ọtẹ́ bàjẹ́ lójú ayé rẹ àti lẹ́yìn ikú rẹ rárá o kò túmọ̀ síbẹ̀. ọlá yìí ayé rẹ sílẹ̀ fọkùnrin ó sílẹ̀ fọbìnrin ó sílẹ̀ fàgbàlagbà ó sílẹ̀ fáwọn ọmọdé kíni tó burú nínú kọ́kọ́ onímọ̀ ìyàwó rẹ̀ náà jólùmọ̀ kọ́kọ́ ọkà kéwú débì kí ó yẹ ọ̀fẹ́ yé má ó wá pé ìyàwó rẹ̀ ìwọ náà ká bí wò kí ló yé wọn bẹ̀ ó sì jẹ́ pé látara ìyàwó ní nǹkan yóò ti yọkọ Allahu akbar àbí pé ìyàwó náà lọ ó ní bí ọ̀fẹ́ yé mi o kọ́kọ́ ó sì ṣàlàyé fún abẹ́ kan rò pé àwọn èèyàn kan wọn i love you i love you náà pé kí ni inú àwọn àǹfààní tó wà ń bẹ̀ nù kí nínú kọ́kọ́ àti ìyàwó ọjọ́ gbé tíra jáde nítorí pé ìyàwó náà ní mà kí ló burú nínú kọjá ọkọ ń bá lọ dípò ń fẹ́ gbé jáde ọlọ́run á ní kọ́kọ́ ó kú kó tó di pọ́ parí rẹ̀ wa parí rẹ̀ subahánàlá a ti rí bẹ́ẹ̀ lára ńlá kan ní jami'atul wọ́n ń gbé بغية المقتصد شرح بداية المجتهد من بجد الموعي ممكن شيخ المشايخ من الأفاق وقفاء في كلية الشريعة و. الشيخ الوائلي rahimahullah kó tó di kí wọ́n parí tírà yẹn ọlọ́run ní kí wọ́n kú ìyàwó wọn ló ṣe àtúnyẹ̀wò gbogbo tírà yẹn sixteen volumes bàjẹ́ pé kúrú tí wọ́n fẹ́ ẹ pé gbogbo nǹkan sọnù torí ẹ wá mọ̀ ẹ wá mọ̀ kò túmọ̀ sí kọ́kùnrin nìkan ni kọ́ wá mọ̀ àwọn obìnrin náà kàn wá mọ̀ wàá bani lọ́kàn jẹ́ láwùjọ tiwa kó àwọn ọkùnrin ti sá sẹ́yìn wọ́n ti kọ́lé wọ́n ti kágara kí ló ń fẹ́ káwọn obìnrin ó ṣe. tọkùnrin bá kágara obìnrin ó kágara jùlọ. ọ̀há ni obìnrin tó ní màlọ́ fẹ́fẹ́ òun sì ń fẹ́ kó ti hàl kùránì wọ́n á ní tọ̀ ìwọ tó fẹ́ fẹ́ olùmọ̀ tó ń sì fẹ́ kíyàwó rẹ̀ hàl kùránì ẹ bá ní àṣẹ ti tiẹ̀ náà wọ́n bá ní kọ̀wọ́ ti class one primary kí o kò sí ha kankan nínú alukurani kul huwa Allahu ahad ńlọ́ha ìkàkùkà ní túnkà ó ní kúlùfù kúlùfù wà láwù kí ni kúlùfù ṣé kul huwa Allahu ó ní kúlùfù ìwọ ló ti fẹ́ fẹ́ olùmọ̀lá nǹkan dàrú nulẹ̀ wa eléyìí jẹ́ fi ti afẹ́ dúró lónìí ẹ̀yin náà ti rí i bó ti ṣe jẹ́ pé ìmọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ nínú tíra ńlá yìí ó yẹ kó ta wá nídìí kan kíkà wá náà ká wá mà ká wá mà nítorí tọ́lọ́n torí tó yẹn bá ti wá nítorí tọ́lọ́n ẹ̀yin ẹ̀sìn yóò kú lẹ̀ fọlọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa mọ bí ó ṣe lò yín fún dáadáa ó sì mọ bí ó ṣe mú yín tí gbé yín kó láyé ń bí àti lọ́la kìyàmù ọlọ́wọ́n bá kó fún gbogbo wa ní máa mà lò kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi níta bá má ṣe wà hù kó jẹ́ kí àwọn olùmọ̀ ìmọ̀ tó ṣàǹfààní kó jẹ́ kí wọ́n pọ̀ láwùjọ wa kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó túbọ̀ ṣe wá lákin lórí àti máa wá mà àṣetán tó máa ń kó rẹ̀wẹ̀sì ọkàn báyẹn téèyàn fi fẹ́ kọ́ mà ọlọ́nkọ́ mẹ́jọ lágbára lórí tiwa. ọlọ́run ẹlẹ́dàá wa ó jẹ́ kó dára fún wa láyé kó dára fún wa lálùkìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n ló kúkú àwọn ará ilé ọ̀kan wọ́n wá ń gbóúnjẹ wá fún àwọn ẹni tó kúkú fún láti máa fi bọ́. àwọn ẹni tó wá kí wọn sọdá abẹ́ àbí ọ̀dá abẹ́ kọ́dà níta ń ṣe yẹn ó takò fi ọlọ́run ta ló wá kí wọn tí wọ́n ń bọ̀ àwọn wá jẹun lọ́dọ̀ wọn ibi àwọn bá wọn kẹ́dùn ṣé tí wọ́n bá lọ bá yẹn kẹ́dùn ó sì tún wá dẹkùn lẹ́pọ̀ fẹ́ jẹun ajẹ́pọ̀ kù ló kú àjọyọ̀ lẹ́ńsẹ̀ ṣebí nǹkan ìbànújẹ́ ló ṣẹlẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run kò tọ́ kẹ́ ẹ péjọ sọ́dọ̀ ẹni tó kúkú fún sàhábà ni ká péjọ sọ́dọ̀ ẹni tó kúkú fún akakún ni yàhà pípé òkú lóhùn arò tí yìí máa kóyà jókòó nínú sàárè torí rẹ̀ òkú kú fún yàn ẹ bá ti kí wọn pápá pàkálù túká ẹlòmínà dé kí wọn kó ń bẹ kí wọn kó ń bẹ kí wọn kó ń bẹ kése pé ká tẹ̀ bàtì wọn lọ́rùn. wọ́n á ní ẹ àwọn èèyàn wa ni fámìlì wa ni àwọn wá láti ibòmíì tó bá jẹ́ pé àdánwò jọ sẹ́yìn ni ẹ̀yin lòkú jọ kú fún tí ẹni tó so ń jẹ wá fẹ́yìn tó kú kú fún tẹ̀ ń bá ń jẹ kò sí ní tó burúkú náà jẹ torókù jọ kú fún yìí àmọ́ kẹ́nìkan á kí yín gbogbo náà jókòó wọ́n ń fọwọ́ wọ́n ń jẹun ọlọ́mọdé á jẹjẹkújẹ eléyìí jẹ bó ti ṣe jẹ. wọ́n ní tí wọ́n bá tọrọ pé ká sún níbi tá à ń ti ṣe sọ̀lẹ́ àbí níbi tí a ti jókòó níbi àpéjọ kan tá a lè kọ̀ láti sún nígbà tá a bá rí i pé sísún yẹn ó kó nira bá wa bẹ́ẹ̀ ni òfin ọlọ́run ọba ní pé tí wọ́n bá sọ fún yín pé kẹsùn idha qila lakum tafassahu fil majalisi fafsahu yafsahillahu lakum tí wọ́n bá ní kẹsùn ní ààyè ìjókòó ẹ̀yin náà sún kọ́lọ́n bó lè bá fún ẹ̀yin náà kó lè bá gbà yín láàyè kọ́lọ́n ní wa idha qila fẹ̀ǹṣọ́zọ̀ dọ́mà ni ẹ dìde gẹ́ ẹ dìde. àmọ́ tó bá wá mọ̀ yín pé tó bá ní kó o sún ibi gẹ́ngẹ́rẹ́ náà ló ti wà tẹ́lẹ̀ náà ìnira tí ó bọ yọ pọ̀ ó lè kọ̀ láti sún pẹ̀lú àlàyé torí kọ́ mùsùlùmí máa ń tẹríba fúnra wọn ni tó bá lọ dáhùn ní dáhùn akọ tó sì ṣeṣe pé ta ni ó mọ ó lè fi ọgbẹ́ ọkàn sọmọ ẹ̀yà rẹ lọ́kàn torí èrò tiẹ̀ ni pé àyè sì wà tó lè sún àmọ́ tí ọba ti ní mú ọ sún gẹ́gẹ́ bí tó ń wò ìwọ ṣàlàyé rẹ̀ fún nítorí pé àṣẹ Ọlọ́run gan ni pé kó sún tó bá yẹ kí sísun yẹn yóò kó nira bọ́ ọ ṣàlàyé torí pé òfin ṣẹ̀rí àsọ yìí pé ẹni tí ó bá ti bí ìnira a gbọ́dọ̀ fààyè lẹ̀ fún kọ́sẹ̀lẹ̀ wàá ṣàlàyé wọn làwọn báńkì tó ń gbìyànjú láti rí i pé àwọn ń ṣe ẹni tí ò ní jẹ́ káwọn ọmọ tako ṣẹ̀ríyà àwọn náà ní àwọn nǹkan kan tí wọ́n máa ti ránṣẹ́ sí gbogbo ẹni tó bá lákàntì lọ́dọ̀ wọn tí wọ́n ń pè lérè táwọn lè máa jẹ àwọn owó yẹn lájẹmánú àbí báwo tó bá ti jẹ́ pé báńkì Islam ni tí wọ́n sì ṣàlàyé ìdí abájọ téèrè yẹn ti gun orí owó rẹ̀ tá a wá ṣèwádìí rẹ̀ tá a rí pé kìí ṣèlè kò sí ní tó ní kọ́kọ́ wò lópin ìgbà tí ó bá ti jẹ́ haram ṣùgbọ́n àkáǹtì tí wọ́n sí onípò fowó àwọn ló yẹ kí wọ́n máa gbowó sẹ́tẹ́ńbọ̀ ṣe lọ́dọ̀ rẹ̀ wọ́n tún wá ń fún ọ lówó rìbá lélẹ́yìn o. tó bá jẹ́ pé àkáǹtì yẹn máa bá mi fowó ṣòwò lọ sí làwọn wá sọ fún ọ pé lóṣù yìí o èrè tó lé lórí owó rẹ jẹ́ iye báyìí lẹ́yìn táwọn amú iye báyìí tó jẹ́ ìdá iye báyìí tẹnu wájọ kò lé lórí páàmù amú lórí èrè tó bá gorí owó ìdá èyí tó ṣẹ́kù tó jẹ́ tiẹ̀ làbọ̀ fi kúnwó rẹ̀ kí ló fẹ́ pé kọ́ má jẹ́ àmọ́ tó bá ti jẹ́ pé èlé lásán ni wọ́n fi kúnwó rẹ̀ wọn ò bá pè ní báńkì Islam orúkọ kọ́lọ́jà kí ni wọ́n ti ń ṣiṣẹ́ wọn nínú báńkì wọn òun ló pàtàkì transactions tí wọ́n ń paasi ń bẹ̀ òun ló pàtàkì lọ́dọ̀ tiwa kìí sókọ tí wọ́n ń jẹ́ nítorí pé èèyàn lè pera rẹ̀ ní báńkì Kaaba ó sì jẹ́ pé sẹ́ jahannama wọ́n ń ṣe ń bẹ̀ tó ń tí wọ́n ń ṣe ń bẹ̀ òun lọ́jà lọ́dọ̀ tiwa. wọ́n ní sọ̀láàtì tá a máa ń ṣe lẹ́yìn sọ̀láàtì làṣà náfìlà rákà méjì kí ló kọ́ rẹ̀ ẹ pè ní rọ́ọ̀tìbàtì làṣà rọ́ọ̀tìbàtì làṣà yàní kí sunna rọ́ọ̀tìbà tọ́jẹ́ ti sọ̀láàtì làṣà sọ̀láàtì tá a náà bí òye sa ṣe tọ́ba wà lé lẹ́yìn sọ̀láàtìl ìṣà. wọ́n ní sáwọn lè sọ ọmọ àwọn ní mustabshira mustabshira mustaf'ila ẹni tí ń tọrọ tí ń béèrè fún ròdùn ẹ bá ti lè sọ ọmọ bá ń béèrè fún ìròdùn lọ́dọ̀ ọ̀tá ni gánà rí títà àwọn ọkọ̀ gidi pọ̀ ńlẹ̀ ah. àwọn èèyàn fẹ́ràn kásá sọmọ lóko tí ò sí ń pé in town pé ńgbà tó ti wá alukurani ṣètọ́ni náà wá alukurani mo rò pé yé so torí délé ìgbà tá a ara Afghanistan ara afghan báwọn ṣe máa ń ṣe wọ́n ní sọ ma bí mọ́tò fẹ́ sọmọ lóko wọ́n kà sí kurani nǹkan àkọ́kọ́ tẹ́yìn ju rẹ̀ bá rí báyìí ó mọ́ so àwọn kọ́ pọ̀ tí ò bí apọn ó ní kẹ́ ẹ máa sọ àwọn ọmọ yín mo rò pé yé wa jẹba fi lè sọ ọmọ ní mustabshira ẹ tún sọ mí ní dọ́ọ̀xìkà dọ́ọ̀xìkà tún mustabshira mo rò pé yé wa eléyìí arẹ́ǹ eléyìí olùtọ́rọ ìròdùnú ọlọ́mọsùn mélòó lọ́mọ òpè ká tó máa fún lóúnjẹ àwọn àgbàlagbà àwọn mẹ́díkù dọ́kítọ̀ lẹ́ẹ̀bì kọ̀ọ̀kan wa. <laughs> Ah, àwọn ìbéèrè burúkú torí tọ́lọ́ <laughs> eh, <laughs> ọmọ rẹ ọba àti máa jẹ kàlọ́ ọmọ oṣù kan kí lọ́kàn wa. àmọ́ tó bá tó bá ti kó sùn mẹ́rin jẹ́nẹ̀rálì ó ti tó máa jẹ oúnjẹ táwọn èèyàn díẹ̀díẹ̀ ẹ ti máa fi kọ́. wọ́n láwọn azkar tá a máa ń ṣe lẹ́yìn sọ́láàt bó o ní wọn. àwọn ìta Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa wọ́n wà. wọ́n sì wọ́n ṣe àyọkúrò rẹ̀ wọ́n ṣe sínú ìwé pélébé pélébé báyìí tá a máa pín gbà kan. sọ̀rọ̀gbà tí ò sí ma a rí i pé àwọn èèyàn kan tún ṣe àyọkúrò rẹ̀ wọ́n tẹ̀ sínú àwọn kìnnìkan bíi kàlẹ́ndà tí wọ́n máa sọ̀rọ̀ sára mọ́sálásí fáǹfààní ẹni tí ọba àmà a sì dúpẹ́ fọlọ́n pé tún bẹ́ẹ̀ nù Hisnul Muslim ó lè rí mbẹ́ wàá kà mbẹ́. táwọn lè fẹ́yàwó lórí ìyàwó àwọn nígbà tí ìyàwó àwọn máa ń kérora níbi ìbálòpọ̀ táwọn lè lo lóyún gẹ́gẹ́ bí ìkẹwọ́ láti fi fẹ́ lomi ó nídìí kẹwọ́ bàbá ti fẹ́ fẹ́yàwó mi tágbára rẹ̀ bá ká ẹ̀hìn àwọn tó bá sọ pé tó lè lò ní ìkẹwọ́ pé kó léyàwó rẹ̀ tí máa kérora látàrí ìbálòpọ̀ eléyìí ló lè nítumọ̀ nù sẹ̀ríà tó àmọ́ pé tó lè fẹ́ lómi àfẹ́ mọ̀nà ṣé gbogbo ẹni tó fẹ́ yàwó kejì ló ní kẹwọ́ kẹ nígbà tágbára rẹ ti ka tó sì rí pé yàwó kan tó ọ ọfẹ yàwó mi ni o sì lè ṣe dọ́gba láàrin wọn má fi mùṣkílà eléyìí jẹ bó ṣe jẹ wọ́n ní ń gbàtẹ́ ṣàlàyé fún wa nípa pípàtàkì ìmọ̀ òun jẹ́ nìkan nínú ẹni tí ń wá mọ̀ ṣùgbọ́n gbogbo bóun bá ṣe kọ́ mọ̀ tó ìgbàgbé máa ń ṣe òun kí ló ń lè ṣe sí ìgbàgbé àìkè kọ iyẹsẹ ọwọ́ rẹ wò ṣé mùsùlùmí tó dúró dọ́gba ni ọ àbí mùsùlùmí tó ṣe pé àwọn akọ̀dá akọ̀tọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ nítorí pé téèyàn náà bá ń dẹ́ṣẹ̀ téèyàn bá ń hu àwọn ọ̀wà tí ọ̀dà èèyàn máa sábà gbàgbé nǹkan téèyàn bá ń kọ́ ní téèyàn ń há sórí ní máa sábà sá lọ torí pé ìmọ̀ ìmọ̀lẹ̀ ní látọ̀dọ̀ ọlọ́ ìmọ̀lẹ̀ yìí ọlọ́wọ́n bá kì í sábà bun àwọn ẹni tí máa ń dẹ́sẹ̀ tí wọ́n máa ń fẹ́ kí ìmà rẹ̀ ó dúró káwọn nǹkan tó ń kọ́ kọ́ máa sẹ́kù lára rẹ̀ àwọn èyí tó há kọ́ mọ́ máa fi ọ́lẹ̀ jìnnà sẹ́sẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wọn máa ṣàánú rẹ̀ a sì máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ náà ni máa ń kọ dínà gbogbo dáadáa tí ẹ máa sì ń tọrọ àforíjì pẹ̀lú ògbọ́ ọlọ́run rere ọ̀pọ̀ lọ́dọ̀ yẹn. bàbá àwọn wọn kú lẹ́ni tí ń ṣe tọ̀rí kọ̀ àmọ́ wọn fi sọ láti ṣeré táwọn lè máa ṣàdúrà fún wọn kí ni irú tọ́ríkọ̀ wọn ń ṣe ṣé àwọn kan ń jẹ́ ni tí ó mú tẹ̀síbà ká ni àbáwọn náà ń bá wọn ṣe lélfàtì wọ́n sì gbàgbọ́ pé lélfàtì ju alukurani lọ bàbá ẹ̀ bá ti gbà pé lélfàtì ju alukurani lọ káfìrí ló kú yẹn o ẹnìkan ti gbọ́dọ̀ ṣàdúrà fún káfìrí torí pé ó ṣeé ṣe kọjá pé yẹn fẹ́ dára sí ọ̀rọ̀ bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tó kú irú àwọn bàbá báyẹn ó ṣeé ṣe kí wọ́n ti pàkíyèsí wọn kí wọ́n tó kú kí bàbá ọ̀fà akíkọ́ríkọ́ yarí dọ̀là bí ọ wọ́n lọ́mọ sọ fún mi pé lílfàtì ò sékìní bàbá àǹtí wa kú báyìí ẹ jẹ́ lílfàtì rẹ̀ ọmọ bá ká wọ́n ṣàdúrà fún ọ̀daràn ẹni bá ti sọ pé nǹkan kan wà láyé lọ́rọ̀ tó dọ́gba pẹ̀lú alukur'an ó di káfíìn à ń bọ̀ síbọ̀sí kó sọ pé kìnnìkan ju alukur'an lọ ẹni awí fún ọba jẹ́ ọgbọ́n agídí burúkú lọ́pọ̀lọpọ̀ ń fi ṣe ni wọ́n fi ṣe bídà sọtẹ́ bá sọ fún wa yọ mọ wo pé ìwọ wo lọ ń bọ̀ ń sọ̀rọ̀ ń jòlá bí ọ ń jòlá bí ọ kò lè ṣàǹfààní fẹ́ni tó wí nù sáré torí pé ẹni tó wí fún ọ ò dúpẹ́ fọlọ́n lórí pọ̀ ọ̀rẹ́ ni wí fún ọ tí ẹ fi bọ̀ ọ kí ló ti sọrí kọ̀ wò lọ́dà náà rí sọrí kọ̀ ìwò lọ́dà ẹ sọ àdúpẹ́ fọlọ́n gbogbo tọ̀ríkọ̀ kò sí ìtọ́da ń bẹ̀ ọba jẹ́ pé kàdíríyà ni wọ́n ń sìn kọ́mọ́tìjẹ́ tìjàníyà kọjá rìfàáyà kọjá nàkṣàbàndíyà kọjá ṣàdìlíyà kọjá badawíyà kọjá bìrìlàwíyà gbogbo ẹ̀ yàyà yẹn ibi tí ọ̀dà náà ni ó rìsọ̀tù àwa wíta inú bí ọ pé tọ̀ríkọ̀ wọn máa ń sọ ìwọ́n àníkì tọ̀ríkọ̀ jẹ́ ntọ́lọ́nfìrán náà níjọ́ tọ̀ríkọ̀ náà gan dé ṣé ọba alukur'ani dé ni àbí sunna ọjà bó ti ṣe jẹ́ náà wọ́n ní ẹ bá wọn ṣe wọ́n ní káwọn lè máa lo ṣé àwọn ò ti tako ìgbàgbọ́ òdodo báyìí o táwọn bá ń fi ewé àti egbò sóògùn gbogbo àárẹ̀ tó bá sa àwọn àwọn ilé ọsibítù kò sí tó burú mẹ́ kápá gbò ni wọ́n máa mú tí wọ́n bá ṣe ewé papọ̀ mégbò kí ni ọ̀dà àgbo àgbo lọ́wọ́ máa mú tó bá sàtì máa dosage yóò sì kápá ní ti ń ṣe ọtí ò ní pọ̀ jù yóò sì kápá ní ti ń ṣe ọtí ò ní kéré tó sì jẹ́ àgbo tí ó tako Ọlọ́run tí ó tako Ànábì sallallahu alaihi wasallam wọ́n pọ̀fọ̀ sí wọ́n sì fi ògógóró mu wọ́n fi sinabu lò wọ́n sì jẹ́ pé wọ́n kó kùtà méje kan sísàlẹ̀ rẹ̀ mo rò pé yé wa èyí sì ṣe tó ṣe pé èèyàn kásẹ̀ kan kì nígbà tí yẹn bá fẹ́ gbé kaná tòtí ọ̀rọ̀ àti jẹ́ gbogbo tó níbi ṣírkù bí ẹbọ nu má fi mùṣkílà torí paracetamol tá à ń lò náà àtàbẹ́rẹ́ tí wọ́n ń gún wa náà ó náà ìwádìí ni tó tó bá ké bẹ́ẹ̀ náà làgbo tiẹ̀ náà kò sí mùṣkílà ń bẹ̀ eléyìí jẹ́ gbèsè àmọ́ àgbo ẹ rí i pé wọ́n máa sábà fẹ́ fi kún ẹbọ náà ni ìdí tá à ń fi ń ṣàlàyé ni níbi ànìkan sọ pé gbogbo tí máa ń ṣe yín àgbo láfìtà nígbà tó wá dé pé nǹkan báyìí ní sẹ́mi nǹkan báyìí ní sẹ́mi lọ́wọ́ ni ẹ mọ́ ó jáde ẹ̀ dàníyàn sẹ́wọ̀n pé àgbo ti di nǹkan mi ò àgbo ti dàgbò <laughs> ah, wọ́n lọ sọ pé agbolẹ́ ló fún ọ wọ́n á ní máa dà níyàn tó mo fẹ́ ṣe sọ láti. ọ̀kan sọ tẹ̀sùn báyìí ó ní ẹ sùúrù ẹ sùúrù à kí ló dé. so eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá ń sọ wọ́n rí kí wọ́n tó wí wọ́n rí kí wọ́n tó wí. wọ́n ní àwọn kan nímọ̀ wọ́n máa gbé pamọ́ ẹ bá wọn ṣe nà sí àfọ̀n. ẹ tí wọn náà bá nídìí rẹ̀ ọ lọ béèrè ni ọlọ béèrè torí pé wọn iná ìmọ̀ nínàkúnà pàápàá fẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sí torí tí wọ́n bá ná ìmọ̀ ní ìnákúnà fẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sí wọ́n ní í ṣe lọ́dà bí ìgbà tá a gbé góòlù wọ ẹlẹ́dẹ̀ lọ́rùn kò ní mọ iyì rẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé inna minal ilmi ma yanbaghi kitman ọ̀nbẹ nínú màá ń tọ́ yẹ ká gbé pamọ́ yéé ṣe gbogbo nǹkan náà wọ́n kàn máa sọ fún yẹn ọmọ nǹkan kan ní ìsìn ọkàn wa bá mi pé kí n máa kọ́ ọ bóun ó ṣe pingun ọ jẹ̀bi. àbí kọ́ máa fi fóònù bẹ̀rẹ̀ ẹ jazakumullahu khairan ẹ ẹnìkan ló kú báyìí bóun láti pín ogun rẹ̀ ẹ gbọ́rọ̀ sẹ́mi pé fóònù làánà fi lọ kọ́ kí ó. ẹ wọ́n ń gbé ma pamọ́ bẹ́ẹ̀ ni à ń gbé pamọ́ sọ́mọ pé wọ́n gbé pamọ́ sáwà náà la fi lọ sí gbogbo ọ̀nà tunutunu tá a ti lọ kọ́. alẹ́ nìkan tiẹ̀ máa ń sítìrà yóò máa ka tírà fún mi èmi náà ti ẹ̀ máa ń tẹ́ tí ò jẹ́ kí n dá a máa pé nǹkan kan ṣẹlẹ̀ yóò kàn máa kà á sì máa ṣàlàyé fún mi ṣàlàyé fún ah, ah. mi ṣàlàyé ah níjọ́ ni làákà èmi wá jí kọ́lá mi mọ̀ travel nítorí máa kà á yóò máa kà á máa tún máa ìlàákà èmi wá jí níjọ́ pé ṣé èsì pọ̀ ń dọ́gbọ́n kọ́ kí ó báyìí ah, jazakumullahu khaira eh, ẹ̀ ń ti ṣẹlẹ̀ rẹ̀ tọ́ ọmọ pé fóònù lèmi náà fi kọ́ kí ó kò tí ì lè wá dòní. ọ̀rùn pé ọgbọ́n ni wọ́n máa fi kọ́ kí kì í sọgbọ́n tó eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tẹ̀ ń bò ń ọ̀pọ̀lọpọ̀ wọn gbà mí náà wọ́n fẹ́ ṣàlàyé so ṣùgbọ́n kọ̀ọ̀rẹ́ ni tó ṣàlàyé fún tó bá rẹ́ni tó ṣàlàyé fún ó gbìyànjú gbìyànjú kọ̀ọ̀rẹ́ ni ṣàlàyé fún so irú eléyìí ẹ̀ lè ẹ̀ lè bu àmọ́tẹ́yìn bá ṣe sẹ́tọ̀ ẹ fẹ́ kọ́ ẹ lọ́ba àmàlà yọ ṣàlàyé fún un tí ọba wa ṣàlàyé ìgbà náà lẹ tó lè béèrè ilé ìjẹbù ṣe jẹ. wọ́n ní sẹ́ni tí ń ṣe súnà lè fẹ́ ẹni tí èsì súnà toró ti kọnu sáwọn súnà títí títí wọ́n sá ń kọ̀ ní kí ni sì wọ̀ torí wọ́n gbogbo wọn á ń kọ̀ nǹkan sí ọ kò tí nǹkan ọba sí ọ kò ṣeé ṣe kí wọ́n kàn máa kọ́ kí wọ́n máa kọ́ tó ń bí díà làwọn náà fẹ́ fẹ́ ni torí di eléyìí tẹ́wá ní ṣé ẹ lè fi ń bídíà ṣé èsè súnà ẹ lè fẹ́ lópin ìgbà tí bídíà rẹ̀ ọba sọ di kèfèrí torí ọlọ́run ọgbà ká fẹ́ kèfèrí níyàwó wọlé àtúnṣekú bẹ̀rẹ̀ sọmílùkà wá fẹ́ ọlọ́run ọgbà kẹfẹ́ àwọn ìyàwó tó jẹ́ kèfèrí tí bídíà rẹ̀ ọba ti sọ di kèfèrí ẹ lè fẹ́ pẹ̀lú májẹ̀mú yìí pé ẹ ní filẹ̀ ẹ máa kọ́ lẹ́sìn títí tó náà fi di ahlẹ̀ sunna inshàlá àti wá sọ pé kẹfẹ́ nǹkan lọ́jà bíi iṣẹ́ bàbá rẹ̀ ó fi fún yín sẹ́wọ̀n káwọn bíi díà wọ́n ìfẹ́ fọmọ́ fún súnà o kọ́lọ̀ bàbá mi sọ yìí pé bọ́ọ̀bà kú lọ́yà kù kò ní fẹ́ ọmọ súnà tí wọ́n bá fi fún yín adúpẹ́ fọlọ́ eléyìí jẹ́ bó ti jẹ́ wọ́n ní lè máa mú àwọn àwọn ka àwọn mà wípé ń bọ́ kan náà àwọn sisters sùn sista sista nǹkan ọ̀daràn ni lè má mú nǹkan ọ̀daràn burúkú ni wọ́n tó ń wọ jilbab tó ń wọ gẹ́gẹ́ bí masha allah la quwwata illa billah bó ti yẹ káwọn obìnrin ó ṣe nìyí ọ̀wọ́n á ń dáràn á kọ̀ dá o ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ máwùn ẹ má lè má mú yín pé ń ṣe zina ẹ sì má sísítà tí ń bá ṣe zina ẹ pè sísítà yẹn ẹ bá sọǹtì sòdodo ọ̀rọ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ ẹ sì pé bàbá ìmáàmù yẹn ẹ fọlọ́ntẹ́rùbà ẹ sì fi hàn pẹ́yìn òní ṣe sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ tí ó bá dẹ́kun zina ti ń ṣeun àti pípapá gan gbogbo yín rí i pé yọkùn lè máa mú ẹ wá kéde fáráyé pé olórí ibú leléyìí o bàbá zina leléyìí o kọtọ ọfíìsì lè máa mú àdánwò ńlẹlẹyìí ẹnìkan tiẹ̀ ń sọ ọ́n ní ẹ̀ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ pọ̀ àwọn lè máa mú ọ̀daràn pọ̀ ó dẹ̀ lọ́kàn wà gbogbo obìnrin ọba ti wálé rẹ̀ ní ọ̀sọ̀kọ̀ ṣé ìsopọ̀ ń ṣe nǹkan oṣù kí ló dé ìwọ rẹ bí ọkọ rẹ̀ ọyọ ya bọ́ sókòtò bọ́ sókòtò la ilaha illallah la ilaha illallah ẹni tí ò yẹ ká pé àfi kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí lé lọ ambosibosi yọ jẹ ládàáni ẹ wàá lò nílé máàmù wallahi musiba musiba wọ́n á ní ẹ wọ́n jọ mọ́ ni pẹ̀lú àwọn obìnrin náà torí pé wọn ò kúkú pariwo rẹ̀ tari ajẹ́pọ̀ daran pọ̀ nù gbogbo ẹni tí a bá ti mọ̀ lọ́daràn kọ́ yẹ ká fi síwájú wa jàmá ẹ̀ mọ́túmọ̀ ìmáàmù ìwọ ló síwájú wa níbi ìjọsìn wa níwájú ọlọ́ a ó léwu gan kọjọ́ daràn ó léwu gan kọjọ́ daràn tèmi náà là ń sẹ́ sọ pé ẹni tẹ́ bá ti ká sí awo má lọ́wọ́ kò gbọ́dọ̀ sí lè má mú ma ókè bàbá lè má mú ń zìnà wa ń kọ́ ọ̀daràn náà ló náà ọ̀daràn ló náà tẹ́sí máa pé gbogbo bí à ń ṣiṣẹ́ jálàbí à ń ṣiṣẹ́ jálàbí náà gbogbo ẹ̀ náà sulamul wusuli lil zina ojú ọ̀nà àti débi zina ni ẹ̀rí kọ́ àwọn ti ṣe jálàbí nǹkan àwọn ìyàwó wọn tọ́jọ́ obìnrin jọ wọn lójú torí pé bí ṣe ń gun kúkúrú ní gun gíga funfun àti dúdú ńkọ́ wọn gbẹ́yìn náà àwọn kọ́sítọ́mà rẹ̀ ẹ̀yin náà bá ń túmọ̀ yorùbá yìí nítorí gbé wá yọ ọ̀nà lówó yóò sì nà ọ lára pẹ̀lú. mo rò pé ẹ gbọ́ yorùbá la ilaha illallah so ẹ ṣe bẹ́ẹ̀ ẹ sì fi hàn tí ọba ti lè jáwọ́ ń bẹ̀ kì í ṣe pé ẹ̀ ní ṣe sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ ọ lásán ẹ gbìyànjú láti rí i pé wọ́n yọ kó mbẹ pátápátá ẹ sì jẹ́ gbogbo yẹn ọmọ ti sè eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní bàbá àwọn tíjà bá ti ṣẹlẹ̀ àbí kínní kan bàbá máa ń ṣèrègùn pẹ̀lú gbogbo ohun tó ṣe fáwọn lẹ́sẹ̀k mélòó ni nǹkan tí bàbá tó fẹ́ fi ṣèrègùn lórí ọmọ yóò máa wí náà ni kò ní dákẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá ṣe léèwọ̀ yā ayyuhal ladhīna āmanū la tubtilu sadaqatikum bil manni wal adha. ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ má fi ìrègùn àti ìnínilára bà sàrà yín jẹ́ gbogbo tí bàbá ń ṣe fọ́ọ̀mà tí ń tún ṣe fún ìyàwó rẹ̀ sàrà ni tọ́lọ́ wọn máa fún ládàá rẹ̀ mọ́ wàá jẹ́ kí ìrègùn kọ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ọmọ rẹ̀ yóò ṣe ń tó dùn ọ́ bá dìgbà míì yóò ṣe ń tó dùn mọ́ ẹ má fi ìrègùn bà ládàá sàrà yín jẹ́ ẹ bá wí lọ́nà ọ̀tọ̀ láì ṣèrègùn eléyìí jẹ́ bó ṣe jẹ́ táwọn lè máa ṣe astaghfirullah káwọn máa ṣe as-salatu fa nabi sallallahu alayhi wa sallam as-salatu al-ibrahimiyya ní ìforíkalẹ̀ astaghfirullah kò burú fẹ́ni tí ó bá gbéde lárúbá tó fi lè ṣàdúrà mi ó lè máa sọ náà nìkan àmọ́ as-salatu al-ibrahimiyya ní ìforíkalẹ̀ rárá ẹjọ́ di àyè tí wọ́n ti ní kẹ́ ẹ máa ṣe ibẹ̀ lẹ́ẹ̀tì máa ṣe lẹ́yìn. wọ́n ní tí ò sí nù àṣejù kọ́ ẹ́ kí gbogbo ìgbà táwọn bá ti forí kanlẹ̀ nù sọ láti làwọn ṣàdúà ó ń gangan ní sunna gbogbo ìforí kanlẹ̀ ní làdúà tọ́ sí kọ́ wa dá ìforí kanlẹ̀ ti parí kọ́ da yẹn rí fàdúà oníbìdà ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ ńgbà wọn bá dé ìforí kanlẹ̀ ti parí wọ́n wà gan abẹ́ eléyìí oníbìdà tìrìkọ́ ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ wọ́n ní wa amma sujud fa akthiru fihi mina du'a ìforí kalẹ̀ gbogbo ìforí kalẹ̀ ẹ máa ṣàdúrà nù rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò nídìí pé kọ́ wá dákan yarí pé bẹ́ẹ̀ ló ti máa ṣàdúrà yàtọ̀ sí ọ̀kan wọ́n ní tó máa ń ṣàdúrà téèyàn fẹ́ ṣe àmì kéèyàn ṣe àmì àmì àmì náà Allah níbo lélẹ́yìn tó ti wá tó bá ti ṣe amín ó ti tó yorùbá lẹ́bù lásán wọ́n tún lè ní amínà amínà amínà kún fàyà kún gbogbo yorùbá lẹ́bù fẹ́ẹ́ mọ̀ pé níta ń sọ ń pa àmà náà nù kéèyàn mọ nǹkan yàtọ̀ sí bó ṣe rí níta ń pè láì màkàn nù kéètì ẹsẹ̀ mímà kéèyàn ọmọ ya nǹkan láwòrán tó yàtọ̀ sí bó ṣe rí àìmọ̀kan tó rọ ọmọ nǹkan kan. agídí yóò sì tún kún un bá sọ fún bàbá tí ń amina amina amina ya allah ṣé bá sọ fún yóò ní ayàwó ló ọ̀tọ̀ <laughs> ayàwó lọ́lọ́tọ̀ kórópó yé ayàwó lọ́lọ́tọ̀ dákẹ́ pé á ah, ti sáyà tó ní ọ̀tọ̀ gbogbo ẹ̀ lọ́tọ̀. mo pẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ kò burú ayàwó ló ní kó máa mu wíṣkì wíṣkì sọ́wà kò sí sòṣùgbọ́n ìrìtọ́ wà náà lọ kárí wíṣkì iná lọ kárí gólúdà náà lọ kárí gbogbo àwọn nǹkan tí wọ́n mu eléyìí jẹba tẹ́lá amiin ó ìtumọ̀ rẹ̀ ni allahumma stajib ọlọ́run jẹ́ pé wà. wọ́n ní àwọn sùn oorun gbá wọn lọ lẹ́yìn sọlátul maghrib àwọn ò jí àfagbọ̀ kan òru táwọn ó tún ṣe sọlátul ìṣá ń gbànà dáadáa àsìkò yẹn gangan gangan bí wọ́n ti jí tó bá yẹ nípa ẹ lọ tọ́ ẹ tábà ẹ sàlù alá ẹ sì sọlátul lẹ́ẹ̀kan náà ni tẹ bá lọ láàjù bẹ́ẹ̀ lọ ìgbà náà lẹ́sẹ̀ lọ àfi tó bá pé ńgbà tẹ jí yẹn ẹ jí pẹ̀lú jánábà ẹ lọ wẹ̀wẹ̀ jánábà bẹ́ẹ̀ ṣe dé tàdé bá Allahu akbar ẹ sì kọ́ ọmọ ẹ sì sọ̀lá ìgbà náà lẹ ṣẹlọ tẹ́ bá fi lè lọ láti bẹ́ẹ̀ lọ ẹ ti ṣẹlọ. man nama an salatin aw nasiyaha falyusalliyaha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik. ẹni tó ń bá gbé lọ àbọ̀ gbàgbé láti ṣe sọ̀lá kó ṣe sọ̀lá tìyẹn ní kété tó bá ti rántí rẹ̀. kò sí nǹkan kan tí ó pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ àfi kó ṣe sọ̀láàtì ní kí atọ́ bá ti rántí àbí kí atọ́ bá ti jí. aago kan ọ̀bá lù aago méjì ọ̀bá lù mẹ́ta márùn-ún ọ̀bá lù méje gan ọ̀bá lù kọjá pé gbà náà ló tó jí gbà náà ló ṣe sọ̀láàtì yẹn àti tó bá tún tẹ̀lé. wọ́n ní àwọn ń sálámà sọ́mọ àwọn pólóró tí ò tí máa sọ̀rọ̀ tí èsì pé àwọn ti ń dá gbèsè sí lọ́rùn bì bàbá aláṣejù wọ́n lọ́ọ́ mọ̀ pọ́ mọ̀ tí ì máa sọ̀rọ̀ wọ́n náà ló sì ń sálámẹ̀ sí wọ́n náà ló tún béèrè pé tó ti máa dá gbèsè sí lọ́rùn ẹnu kọ́ bá a sani tó o bá dá gbèsè sí lọ́rùn bá a san asalaamu alaykum wa rahmatulah ó sì tún bá a pé wa alaykum salaam wa rahmatulah abasimi <laughs> gbèsè tó o dá sọmọ lọ́rùn ó ti bá san. wọn láwọn wá mà wá mà wá mà wá mà títí kò yá wọn. àwọn bá kúkú fẹ̀ kan pati pé kò sọ́nà ń bẹ̀. <laughs> ìmọ̀ ọ̀yẹ́ kọ́ pati bẹ̀. débí ẹ̀yin náà lẹ sọ ní Yorùbá level pé tẹ̀sìn bá dá ní kọ́ á tún kù ní. nítorí ẹ̀ ẹ̀sìn tó dán jàkadì o kò mí ní pé kọ́ sá padà lé ó tuntun kò ní pékinni ìwọ ọmọ wa mà ní títí tọ́lọ́ wọn fi ṣe rọrùn fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kọ́ rọrùn la astafhilana as-sa'ba aw udrika al-muna gbogbo ntọ́ lé ni màá sọ di rọrùn títí tí màá fi rí tí mò ń wá bẹ́ẹ̀ ni màá rí wọn kì í sì nímà lórí ibùsùn tí atẹ́gùn ó ti máa fẹ́ lẹ́lẹ́sìn yàn orí afárá wàhálà ni wọ́n ti nímà à ṣe máa sọ ní tójú ń rí kí wọ́n tó ní mà gbogbo ẹni tí ò tí ì wá mọ̀ yóò kúkú mo dúpẹ́ tèmi ò tí ì wá kọ̀ rọrùn ṣùgbọ́n gbà tó bá jiná tán náà ni ṣébó jiná tán lẹni tí ń wá mọ̀ ń wá gbádá ṣébó jiná tán ni wọ́n jàlábí àti lọ ṣébó jiná tán iná ẹ̀ ló ń náà di ẹni tó ṣe pé ń fa abú ọwọ́ kó tó di kó jiná ń tọ́ bá wọ̀ náà ni o mo rò pé yé ọ̀nà bí àwọn Sùdáànì ẹ̀ríkẹ́ Sudan wọ́n ní agbádá abàmì kan àpò ńwájú àpò ni bẹ́ẹ̀ o kwa ọba ti gbé wọ́n ọba kọjú sí ọkọjú sí náà ni tó torí kọ sásìkò tó lẹni tí ọba ní tán ìní ọ̀dà fi gbà tó rọrùn ọkọ ọmọ ti ń kọ nísìn òun sọ ni èmi náà láàrin so ọdún méjì tí ì mọ nǹkan àwọn bàbá àwọn fẹ́ kọ́ yẹn darí tó bá fẹ́ kọ́ yẹn tó yóò ti mọ̀ tipẹ́ ẹ ọmọ kọ́dún méjì ló náà mà abẹ́ ẹ̀kọ́ ni lẹ́yìn náà kí o kò sí kí etí à ń bẹ̀ bíi sẹ́tẹ̀ ńkọ́ sẹ́mi kọ́ lè fọmọ sẹ́ni ẹ̀kọ́ sẹ́ kọjá pé títí ọdún márùn-ún lẹ́nu ẹ̀kọ́ sẹ́ nǹkan lọ bá wọn dákà ni wọn ò ní ti sẹ́ hàn ọ̀yà ìwọ lọ rọ lọ dákà wà mẹ́ ṣé ti ẹ̀yìnkùlẹ̀ mi lóò ètò wà ní bíi high school <laughs> so that kó tó dé wọn ti parí sẹ́ kọ́mọ́bà rí sẹ́wọ̀n ńgbà bá ti wá dàgbà dáadáa lẹ́nu ipe wọ́n ránṣẹ́ wọ́n ránṣẹ́ ọ̀dà wọn náà máa fojú sí o máa fojú sí kọ́ má dàbí ìgbà tá a ẹ dákun ẹ gbọ́rọ̀ lẹ́yìn ọdún márùn so kéwò rí bẹ́ẹ̀ látijọ́ tó bá ti dé ni wọ́n ti máa kọ́ so ìwọ lọ́mọ atún bẹ́ẹ̀ lọ́n tí bọ́lọ̀n sọ fún anabi náà sallallahu alaihi wasallam ibi kọ́ máa bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n sàlékún máa fún wa qur rabbi zidni ilma so ẹni tó ní kò yí òun sẹ́ẹ̀ mọ̀ pé sáàkó àwọn tí yè ṣe ìsìláàmù tó yẹ pé bíi tọ̀rí kọ́ làwọn ń ṣe àwọn súnfìn kankan yẹn sẹ́wọ̀n kọ́ lé kọ́ wálé ogun sọ̀yè kan wà tá a fún ọ mo rò pé yé ogun sọ̀yè kọ́ ogun sọ̀yè tó ju gbogbo ogun sọ̀yè lọ ní kíni Rabbi zidni ilma tó bá ti wá wù ọ tí ò rí ọ wò tán ajẹ́pọ̀ lódò lẹ́bùn ni wọ́n kù sí mo rò pé yé wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọ̀kan lu àwọn ọ̀rẹ́ wa kọ́lọ́n forí jìn ti kú ọ̀n wá mà ó ti kan so ìmọ̀ yẹn ò yé wọ́n bá ṣe ìdánwò náà kò ní páàsì ó wá lòun á wálé lọ́dún kan bàbá rẹ̀ wá jí ọlọ́lá ńlá àwọn tó wá wà láàfin bàbá rẹ̀ àwọn ah wọn lágbájá bolo tiẹ̀ wà nísìnyí àyà ah, ilẹ̀ lárúbáwá báyìí ló ń wá tó ń ti kọ́ kí o bàbá rẹ̀ wá ní kí ni kí ó kí ni kọ́ tọkàn lọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ti ń ṣe bí ọdún mélòó lẹ́nu àǹfọ̀fì lẹ́yọ̀kan kò rí fọtán so làwọn ti bá ní à ń tó wà ń bẹ̀ ní ìsinmi pé kọ́ mọ́ àbí la lọ́mọ bíbí inú yín bàbá lọ́mọ bíbí inú ni kọ́ mọ́ bàbá ní à ń tá a ṣe ní ìsinmi pé àdúrà kan ń pa láti fún tó bá ní àdúrà kí ni kà ń pa tálẹ́ kà ń pa ọlọ́ọ̀ni á kà ń pa pé kó kójọ ọmọ kí òyìn ni ó ní ló ń bá ní bá mi kẹ́mi ọlọ́gùn o ẹ dákun má bínú o ẹ̀yin tẹ́ lẹ́kọ̀ọ́ lọ́n pa àwọn bàbá mi ní ọba ni ìjókòó lọ́wọ́ ẹ kà pa pé dìde <laughs> ẹ tẹ́rù tó lè kàn pa kókó de ọlọ́run lẹ́wàá kàn pa kó rí òun tó ti kú kó rí òun jí ẹ tó bẹ́ẹ̀. sòtẹ́ mo pa àwọn tí ò mẹ̀sìn gbogbo sọkúsọ làwọn máa kà fún páwọn sọ̀rọ̀ wọ́n sọ yìí pé ẹ̀yàn ọ̀lọ́ ń pa àárín fi yẹn ti pọ̀ jù ẹ mọ́lọ̀ ni fa'alun lima yurid ìwọ tó ń gbìyànjú láti máa kí o tó ọ̀ máa hàn má ṣe lọ nítorí pé ọfẹ máa kí o àti sọpọ wọ ọyàn títọ ń gbà tó ń ti pé kò mẹsì tó ń fẹ́ jáde Ọlọ́run tún fún ọ ńlá kó ń gbìyànjú kí lọ wá fẹ́ lọ sẹlọn sí kí lọ fẹ́ sẹlọn sí wọn á ní oògùn sọyìí kan làwọn ó ṣe fún iye ṣé wọ́n lọ kó yin wọ́n fi ṣe adìẹ wọ́n fo yin wọ́n fi ṣe adìẹ òdìdí kan ìwọ tó pé láyé rẹ̀ ọ̀ jẹ́ tán adìẹ kárí wọ́n wá da gbogbo kínní kan pọ̀ mọ́ da pọ̀ mọ́ nítorí ọba ti mú báyìí iye rẹ̀ ọ̀sọ̀ nù. ọwọ́ ajẹ ìtàn kan oṣù ọ̀ wọ́n ní ọmọ ẹ̀jẹ̀ nsọ ni o ẹ dákun tó bá yẹ kí wọ́n ṣe adìẹ nọ́málì tí wọ́n á ní máa jẹ́ ò lè jẹ́ tán wọ́n tún wá ti fọyín pa lórí ẹ mọ̀ pé oyin dùn tó bá mọ̀ ń bá tó bá ti di pé oyin kún àdé mu wọ́n á lọ gbọ̀n mu tẹrantẹran ṣé ọ̀rọ̀rùn kò rọrùn o àwọn àjẹ gbogbo ẹ̀ àfà f9 iná ló tún gbà jáde ó fi àdánwò kún àdánwò fún rẹ̀ àbó òfin kún òfin kún fún rẹ̀ bóyin bá tún dé ìtàn ti ṣúgà sí diabetes dé àbí òde ó tún dé torí ẹ̀ ẹjẹ àgbà fọlọ ntọ́lọ̀ wọn bá bá ní ká ṣe ṣe bọ́lọ̀ náà ni ọ ìmọ̀ ta ni ó fún ọ Allah òun náà ló ní kó sọ pé Rabbi zidni ilma ó ti tó eléyìí jẹba. wọ́n ní sáwọn lè ti torí kójò sùn káwọn pa sọ̀láàtì méjì pọ̀ sọ̀láàtì Maghrib àti sọ̀láàtì Isha sáwọn sì lè ti torí ọ̀hún ní wíní òjò káwọn pa méjèèjì pọ̀ kọ́tọ́ kọ́tọ́ rárára òjò sùn kò pé kójò ọ̀rọ̀ àìmọye òjò lọ́rọ̀ láìsù ọ̀pọ̀ àìmọye òjò ní isu tí ò ní rọ̀ ọ̀wínníwínní òjò ò sì tó láti fi pasọ̀ láti pọ̀ òjò rọ̀ gidigidi ọ̀rọ̀ ọ̀rọ̀ gidigidigidi àgbọ̀pá náà fi pasọ̀ láti pọ̀ torí àwọn olùmọ̀ àwọn ni wọ́n fàyọ nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma lánàá fi pa zuhur àti asri pọ̀ Madina ọ̀pá magreth àti ṣáìpọ̀ láì jẹ́ kó jòrò láì jẹ́ kó gúnjà láì sí kankan kí ló dé ó nítorí pé wọn fẹ́ la wàhálà bàlú mọ̀ lọ́rùn lẹ́yìn ìjọ kan sànàbì tuntun ṣe lẹ́yìn tànàbì Abubakar sọ́dánrú ẹ̀ wò láì jẹ́ kó jòrò àtàlẹ́ gbẹ́sìn yéjú Abubakar lọ Umar sọ́dánwò Usman àti Ali ni wọ́n dánwò wọ́n dánwò torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sẹ̀rí àwa sọ pé láì jẹ́kójò rọ̀ ajẹ́kójò sábàbí tó lè jẹ́ àkójò tó lè jẹ́ ká pasọ̀ láti pọ̀ ni. sẹ̀wọ̀n pé láì jẹ́kójò rọ̀ láì kò sì sógun ajẹ́kógun nínú sábàbí tó lè jẹ́ ká pasọ̀ láti pọ̀ ni àmọ́ àjẹkọ́ sẹ́ná àjẹ kí òjò rọ̀ sọ́mọ́ ìsọkójò rọ̀ ọjọ́ yìí pé alifọ́rọ̀dùn kámẹ́l yóò rọ̀ gidigidi yóò rọ̀ wá bí wọ̀ sí. ogun ni ń jà ní gidigidi àmọ́ wọ́n lùlù ogun lásán rárá o àní pa sọláàtì pọ̀ torí inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. ètò àwọn àṣàlẹ́sà ni pé tẹ́ ẹ bá tún papọ̀ náà magrib àti ìṣá ìnìkan lẹ́ papọ̀ ẹ má pa zoro àti asiri pọ̀. torí magrib àti ṣáàyàn á tún ní nǹkan tó kí wa lẹ́yìn pípa àwọn sàhábà máa ń ṣe bẹ́ẹ̀ àti ṣáàyàn wọ́n máa ń papọ̀ yàtọ̀ sí zohor àti asiri imaamu shafi'i ló lẹ́lẹ́ pé zohor àti asiri náà papọ̀ torí ìpójú ń rọ̀ ṣùgbọ́n olùmọ̀ táwọn sọ pé ṣá wa nítorí ìpójú ń rọ̀ ń rọ̀ wábi torí ẹ̀ òjò ti rọ̀ tánàbí ọ̀pá sọ̀ láti pọ̀ ẹnìkan wọn bá nàbì sallallahu alaihi wasallam nígbà tí ń ṣe kútùbà ó wá lójú ọ̀rọ̀ àwọn nǹkan ọ̀sìn kú àwọn nǹkan ọ̀gbìn rọ ìṣẹ̀mí ti di pakaleke gbáwa bẹ́ẹ̀ lọ́n kọ́ rọ́jò ànábì òkú lórí mímbàrò àfìgbà tí aṣọ rẹ̀ tutù látàrí kójò ń rọ̀ òjò yóò dá títí di júmọ̀ àtọ́ tẹ̀lé láàrin júmọ̀ àti júmọ̀ ẹ̀mí ló lànà fi pasọ̀ láti pọ̀ káàrí lákọọ́lẹ̀ dòní. ẹnìkan tún wá sọkùnrin tí ọ̀sẹ̀ tó kọjá ní abẹ́lómi ẹnìkan sá wà ó ní òjò yìí o ó ń pa àwọn nǹkan ọ̀sìn ó ń pa wọn run o àwọn nǹkan ọ̀gbìn ó ń pa wọn kú ìṣẹ̀mí tún ti di pákáleke látàrí pípò omi báwa bẹ́ẹ̀ lọ́n kọ́ka kúò lókè wa kókó lọ ságbègbè wa. ẹ dákun ẹ wo tí èèyàn ń tọrọ <laughs> ipe kọ́ mọ́ rọ̀ sáwà lórí ma àmọ́ kọ́ mọ́ rọ̀ sí agbègbè wa anábì ti bẹ́ẹ̀ lọ́n bẹ́ẹ̀ òjò sì ń kákó nu Madina ń rọ̀ ságbègbè Madina. fọ́sẹ̀ kan àgbọ̀pá anábì paṣọ láti kàkà pọ̀ síbẹ̀síbẹ̀ àwọn olùmọ̀ṣẹ̀rí ìbẹ́nu sábàbí tá a fi lè pasọ̀ láti pọ̀ àmọ́ yóò rọ wá bí wọ̀ sí. ó ti rọ̀ ó ti rọ̀ ní ìsọ ẹkí tí ń bá ń rọ̀ bẹ́ẹ̀ lásìkò sọ̀láàtì àbá pa sọ̀láàtì sọ̀láàtì magrib àti ìṣá ìpọ̀ ṣùgbọ́n ọlọ́run nínú agbára rẹ̀ ká tó ṣe ìkọ́ àmọ́ sọ̀láàtì magrib ó ti dá abadúpẹ́ fọlọ́ magrib nìkan láti kálukọ́ máa lọ ajáde mọ́sálásí kálukú ti délé lọ́ba tún bẹ̀rẹ̀ adúpẹ́ fọlọ́n á lọ mọ́sálásí ní ìṣá. àsìkò magrib tó òjò yẹn ti di ọ̀hún wíníwíní kà nípa magrib àti ìṣá ìpọ̀ torí kí ló dé tí wọ́n fi ní kẹ́ ẹ papọ̀ torí tí máa ń rọ wá bí wọ́n síhùn ó lè má rọrùn pẹ̀lú bó ṣe lágbára kí kálukú ọ lọ ilé kó tún padà wá ní ìṣá àmọ́ wíníwíní ó lè má bùkátà àbúradà gan-an tá a lọ tá a tún bọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ tó tó bá ń rọ wá bí wọ̀ sí lọ́wọ́ lásìkò sọ̀lẹ́ ńlá pa sọ̀látùl magrib àti ìṣá ìpọ̀ ní mọ́ṣáláṣí kìí ṣe nulẹ̀ wa o ẹnìkan wà nù yàrá wa ń pa sọ̀láti pọ̀ rárá o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa kó fún alálẹ́kùn àgbọ̀yé inú ẹ̀sìn wa kó ràn lọ́wọ́ láti máa fi ń tàn gbọ́yé sí wa o subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك